الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته ومن جد أجر حين السفر هجرة وثقة السوق من الذي يفكر حين الخطوبة تجارة وانت من لا تنسى روح المصطلحين أما ترى إن فوقا إنهم تتقون من أجل لكي تتفق بالله yọ ọ̀pọ̀lọpọ̀ òfin rírà yọ ọ̀pọ̀lọpọ̀ òfin mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ òfin tàbí ọ̀pọ̀lọpọ̀ òfin tàbí eléyìí tó ń tọ́ ọ̀pọ̀lọpọ̀ ọjà ìgbé ojú ọ̀nà ìwà ìdáná kò ní rọrùn láti tọ̀ fún wa eléyìí ni wọ́n ń pè ọjọ́ ìpìlẹ̀ jáà ẹdè lọlọ ọjọ́ ìpìlẹ̀ kúlọ jẹjìlá yẹjì ọdún jáà léyà ìjẹ mọ ọjọ́ àtẹnudẹ jẹ mọ ìgbà nínú àkọyọ wọn láti gbé ọ̀pọ̀lọpọ̀ nípa ti gbọ́ àìmọ̀kayé nínú èdè wa táwọn olùdókòwò máa tí a bá fi èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ léèrè nípa kíní jẹ́ ìmọ̀kan ẹni pé tí oníkálukú lè mọ̀tá ìmọ̀kan ó lè yàtọ̀ síra wa eléyìí tó nígbà tó fi nígbà náà àti ló ń gbóló ó máa ń fún ní sábà torí pé ó ṣeéṣe ká pé ẹni tí èsì aláìmọ̀kan aláìmọ̀kan ó sì ṣeéṣe tọ́kùnà láti fi ẹni lọ́jọ́ láì màkàlá láì màkàlá. Ìdí ẹ̀ kájọ tẹ̀síwájú. Ábẹ̀ká àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti di wa èèyàn mẹ́ta. Ó pé èèyàn kan lágbàá bí sani kò ti di wa. tọ ẹni àkọ́kọ́ kí ni wọ́n pè láìmọ̀ dàgbà láìmọ̀ ẹni wọ́n ní ẹ ọ̀sùn kòrò sí ẹ̀lẹ́ àpèlẹ́ ọgbọ̀n fún mi yóò bá èèyàn máa ṣe àwòrán nǹkan lọ́nà tó yẹ pé ó yàtọ̀ sí lọ́wọ́ àpèjúwe rẹ̀.

ni wọ́n ń pè lánàá sọ́kò mi gbọ́. ní ọmọ ń parí jọ ọlọ́dún kí láì mọ̀ kan lọ́dọ̀ ní òní tí wọ́n ń kàlàyé pé ní òkè káàkiri nípa lẹ́yìn ọ̀rọ̀ bí òfin káàkiri mọ̀ nípa yóò fẹ́ bí ò bí ò. yẹn ké pé wọ́n máa ń wọ́n máa ń sàlàyé sẹ́yìn ọ̀mọ̀ àkúnyàn wọ́n sẹ́yìn òfin àkóhùn fẹ́ mọ̀ lẹ́yìn màtá mi ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà gbogbo wa sẹ́yìn ọba máa kọ́ ọmọ àká sálẹ̀mì náà ọ̀pẹ̀ èèyàn gbóyún sálẹ̀mì ẹ má parọ́ èèyàn gbọ́ french. naam ok èèyàn gbóyìnbó sáláì mọ̀kan ẹ má parọ́ ah èèyàn gbọ́ french sáláì mọ̀kan ọgbọ́ yorùbá sáláì mọ̀kan aha alhamdulilah ó túmọ̀ sí pé ìmọ̀ kọ́ ìmáka nǹkan ni wọ́n ń pè láìmàkà ọ̀gbẹ́dì kan èdè kan lásán lọ́gbọ́ kèésò ni wọ́n ń pè láìmàkà ẹ̀kọ́ oríṣi kan lásán lọ́mà kọ̀mọ oríṣi kan kèésà láìmàkà ni wọ́n ń pè lẹ́yìn àìmàkà nǹkan kan ni tó ṣe kó lè ṣẹlẹ̀ sí gbogbo wa pátá porongodo láì dánìkankan sí àìmàkà àwọn olùmọ̀sọ yìí pé òun náà ni tasawwuru shay' على خلاف ما هو عليه في الواقع تصور الشيء على خلاف ما هو عليه في الواقع يا ورنكا قري بيوتي سريني بابا كافي أقوله وكافي يا ورنكا بيقولي بيوتي سريني بابا ونوانك بلاي مكان بيقولي وانيسي wọ́n ní sí gbogbo yín iná lẹ dá lẹkùn mà àní bẹ́ẹ̀ ni ẹ dá lẹkùn mà abẹ́ ẹ̀ dá mà á dá mà alihamudulilayi ọ̀dà lágbájá ìwọ sàlàyé kí ni lẹkùn fún wa ó ní abà ebi lẹkùn là máa sùn lórí ẹ eléyìí ni wọ́n ń pè láì màkàn tí wọ́n máa sùn lórí lẹkùn àbí wọ́n máa bá lẹkùn wọlé wọ́n sì máa bá lẹkùn jáde sẹ́ẹ̀rì pé lẹ́yìn ò ní ṣe pẹ̀lú mọ̀mọ̀wé ìmọ̀wé kọ ìmọ̀wé kọ ó ní ṣe pẹ̀lú pé nǹkan kan ni tí wọ́n mà so bí wọ́n ṣe mà sí ọ yàtọ̀ sí bí nǹkan ṣe wà wọ́n ní lásìkò tá a wọ mọ́tò wọ́n fẹ́ẹ́ gbà wá tó wákàtí márùn kó tó di pa débi tá ń lọ àsìkò tá a wọ mọ́tò. ọfẹ gbà wá tó wákàtí márùn kó tó di pa débi tá à lọ. wọ́n á sọ pé airport wo gan ni mọ́tò yín láǹdì mọ́tò báwo mọ́tò yín láǹdì sí airport bàálù ló máa ń láǹdì sí airport àjẹ́ pé ó ṣàì màkà nípa kíní jẹ́ mọ́tò àjẹ́ pé de yorùbá tá a bá gbọ́ yé dáadáa bẹ́ẹ̀ ó ti ń já ìmàkà gangan yẹn ni pé èèyàn ọmọ nǹkan báwo ló ti ṣe rí ní pàápàá ọ̀tọ̀ ni béèyàn ti ṣe ń pè eléyìí ni wọ́n ń pè ní àìmọ̀kan òsì tàbí ṣùgbọ́n wípé àìmọ̀kan tẹ rí yẹn kìí ṣe oríṣi ẹyọkan oríṣi mẹ́ta oná làìmọ̀kan pín sí al-imam ar-raghib rahmatulahi alayhi nínú tírà rẹ̀ mufradatu alfaadil qur'an olóríṣi mẹ́ta ọ̀nà àlàìmàkan alákọ̀ọ́kọ́ ọ̀nà ni khulugun nafsi anil ilm ó jẹ́ pé ìmọ̀ ò sí nínú ara èèyàn kò sí nínú ọkàn èèyàn kò sí nínú ẹ̀mí èèyàn kò sí ọpọlọ èèyàn rárá oríṣi àìmàkankan kò mọ nǹkan rárá rárá oríṣi kejì ó lé léyìí nípìnlẹ̀ tí wọ́n bá sọ pé aláìmọ̀kan lèèyàn ìyẹn ni pé kò mọ nǹkan kan kò mọ nǹkan kan kò tiẹ̀ fọpọlọ rò pé nǹkan yẹn yàtọ̀ sí bó ṣe rí kò mọ ni rárá rárá oríṣi kejì òun náà ni tasawwuru shay ala khilafi ma huwa alayhi fil waqi kéèyàn máa fọpọlọ rò nǹkan pé kìí ṣe bó ti ṣe rí lọ́jẹ́ àìmọ̀kànnù bí ètò àti wí ṣáájú oríṣi kejì nù. lápèjúwe nínú nǹkan Nàbí Muhammad sallallahu alayhi wa sallam sọ pé yọ ṣẹlẹ̀ kó di pé kìyàmà dé ni pé ẹnìkan jẹ́ ad-Dajjal yẹn ọlọ́wọ́n bó gbogbo ayé máa pera rẹ̀ lọ́lọ́ yóò sì ṣe àwọn àmì ní ńláńlá eléyìí tó ṣe ọlọ́run fi fìtínà àwọn èèyàn ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ni ọjà tẹ̀lé tí wọ́n gbà á ní ọlọ́run gẹ́gẹ́ bí ti ṣe ń pera rẹ̀ lọ́lọ́ yóò sọ fún sọ́mọ̀ pé kọ́rọ̀ jù òjò ọ̀rọ̀ yóò fi èso bọnú lẹ̀ nísìnyìísìn yóò sì sọ pé kó wù yóò wù yóò ní kó náà bẹ̀rẹ̀ sí ní sèso yóò bẹ̀rẹ̀ sí ní sèso kèké lẹ̀ tún wá ń fẹ́ yóò bẹ́ lórí yóò tún sọ pé kó tún dìde yóò tún dìde so gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba fi ṣe fìtínà fáwọn èèyàn àwọn agbàgbọ́ pé bá nàbí sallallahu alaihi wasallam ti sọ ni dàjáàlì ń bọ̀ ọ̀kan nínú àwọn àmì ńláńlá ti gbẹ̀ǹdà kìyàmà nínú àkọọ́lẹ̀ anabi isa aleyhi salam oní ọ̀wá ṣekú pa àdàjáàl nígbẹ̀yìn ayé torí kó jódodo tí ó sì síyèméjì nípa rẹ̀ iná lọ́fà lójoojúmọ́ kó tó sálámà nínú sọ̀lẹ́tù wa a máa ń ṣe àdúrà láti sádi ọlọ́run ọba ẹlẹ́dàá wa níbi aburú nǹkan mẹ́rin allahumma inni a'udhu bika min adaabi jahannam wa min adaabi alqabr wa min fitnati almahya walmamat wa min sharri fitnati almasiixi dajjal bẹ́ẹ̀ la nabi sallallahu alayhi wa sallam ní ká máa sọ. ẹnìkan wá ní ẹ má yọra yín lẹ́nu dajjal àbí dajjal tẹ̀ ń sọ kò sí nǹkan kan tí ń jẹ́ dajjal gbogbo àwọn inventions yìí wọn nǹkan ńláńlá táwọn òyìnbó ń ṣe yìí wọn kọ́ ní dajal kò sí dajal mi ń bò mí mà ẹni tó bá rò bẹ́ẹ̀ kí ni dàlámù àìmọ̀kan torí pé ó ti forí ro wípé dajal jẹ́ nǹkan mí yàtọ̀ sí pàápàá ntọ́jẹ́ àìmọ̀kan lélẹ́yìn ẹlẹ́kẹta nínú oríṣi àìmọ̀kan òun náà ni ká ṣe nǹkan tako bó ti ṣe yẹ ká ṣe àìmọ̀kan ni wọ́n ń pè lẹ́yìn náà àìmọ̀kan tó ní í ṣe pẹ̀lú ṣíṣe kò dúró lórí ìmọ̀ lásán ó tún ní í ṣe pẹ̀lú ntànṣe táǹhù níwà wọ́n ní ká ṣe nǹkan bí ò ti ṣe yẹ ká ṣe ká sì jẹ́ pa màámà sẹ́ni. lápèjúwe bí ẹni tí yóò máa wò pé nàmbà fẹ́ òun náà ní súnà kì í ṣe nàmbà túláàsì ọba awùyàn ni bí ọba ti wùyàn kí ló ń pẹ́ lẹ́yìn àìmọ̀kan nítorí pé nàmbà túláàsì ní súnà kì í ṣe nàmbà fẹ́ gbogbo oníkálukú gbogbo oníkówá ńlọgbọdọ tẹ̀lé súnà nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ayé ọgbẹ́ nìkan láti yọra rẹ̀ kó nínú rẹ̀ wọ́n sọ pé àwọn alùsúnà lọ́rọ́ bá wí kọ̀ bá wà wí kí ni wọ́n ń pè lẹ́yìn àìmọ̀kan ẹnìkan wo sùnsùn ó ní ẹ àwọn tí wọ́n máa dá sókòtò tí ó rí péńpé nì àwọn tí wọ́n ń ṣe kínní nì à ah, ìwọ ńkọ́ pé mùsùlùmí ni wọn náà àti pé kí ni ń dọ̀ láàmú àìmọ̀ká ni ń dọ̀ láàmú láàmú ẹ̀rí pé ẹni tí àìmọ̀ká ń dà láàmú wọ́n pọ̀ bàjẹ́ wọ́n pọ̀ bàjẹ́ nítorí pé gbogbo ń tọ́ ọba bí ò ti ṣe yẹ kó o ṣe àìmọ̀ká náà ni wọ́n ń pè léyìn tó lè bá yé wa a rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ nípa anabi musa aleyhi salam ní ìgbà tí arákùnrin kan nínú àwọn ọmọ israel ọjà ni ti ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bò láṣìírí ọlọ́run bò láṣìírí ó ní owó ṣùgbọ́n wá pẹ́pẹ́pẹ́pẹ́ láyé ọlọ́run ọba kọ àkọọ́lẹ̀ mi gúngùn fún ọkùnrin yóò wá bímọ ṣùgbọ́n ó ní ọmọ ọmọ àyà ìgbà tí ó sì ti lẹ́lòmíì tó lè jogún rẹ̀ ọmọ ìjogún èèyàn ọmọ ọmọ ìyá yìí ni wọ́n wò yí pé ọmọ ìyá bàbá òun tóun retí pé kó kú kóun ó jogún rẹ̀ yìí ẹ̀mí rẹ̀ ti fẹ́ gbọ́ àgùntì nítorí pé ń ti ń jayé tòun mọ́ tiẹ̀. kó lè bá pé bí o ti ṣe kú náà níjọ́ tí ọba kú kò ní fọmọ tọba tọ́ba á ṣèṣì lọ́ọ́ fẹ́ ìyàwó ti máa ń kọ́ bá fáwọlù ló ń bá fi wò ó ike kó òun tètè yín bàbá ń bàbá lọ́rùn lọ́ba wa pa ọwọ́ òkú ọmọ àyà bàbá ẹnu ọ̀nà ẹnìkan ní ẹni ìgbà tí onítìwọ́n jáde tó rúkú arákùnrin yìí lẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sin àìlọ́pàá ọkùnrin tó wá gbókù rẹ̀ síbí èmi ọ̀pá yẹn tèmi o arákùnrin tó ṣe kú páwọn ọwọ́ á àwọn èèyàn sòdí wọ́n jọ ń tìran ikú rẹ̀ mẹ́ni tí òkú ń bẹ níwájú rẹ̀. èmi ọ̀pá yẹn wọ́n lọ pa èmi ọ̀pá yẹn wọ́n náà lọ pa títí wọn fi kọ́rọ̀ ọlọ́dọ̀ anabi musa aleyhi salam ìgbà tí wọ́n dọ́dọ̀ anabi musa wọ́n ní báwa bí olúwa rẹ̀ sálẹ̀ ní tó ṣe kú parákùnrin anabi musa aleyhi salam ó sì bí ọlọ́run léèrè ọlọ́run apá wọn lẹ́sẹ̀ pé kí wọ́n pa màlúù. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة ما جاء النبي موسى عليه السلام رأوا التي النبي صلى الله عليه وآله وسلم نكبع بعتصفا وإياني في الله أبان قائلا سكتة قامالو كلا سبيل قارئ بل بيولون قصة نتبع قائلا فوا إذا أولى النبي موسى صلى الله عليه وسلم ọlọ́run tẹ ẹ ní kí n bá yín fi léèrè ó ní kí ẹ pa màálù. lójú ẹni tó ṣe béèrè ṣé ọ̀rọ̀ ni Musa ti sọ yìí. kò bí ọlọ́run as simple as one plus one ta ló pààyàn. àwọn sọ yìí kékeré pa màálù kí wọ́n ti ṣe màálù màálù ni wọ́n ti bàbá wa pa tó ní àwọn sọ fún ẹ̀ pààyàn. lérò tiwọn wọ́n dá nàbí Musa lọ́hùn. قالوا أتتخذنا هزوا وموسى tí ọfẹ sọ wádìí nǹkan yẹyẹ ni ọfẹ sọ wádìí nǹkan yẹyẹ anìkọ bá ní wádìí ẹ tọ́ pààyàn ọwọ́ alọ́nà ní ká pa màálù. àwọn anabi musa alayhi salam dàn qala a'udhu billahi an akuna min al-jahili mọ́sáàdì ọlọ́n mọ́sáàdì ọlọ́n kọ́mọ́sẹ̀mí lọ́kàn nínú aláìmọ̀kan àìmọ̀kan ń bẹ nínú ká máa pè nǹkan ní ntí ọ̀jẹ̀ nítorí bí ọ̀rọ̀ àwàdà kọ́lá nàbì Musa ń bá wọn ṣe ń bá wọn sọ iṣẹ́ ọlọ́run tọ́lọ̀ fi ránṣẹ́ wọn ní jẹ́ àwọn náà ti kọ́kọ́ rán nàbì Musa alayhi salam sọlọ ànábì Musa ti fẹ́ wọn kọ́lọ̀ ọlọ́run sì dá wọn lóhùn pẹ̀lú pé ẹ pa màálù àwọn wá kà á kún pé yẹ̀yẹ́ nǹkan yẹ̀yẹ́ lànàbì Musa fẹ́ sọ àwọn dà lágbájá ọmọ tàbẹ̀tọ̀ lọ́pàá yàn bẹ́ẹ̀ ni màálù ti jẹ́. anabi musa fi ni a'udhu billahi an akuna minal jahilin musa di ọlọ́run ọmọ sèmi lọ́kàn nínú aláìmọ̀kà ajẹ́pé ká máa pè nǹkan ní tí ọ̀jẹ̀ àìmọ̀kà ni wọ́n ń pelé ọ̀rọ̀ ọlọ́run àti ọlọ́run ó sì wá lè jẹ́ nǹkan yẹ̀yẹ́ ajẹ́pé àìmọ̀kà ló mú wọn sọ bẹ́ẹ̀. bákan náà ọlọ́run ẹ̀dá wọn oníyà ayé alẹ́dí iná amán ẹ̀ǹjà àkùnfàṣẹ kọ̀m̀bìnẹ́bẹ̀ ẹ̀ǹfàtàbẹ̀yẹn àǹtòsíbò kọ́wọ́mọ̀n bìjà hàlẹ́tìn fàtúsbẹ̀xù alẹ́mà fàcàlítùm nàdìmí. inú gbèsè ayé wa a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìnigbọ́ yìí sọ̀rì wọ́n gbọ́rọ̀ lẹ́nu ẹnìkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀yìn onítìyàn ọbẹ̀ wọn ṣẹ́ o ó bí ọ̀rọ̀ wọn wá sọ fún yín ọlọ́run máa níyàn ní kálukú ṣùgbọ́n ìtọ́wọ́ pọ̀jù òun náà ní pé ń ṣe lọ́mọ èèyàn máa gbé ọ̀rọ̀ èèyàn lọ bá ẹ̀rọ mi lórúkọ ọgbọ́n fẹ́ dárúkú jùlẹ̀ òun fẹ́ dí sì sílẹ̀ láàrin wọn gbọ́dọ̀ lẹ́sẹ̀ lè máa gbé lálàáfíà kí ló dé tí ẹ̀pọ̀ ni ọmọ ṣẹlẹ̀ láàrin yín kò yẹ káyí pé ẹ̀rọ wọ́rọ̀ rí sùn ó yẹ kẹ́ ẹ máa gbára yín nígbò bẹ́ẹ̀ ni máa ń ṣe àwọn ẹni àṣetán torí di eléyìí ọlọ́run bá wá fi yé wa jẹ́nikẹ́ni bá gbọ́rọ̀ ẹnìkan wá bá yín ipò sọ nípa yín ẹ má ti gbé gbèsè o ṣáájú kó tó di pé ẹ wádìí ẹ wádìí nítorí pé tí ẹ bá wádìí èèyàn ní sàṣìṣe gbogbo ẹni tó bá kùnà láti wádìí kó tó di pé bẹ̀rẹ̀ sí ní gbé gbèsè ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ní ẹ padà sẹ̀ sí àwọn èèyàn kan pẹ̀lú àìmọ̀kan àjẹ́ pé wọ́n gbọ́rọ̀ wá bá wa ká má ṣe ìwádìí nípa rẹ̀ ká fi máa gbá àwọn àgbésẹ̀ àìmọ̀kan ni máa fà àìmọ̀kan ni máa fà síbẹ̀ yìí náà mà ọ̀pọ̀ àìmọye ìjà olóṣèlè láwùjọ wa lónìí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn iná ni wọ́n ti kọ̀yìn síra wọn lónìí tó pé wọn bára wọn sí kò sí ìrẹ́pọ̀ látàrí ọ̀rọ̀ rẹ tí wọ́n gbé wá bọ́ látọ̀dọ̀ ẹlòmíì kọ́ fún ọ. ẹ máa fi ọ léèrè lágbájá tó ń bájà yìí dóòlà tó ń yà lódì yìí tó o sì ti láǹfààní àti pé o ti dí léèrè nípa tí wọ́n ní wọ́n sọ nípa rẹ̀ yìí ṣé lórí àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ sọ pé mi ọ̀rọ̀ ayè láti máa ṣèwádìí kan lọ́dọ̀ olórí ibú ẹ̀tún kọ̀ọ̀kan mi ó ti gbé tiẹ̀ ńlá lọ́ba ó pè ọ́ náà lólórí ibú <laughs> olóòtú níwádìí àkó sí wàhálà alájọ kẹsẹ bọ ṣòkòtò kan náà ni Ọlọ́run nìkan ni ó kó tó torí Ọlọ́run ọba ni ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ wádìí ẹ wádìí kẹ ẹ má bàa dẹni tó ṣe pé yọọ máa ṣàìdá sáláìsẹ láìmà ẹ padà wá kábàámà níjọ́ tí ojú bá rí tóní kálukú bá sọ tiẹ̀ tẹ̀lé pé ntẹ́ǹtì torí rẹ̀ ní kùsínú sílẹ̀ yìí kò sódodo níbẹ̀ irọ́ gidi ní ẹ padà kábàámà ọ̀pọ̀lọpọ̀ ló ti kábàámọ̀ lónìí nítorí sábà ti gbọ́rọ̀ rẹ wá pẹ́ẹ́nìkan sọ nípa rẹ láì dáa gbogbo àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ burúkú ti ń bẹ́ nu tiẹ̀ náà ọmọ bẹ̀rẹ̀ sí ní tú jáde nípa tiẹ̀ náà wípé kíni olórí ibu rẹ̀ fáìlì rẹ̀ ń bẹ lọ́dọ̀ mi ìwọ tí ìráàrí dájú kọ́ sọ̀rọ̀ àmọ́ àti ìráàrí dájú pé wọ́n sọ̀rọ̀ tòní ọba ti gbé wàhálà ṣẹlẹ̀ wọ́n gbé tiẹ̀ náà lọ́ba tó náà ní aṣetọ́ nìyẹn àwọn ọmọ ẹsẹ̀ láì gbowó sùn ni nígbà tí wọn bá gbé tiẹ̀ náà lọ́ba tó ní abá gbọ́ yóò yí pé sí i ni wọ́n tẹ̀sẹ̀ sọ̀rọ̀ torí tí wọ́n ní mo sọ mi ọ̀sán kankan ẹ̀yin ìyẹn jẹ́rìí sí ah ọlọ́run nìkan ló pè kí níyì tó. sọ ìdí nu náà lọ́lọ́run fi fi hàn wá pé ẹ máa wájú kẹ́ ẹ má bàa dẹni tí ó ṣẹ̀ sẹ́ni tí ó ṣẹ̀ yín láì mà kẹ́ ẹ padà wá dẹni tí ó máa kábàámà. ipò wo la lè tó àwọn èèyàn sí nípa ìmọ̀ kan oríṣi ọ̀nà mẹ́rin lálẹ́ tó àwọn èèyàn sí nípa ìmàkà. oríṣi ọ̀nà mẹ́rin lálẹ́ tó àwọn èèyàn sí nípa ìmàkà. alákọ̀ọ́kọ́ olóòlùwẹ̀ jẹ́ ọmọ nǹkankan tába gbé sórí ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo al-aqidatu sahiha sẹ́mi pé al-aqidatu sahiha lálàáfíà àdìsọ́kàn eléyìí tó gbádùn oní àlọ́jọ́ àyàn ipe ká bá lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan nínú wa lópin ìgbà táwa bá jẹ́ mùsùlùmí àdìsọ́kàn tó lálàáfíà nípa pé ká sí ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn ká má mẹ́bọ mẹ́sìn ká má da lóru papọ̀ mọ́sápà ká má jẹni tí sóòsà lórúkọ àfẹ́sì ká má jẹ olóògùn ká má jẹ babaláwo ká má jẹ alágbèéká kámẹ́jẹ̀ni tí wọ́n máa tẹ yẹn kámẹ́jẹ̀ni tó ṣe pé wọ́n máa wòrà wọ̀ kámẹ́jẹ̀ni tó ṣe pé òkùnjẹ́ lásán iná ni wá a kà máa parọ́ ipá wa náà máa kí òní kámẹ́jẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí pé lẹ́yìn ọmọ dáadáa sílẹ̀ ọmọ ń ba ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn jẹ́ nítorí pé lérò tiwọn tẹ̀ ń bá ń sọ pé káwọn ọmọ sóòsà káwọn káwọn ọmọ máa ṣèyàwó káwọn ọmọ máa tẹ̀yàn káwọn ọmọ máa wúra káwọn ọmọ ẹsẹ̀ báwọn lóyún káwọn ọmọ máa lọ àtẹ́lẹwọ́ káwọn ọmọ gbóhùn àkùkọ ọ̀ràn káwọn ọmọ ọmọ tẹ́ni bìlísì ẹ̀fẹ́ gbóúnjẹ máwọn ntáwọn ntáwọn torí koríko ẹran táwọn ń jẹ koríko yẹn ilẹ̀ ẹran táwọn ń jẹ àwọn ọmọ wa ń ẹ̀yin náà lákìdá burúkú àkìdá burúkú lọ ní ká ẹ máa dẹ́yẹ rẹ̀ àkìdá burúkú lọ ní ká ẹ máa wòrà o àkìdá burúkú lọ sọ ẹ̀yin pààmù àkìdá burúkú lọ mí gbọ́n nínú ẹ̀sìn Islam tẹ ẹ̀rùkọ́ ẹ̀sìn Islam táàmù wa sọ̀rọ̀ àwọn àgbàgbọ́ tó dáhùn oríṣi ọ̀nà mẹ́rin la lè pẹ́ àwọn èèyàn sí alákọ̀ọ́kọ́ ẹni tí ò mà ìgbàgbọ́ tó dá yàtọ̀ sí èdè ọ̀dà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí rí torí pé nísìn kálukú ti láǹfààní àti gbórísì méjì à ń gbọ́ ka tẹ́lẹ̀tẹ́lẹ̀ o tún wá gbórísì mi nísìn tẹ́bá wá bí ọ lérò èwo nínú àwọn ọ̀rọ̀ oríṣi méjì ló rò pọ̀ dáa èwo ló rò pé ọ̀dà eh, kálukú wí tiẹ̀ ní o tẹ́lẹ̀ pé mi àwọn máa kéwú ọlọ́nìkan lọ́mọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí rí wọ́n lẹ́ni tó bá rí bẹ́ẹ̀ wọn láwọn aláìmọ̀ọ́ká kékeré làwọn oògùn wọn tí ó mú wọn kúrò nínú àìmọ̀ọ́ká wọn náà ni ká fi wọn sójú ọ̀nà akọ wọn bí ìgbàgbọ́ tó dáa ṣe dé ìtọ́ dáa bí ètí ọ̀dá ṣe dé ètí ọ̀dá lẹ́ẹ̀bà rí pé wọ́n hán pákán àwọn náà bẹ̀rẹ̀ sí ní ìgbàgbọ́ tó dáa eléyìí ti ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlòmíì náà gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ yọ lọ sílé bàbá oníyàwó gbogbo tó bá fẹ́ ṣe yọ lọ sílé oníyàwó tí nǹkan bá ṣe wọn ni kó jáde sọ̀rọ̀ ara rẹ̀ má dákẹ́ kíta ara rẹ̀ ọmọ bọ̀ dákẹ́ onóòsì gbọ́ sí wọn lẹ́nu ntí wọn ní kó ṣe wọn ẹ̀rí tọ̀ sí nígbà tó yá ọgbọ́n pé ṣíṣe bẹ́ẹ̀ káma lọ ilé yẹn wò ó lè sọ ní kẹfẹ́lí gan torí pé tọ́ba lọ sọ tó gbé ọ wá lásán tó sọ fún babaláwo tó sọ fún alágbèéká àbáfà àti ntẹ̀yẹrìyẹ ọwọ́ pọ̀ ṣàlàyé fún yóò mọ pàdánù sọ láti ogójì ọjọ́ tá a lọ abẹ́ sófò sẹ́mi kí ńgbà tí èèyàn gbọ́ bẹ́ẹ̀ pé ọlọ́mọ mọ̀jà sófò mo ti wá lọ dánwò ọ̀dà ńgbà tí ọ̀tẹ̀ yẹn rìn rọ́ yẹn tọ́jà gbégbá rẹ̀ tọ́jà fáà rẹ̀ ọwọ́ afọ pé ń tó rí yìí ìwọ náà fúnra ara rẹ̀ wá sọ hmm, hakíkà òdodo ní anábì ló ti ṣe kẹfẹ́ rí gbàdọ́pọ̀lọpọ̀ gbọ́ débẹ̀ wọ́n dẹ́kun lọ sílé oníyàwó wọ́n fọ̀rọ̀ wọn fi mọ́ lọ tá bá ṣe wọn wọ́n mọ̀ ká lóògùn tọ́tọ́ eléyìí tí ọ̀tá kò fi ṣẹ̀ríyà wọ́n mọ̀ ká lò sí gbèsè ayé wọn lọ bó ṣe dáa. wọ́n bá pè wọ́n lọ sí di péńté sí ọ̀yì ó nídìí láti gbẹ́bọ lọ sórí ta ọgọ́ta ẹyin àti ọgọ́ta èkuru àti ọgọ́ta ọ̀lẹ̀ òun náà wọn náà ọba arẹ́nìkan ti ń ṣe bẹ́ẹ̀ ní ìsìn lọ́mọdé pẹ́ fọ́lọ́ ọ̀rọ̀ mo dúpẹ́ fún ọ èmi náà wọ́n ṣe dàdàrà káyìíká tẹ́lẹ̀ ìwà ti pàtì báyìí sọ ọlọ́run ti sóore yẹn fọ́pọ̀lọpọ̀ báyìí nítorí pé ti ń dà wọ́n láàmú àìmọ̀ká kékeré ni àwọn ọ̀mọ ewo lọ́jà ìwọ ní ọ̀dà tẹ́lẹ̀ wọ́n wá fi hàn wọ́n pé yẹ ọ̀dà gbogbo onílà aka ìláyé tó bá mọ̀ pé nǹkan kan wà tọ́da òní ọ̀dà ètò ọ̀dà ni ó mú kọ́lọ́mọdé nǹkan kó sí wa nílà aka ìwà mọ̀tò bá sọ fún pé ìlọ́dà yìí ọ̀dà ó wá jẹ́ pé tí ọ̀dà lọ́lọ́ mú ọ̀dà tí pé nǹkan sí ọlọ́pọlọ ọ̀gbádùn. báyìí lọ́nà ń ṣe sàánú ọ̀pọ̀lọpọ̀. oríṣi kejì òun náà tó ṣe é pé ó ní ìgbàgbọ́ tí ọ̀dà àmọ́ kìí sórí ìgbàgbọ́ tí ọ̀dà lọ́dàgbàlẹ̀. lágbèjì rẹ ẹ ti dàgbà. ẹ̀yin gan ti firi ẹ ti dàbí sẹ́lẹ̀ tó di pé wọ́n mú yín lọ sílé babaláwo oníyẹ̀ ń wò nígbà àkọ́kọ́. ẹ lọ pé iṣẹ́ ìwáyà ṣe ǹjẹ́ ibi tí ẹ gba ṣọ́ọ̀pù sí yín ni àbí yín ẹ gbọ́dọ̀ fa. bàbá ṣọ́ọ̀pù kò ní o. wọ́n lọ bí babaláwo òfò kan ike sáyè rẹ ẹnibí tó fẹ́ gba ṣọ́ọ̀pù sí àbí èsáyè rẹ ọ gba ṣọ́ọ̀pù mọ́lé lọ́wọ́ ni. babaláwo ọwọ́ sọ pé hmm, ntaari nípa ayé rẹ níbẹ̀ ń ṣùgbọ́n yóò nídìí àwọn ètùtù kan lọ́la àwọn olórí ibú pọ̀ láwùjọ ẹ̀dá kùntùrọ̀ lọ lọ́ba àmọ́ fojú olórí ibú wo gbogbo kálukú ara tí bàbá sọ lọ àwọn olórí ibú wọ̀nyí báwọn ṣe tó lórí ibú babaláwo ni àwọn máa dájà alẹ ni wọn máa sọ yẹn dọ̀tà gbogbo èèyàn akramakumullah ní ìgbà tí ẹ wá lọ ọbẹ̀ ẹ sì gbá tó wí gbọ́ ẹ ti ṣe kẹfẹ́ níbàrún lẹ́yìn ọ̀rọ̀ yẹn lẹ́ bá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ká lọ sílé babaláwo ká bí léèrè ọ̀ràn ni ká tiẹ̀ wá gbàgbọ́ lórí tó bá sọ ogun ńlá ni àwùjọ bíi lẹ́à mo sì ti ṣerú ẹ̀ rí ilẹ̀ ń sọ ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ eléyìí ọ̀rọ̀ tiẹ̀ náà tún sẹ́pẹ́rẹ́ nítorí pé kìí sórí ìranu wọn bí sí kìí sórí rẹ̀ lọ́dàgbàlẹ́ ọkàn ìyàbá ni lásìkò kan ní ìgbésí ayé rẹ̀ wọ́n láti tún eléyìí náà ṣe ó tún rọrùn bó tilẹ̀ jẹ́ kó le ju tẹ́ni àkọ́kọ́ lọ tẹ́ni àkọ́kọ́ wọn mọ nǹkan kan tiẹ̀ kọmọ bọ́dà bí ọ̀dà ṣùgbọ́n eléyìí wọ́n ti dá nǹkan kan fún un ó ti ṣe ó sì ti wò ó pé ó ṣiṣẹ́ àti yọ kúrò nínú rẹ̀ rọrùn ṣùgbọ́n ó lè díẹ̀ ju tẹni àkọ́kọ́ lọ torí ẹrú eléyìí a máa kọ́ lẹ́kọ̀ọ́ a sì máa fi màmá títí tọ́lọ́run ẹlẹ́dàá wa tí ó fi ṣàánú rẹ̀ nítorí pé ní àkọ́kọ́ òun dàbí wàhálà funfun gbòò pẹ́ẹ́kẹ́ wọn ò tí ì kọ́ nǹkan kan sí lára à ń bọ̀sibọ́sí pé wọ́n gbẹ nǹkan kan sí lára ẹnì kejì òun dàbí wàhálà láti kọ̀wé sílá tí ìwé ntí wàá sọ di ntọ́dọ̀tì òun ó bùkátà wàhálà díẹ̀ wàhálà pé àfọ́nù kó di pọ́n bákan náà ẹni àkọ́kọ́ nínú àpèjúwe tiẹ̀ oní ànílẹ̀ ilẹ̀ tó ti pọ̀ dáa orí kò bolẹ̀ mọ́lẹ̀ àwọn sì fẹ́ dá abẹ́ gbin ko ọlọ́run sì ṣe òjò rọ̀ ẹnu ká mú tá a fẹ́ gbìn ká máa rí bọ́nú lẹ́nu. ṣùgbọ́n ẹnì kejì àpèjúwe tiẹ̀ ó dàbí ilẹ̀ ọlọ́ràá náà ni ṣùgbọ́n tó ṣe pé koríko kún bẹ́ẹ̀ àlè kan máa gbin ko sáàrin koríko kó tó di pa mú gbogbo koríko yẹn kúrò lára lẹ́hùn kí lẹ́yìn ó di tó gbádùn padà kó tó di pa gbìn nǹkan síbẹ̀. ẹlẹ́kẹta òun náà ni ẹni tó yẹ pé ìgbàgbọ́ kí gbàgbọ́ ní bẹ fún àgbọ́yé tó dorí kodò ní dàlámù àgbọ́yé yìí ti wá pẹ́ lára rẹ̀ débi pé ó ti fẹ́ẹ̀gì bò lára ó sì ti da ìdìbò bò lọ́kàn. gbogbo ọ̀rọ̀ orí rẹ̀ ti rò nípa àgbọ́yé kágbọ́yé ni gbogbo àbá tó bá dá yóò dá lórí àìgbàgbọ́ tí ò wúlò yẹn ni ó ti fara ti sára ìmọ̀kan rẹ̀ èrò orí rẹ̀ ti dọ̀tí ó ti bàjẹ́ irú àwọn eléyìí gbogbo bẹ́ẹ̀ bá ṣe gbìyànjú pẹ̀lú ọ̀yọ́ ọmọ ẹ̀yìn mu ni o irú wọn lẹ́ni tó lè tẹ́ ń pàkíyèsí àwọn èèyàn lọ síbi kí wọ́n yéé ṣe ẹ̀bọ sọ́lọ̀ lọ síbi kí wọ́n yéé máa lọ ṣe ìyàwó tí ọmọ ẹ̀yìn mu ẹ má dá àwọn eléyìí lóhùn o má dá àwọn lóhùn tá a bá àwọn bàbá wa lórí ẹ̀ ǹjẹ́ pé àwọn bàbá fi lé wa lọ́wọ́ dájú làwọn bàbá wa ṣe tí wọn fi kú ẹ láwọn bàbá ńlá wa táwọn náà ń bẹ láyé àwọn bàbá bàbá bàbá wa ebe oògùn yìí lánàá ebe oògùn tó dá wọn dúró nù wọn náà bá máa wọ pọ̀ fẹ́ kú tí àwọn bàbá rẹ̀ sì ń bẹ láyé á ń bọ̀sibọ̀si bàbá bàbá rẹ̀ nígbà tí èsì pọpọlọ tiẹ̀ dàrú gbogbo wọn wó ṣubú wọn ń kú lọ́kọ̀ọ̀kan ìwọ wa sọ wípé ìwọ fẹ́ tẹ̀lé lánàá ọkọ ọmọ bàbá ẹni tí ń parọ́ fúnrọ́ irọ́ nìwọ tẹ́lẹ̀ náà irọ́ ló ná irọ́ wa ń parọ́ fọ́rọ́ torí kí gbogbo oró lè bàjọ́ parun sínú náà jahannam. akramakumullah àwọn ọlọ́wọ́n bá ròyìn pé inna sharra ad-dawabi 'inda Allahi as-summul bukm summul bukm alladhina la ya'qilun ọlọ́wọ́n tó burú jù nínú àwọn ẹ̀rọ dábàá torí wọn ò pé àwọn ẹjọ́ yẹ pé odi ni wọ́n wọ̀ gbọ́rọ̀ ayaya ni wọ́n wọ ọ̀rọ̀rọ̀ sọ àwọn ẹni tí ò ní làákà yìí nítorí tó bá sọ̀rọ̀ kí ni wọ́n sọ jáde ọ̀rọ̀ tí ò wúlò wọn kì í gbọ́rọ̀ tí ó wúlò láéláé ọ̀rọ̀ burúkú ni irú wa máa gbọ́ torí tó bá gbé tó wúlò gan kò ní rí ibi kó sí lára tó bá gbé tí ọ̀tún wọlé lọ́gbọ̀sì lọ ni ọlọ́ni wọn ní làákàyè ẹni títí ẹ bá ti ta bí ó sì bá tiẹ̀ jẹ́ lòun máa wà o torí délé ilé ó ṣe jẹ́ pé báwọn kan ṣe ń hú igi ìbàjẹ́ tégbòtégbò làwọn kan sì ń tún tún lọ tégbòtégbò tí wọ́n sì ń fún lómi kọ́kọ́ mọ́. nítorí pé ní ìgbà tí igi ń bá lọ kú tàwọn báwọn tí igi ń bá di ń tọ́gbẹ tí ó wù mọ́ ọ̀rọ̀ àwọn ó dò fún torí ẹ̀ ló jẹ́ pé irú wọn wọ́n máa bẹ ní gbogbo àwùjọ òsínta lè ṣe sírò àwọn eléyìí o nítorí pé àárẹ̀ ti ń da àwọn eléyìí láàmú ọkọjá jókòó kakọ torí rúurọ kúkú ní wá tẹ́lẹ̀ náà kọfẹ gbọ́ láéláé tó bá rí ìwọ tó wà ní level one and two tá a ti sọ síwájú pọ́ùn lọ́bi tó tó ti fẹ́ kẹ́kọ̀ọ́ bó ṣe sin lọ kí ló sọ fún ọ ọ̀fẹ́ lọ gbọ́gbọ́ kúgbọ́ ọ̀fẹ́ kún ọ̀rọ̀ nǹkan sí ọ lórí <laughs> láì jẹ́ pààrọ̀ nítorí pé òun ò ní fẹ́ kọ́ ọmọ dẹ̀ inú ìsìnà táwọn wà iná ẹ̀ ní fẹ́ kí wọn náà parun sí. ìdínú àárẹ̀ tí ń darú rẹ̀ láàmú kò sí olùtọ́jú aláàárẹ̀ tó lè bá gbọ́n nù torí pé gbogbo àárẹ̀ kan ló lóògùn tí wọ́n lè fún ẹni tí ó mú tí ó ṣe láǹfààní torí pé oògùn kan wà kìí ṣe gbogbo aláàárẹ̀ náà lè lòògùn fún tí ó ṣiṣẹ́ fún. torí ti ń dà láàmú ọkọ̀ jóògùn etí ń ṣe ọkọjà kó gun lábẹ́rẹ́ kọ́ dáhùn torí ìdílé irun wọn kò sí tàbí ṣùgbọ́n kò sí ọ̀nà tá a lè gbà láti fi túrò àwọn eléyàn sí o àfi ká máa wò wọ́n ràn torí pé wọn ò ní wá báwọn gbọ́ á bọ̀sibọ́sí pé wọ́n ti ẹ̀ ṣàfihàn páwọn fẹ́ yí padà oríṣi kẹrin òun náà ni ẹni tó ṣe wípé òun tó borí jẹ lẹ́ẹ̀kẹta yìí lọ ìgbàgbọ́ burúkú ń bẹ fún un aburú tí sì ń ṣe ọ̀pá mọ́sẹ́nì kankan ọ̀gá alára ó yé dáadáa wípé aláìdáa lòun ṣùgbọ́n aburú yẹn ó ti ṣe ìdìbò lórí òun náà wá joyè nínú ìbàjẹ́ ó ti gba ipò ńlá. nínú rádaràda irú rẹ̀ òǹkà yóò tún máa dáàbò bò bàjẹ́ òní náà máa dáàbò bò aburú kò ní fẹ́ fi sílẹ̀ wọ́n bá sọ kankan aburú yẹn ni ó fi máa takò dáadáa àìmọ̀kan yẹn ni ó fi máa takò mà òkùnkùn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ni ó fi máa takò mọ́lẹ̀ irú rẹ̀ ayé tí wọ́n máa bu àwọn ẹni tó ní yọ máa bọ́ àwọn ẹni tó nímà ọ̀rọ̀ tí ò tí ì tí ò jẹ mẹ́nìkan nínú ẹni tó nímà yóò gbé ọ̀rọ̀ lọ bá torí kó lè bá àfífá ọpọlọ àwọn aláìmọ̀kan wá sọ́dọ̀ rẹ̀ ike tó mú eléyìí tó fi lè sọ̀rọ̀ sí àwọn olùmọ̀yé ó túmọ̀ sí pé orí òdodo lọ́wà ó túmọ̀ sí pé nǹkan ti ń sèyí ọ̀nà lọ́nà gbogbo àwọn tó bá rí bẹ́ẹ̀ wọ́n máa ń pè wọ́n ní fásitì wọ́n máa ń pè wọn ní mọ̀nàfík àwọn pòkì àwọn mọ̀nàfíkì ni. irú wa lọ́pọ̀lọpọ̀ ààyè nínú Al-Qur'ani àti Sunnah wọ́n máa ń ròyìn wọn pẹ̀lú pé ìgbéraga wọ́n ń darú wọn láàmú ìjọra ẹni lójú ó ti fẹ́ bà tiwọn jẹ́ irú rẹ̀ ní nǹkan tó da Ìbílísì Islam tí Ìbílísì fi láti gbà á láti forí kalẹ̀ fún baba ńlá wa ádámù aleyhi sẹlẹm ní ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá wa tọ́pa á tọ́pa àwọn màláíkà láṣẹ pé kí wọ́n forí kalẹ̀ fún ádámù aleyhi sẹlẹm ìwọ olùtẹ́tí gbọ́ mi ọ̀wọ́n kò sí tàbí ṣùgbọ́n ipa ìmọ̀kan oná lọ̀gá fún gbogbo àbùkù oná làṣíwájú fún gbogbo àlébù gbogbo aburú gbogbo kọ̀dá gbogbo kọ̀tọ́ àìmọ̀ká ló lékè gbogbo ẹ̀ àìmọ̀ká onye ní sábàbí tí màá di ká gbẹ̀yìn kìí di ká tó ara wájú oní máa sọ nídọ̀lẹ́ ongaga ní máa fa ní lọ síbi kéèyàn pàdé ìbínú ilé ètò ìlé látọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa àìmọ̀ká. kò sí nǹkan tó dáa nínú rẹ̀ ó ń laburú gbogbo aburú ẹ̀rí tí aláìmọ̀ kan bá fi lè yánu tó bá fi lè sọ̀rọ̀ gbogbo ẹni tó bá wà níbi tó ti sọ̀rọ̀ ẹ̀rí pé ìyànjú tí wọ́n máa gbà ni àti kàn lábùkù tí aláìmọ̀ kan tó bá fi lè sọ̀rọ̀ gbogbo èèyàn máa gbìyànjú láti bẹnu àtẹ́lù tí aláìmọ̀ kan bá ti sìn kankan tọ́ba buniwa níwà tọ́ba ṣe níṣẹ́ á rí i pé yóò ṣubú ni yóò bójú àti ọwọ́ yóò fi dojú bolẹ̀ yóò ṣubú dànù. àìmọ̀kan oníṣe àpèjúwe bó ti ṣe jẹ́ pé ọkàn ọkàn ẹni tí àìmọ̀kan ń bájà kì í sọkàn tó rírè tí wọ́n rè láti ìpìlẹ̀ kì í ṣe rírè tó fún àti pé pápá gan amini ni lórí pé àárẹ̀ ń ṣèyàn nínú ọpọlọ ó sì túmọ̀ sí pé omi ìdọ̀tí burúkú ń bẹ nínú ẹ̀mí èèyàn ẹ̀rí ó ń ṣàpèjúwe pé ìpẹ̀tọ́lọ̀ fi dáyàn gan kìí ṣe da ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ̀ wa nínú àìmọ̀kan àìmọ̀kan tá a ni. tó ṣe pé aburú ti ń bẹ ń bẹ ọkọjá gbogbo bá ti ṣe lérò àìdá tó wà ń bẹ ọkọjá ń tà lè fẹnu ròyìn ṣé máa bú yẹn pé aláìmọ̀kan lágbájá tí èsì ṣe pé wọ́n ṣàṣọdùn ọjà dúpẹ́ ti kàn yín lábùkù gbogbo àbùkù ṣé máa bú yẹn pé aláìmọ̀kan lágbájá tí èsì ṣe àṣọdùn wọ́n ti kàn yín lábùkù gbogbo àbùkù. bẹ́ẹ̀ náà bá sì ti mà ní ìsìn pé ìgbóyìnbó àbí mo gbóyìnbó kọ́ ni wọ́n ń pè láì màkà mo mọ̀ wí kọ́ ìmọ̀ wí kọ́ òun kọ́ ni wọ́n ń pè láì màkà. àjẹ́ pé tìǹtìǹ jẹ́ ìmọ̀kan gangan tó bá fi ló ń jẹ lára èèyàn tí wọ́n fi wọ́n ń pè yàn lálẹ́ ìmọ̀kan à wọ́n ti kàn yàn lábùkù gbogbo àbùkù. yẹn ni pé kọ́ ọmọ dákàmà kọ́ ọmọ mọ̀ tó yàtọ̀ sósì. So si kọ ọ mma ma ìwúlò gbogbo nǹkan kọ mma kí ni ntọ́ yẹ yàtọ̀ sí ntí ọ̀yẹ. eléyìí ni wọ́n ń pè ní àìmọ̀kà ọlọ́ọ̀lẹ́dàá wa ó ti la àwọn ànábì rẹ̀ kúrò nínú àìmọ̀kà ọlọ́run ti la àwọn ànábì gbogbo àti gbogbo ránṣẹ́ kúrò nínú nítorí wọn èèyàn kọ́ lọ́kọ́ wọn ànábì kò bùkátà èèyàn ike kọkọ onímà anabi Ọlọ́run wọn bùkátà màláìkà ike kọkọ àwọn onímà torí pé Ọlọ́run ló máa ń kọ́ wọn onímà sanukore oka fẹlẹ tẹnsa àwọn aláàmú àmàkà tó ní gbàgbé eléyìí jẹ àpẹẹrẹ pípé ìmọ̀ téèyàn ò ní téèyàn ò ní jálá ìmọ̀ kankan Ọlọ́run ni ọkọ yàn kì í séèyàn tó ń ti pé mímọ̀ ká kọ̀yọ̀yọ̀ kúrò nínú aláìmọ̀kan ṣùgbọ́n àfi sí àpèjúwe pé ìmọ̀ta àmọ̀ta àfi ní náà ta ló fi mọ̀ wá Allahu Rabbul Alamin. bákan náà àwọn tiwa a lè jẹ́ lódo a lè jẹ́ aláìmọ̀kan nítorí pé kátó lè mọ̀ agbọ́dọ̀ kọ́ nípa àmọ̀ kátó lè mọ̀ agbọ́dọ̀ kọ́ nípa àmọ̀ èèyàn kì í ṣàdédé kúrò nípò aláìmọ̀kan kọ́dẹni tó mọ̀ àfi pẹ̀lú kíkọ́. tọ́ tí èèyàn bá sì kọ́ ìmọ̀ aláàánú lọ́lọ́run ọlọ́run tara kíkọ́ yóò mú èèyàn kúrò nínú ẹni tó mọ̀ èèyàn padà bẹ ẹni tó mọ̀. ìdí nu tó fi jẹ́ pé ọlọ́run ẹlẹ́dàá wa ó ń kìlọ̀ fún wa níbi kájọ́ kan nínú aláìmọ̀kan èyí tí ó sì mú wa. ma jọka kàn nínú aláìmọ̀kan kò síbi ká kò síbi ká wá torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí ara lásán là fi ń ma ọ ọkàn wa sí níbẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ńgbà tó máa ń kọ́ wa nímọ̀ wa ẹni wọ́n láwọn ń lọ nílé ẹ̀kọ́ ẹ̀kọ́ yẹn sábà sí torí pé ara lọ́wọ́ à ń bẹ̀ ẹ má ṣàtì ìsọtọ ma tọ́kí bàbá màmá rẹ̀ ló mú lọ sílé ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó ti dàgbà gan tó múra rẹ̀ lọ sílé ẹ̀kọ́ ara lásán ló mú lọkọ̀ mọ́kànlọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń sọdún gbọ́ọ̀rọ̀ nílé ẹ̀kọ́ tó ṣe pé bó ṣe wọlé náà ni ó sì tún wà títí ọdún gbọ́ọ̀rọ̀ gbogbo nítorí ẹ̀kọ́ mà kò ní mà ọlọ́run dákun má fi ṣàdáwò fún wa ọlọ́run sọ nínú al-Qur'an nínú Suratul A'raf àyà kọkàndínní ọgọ́rùn-ún méjì ọlọ́run ní khudhi al-afwa wa'mur bil-urfi wa a'rid 'anil jahilin ọlọ́run ní máa ṣàmójúkúrò fún wa ìrẹ́ anabi sallallahu alayhi wa alihi wa sallam sì máa pa wọ́n lẹ́sẹ̀ pẹ̀lú kún ṣe dáadáa wàá kọ́ pàkọ́ sáwọn aláìmọ̀kan kọ́ pàkọ́ sáwọn aláìmọ̀kan báwo lọ́lọ́run ti ṣe ṣe kìlọ̀ fún wa. kámẹ́sìjọ́ kan nínú aláìmọ̀kánbé ẹni tọ́lọ̀ ń pa ànábì láṣẹ kánábì ọkọ̀ pàkọ́ sí tó wù àwọn akáwọ̀ ọjọ́ kan nù wọn kò wù akájọ́ kan nínú wọn àwọn tánábì ọkọ̀ jù sí làfẹ́ ọjọ́ kan nù wọn tí wọn ní ọ̀sẹ̀ ọ̀dọ̀ kan lẹ́nu tánábì ọmọ akọ̀jù sí ọlọ́ni káwá mà ó túmọ̀ sí pẹ́sì Islam ó pè wá lọ mà lọ́pọ̀ ẹ̀mẹ́yẹ ìgbà àwọn ọmọ táwọn sílẹ̀ kọ kò bá jẹ́ ti kéw kò bá ti wèé ntí wọn máa gbárí ma? ntí wọn sì kà fún pàwọn ti ní ni wọn pele yẹn kìí ṣe pa ni wọn ń dànù kúrò lára wọn ìmọ̀ ọmọ mọ̀ ọkọ o ní lẹ́vù aláìmọ̀ ọkọ mọ̀ ká nù ìmọ̀ ọmọ ti gbédè àjòjì o ti bọ́ sípò ẹni tó àjòjì nu o sì tún dá aláìmọ̀kan. o lè jẹ́ ọ̀mọ̀nà nípa gbóòwò ni wọ́n ṣe ń kọ́ ọ̀nà wo la lè gbé kíkọ̀wé yìí gbà síbẹ̀síbẹ̀ kí wọ́n sì tún pè ọ ní aláìmọ̀kan nítorí pé mọ̀mọ́ akọ mọ̀mọ́ akà lásán ọ̀yọ̀yàn kúrò nípò aláìmọ̀kan torí ẹ̀ èyí lè má lọ léèwé láéláéláyé rẹ̀ ó sì lè má yà á lè kí ó rí àmọ́ pé wọ́n à ní ìpè láláìmọ̀kan nítorí pé ẹ̀kọ́ tó lábẹ́lé wọ́n kọ́ òun náà o ó sì lò dáadáa wọn ò fi ní darí rẹ̀ sídìí àìmọ̀kan láéláé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó wá sílẹ̀ ẹ̀kọ́ tó ṣe pé kò dúró kẹ́kọ̀ọ́ dáadáa tó máa bú ọ dọ́kítọ̀ ọláláì màkan má sì máa fàbí ní ọlójijì kọ́ ọmọ pé wáì báwo ló ṣe lè pè mí láláì màkan lẹ́mi tó mú tí mo jẹ́ graduate graduate páálí lásán gba páálí pé sọdún mẹ́rin bíi wọ́bẹ́s. táyé pé gbogbo ìgbà tó fi wà á lé ẹ̀kọ́ yẹn ọ̀n kàn fìdí màgàmọ́ ooru ni kan ló ń tẹ̀lé ẹ̀kọ́ ọ̀rọ̀ lọ́mọ. sọ ó túmọ̀ sí pé àwọn wa láàrin sàtífíkẹ́tì wa lọ́wọ́ tí ó fi jẹ́ pé yẹ́ẹ̀ sàtífíkẹ́tì yẹn fún ọ. bẹ́ẹ̀ ni àmàmà ńgbà tẹ́ bá wà lé ẹ̀kọ́ tó máa fún lágbájá ní sẹ́yìn náà máa gbéyà kíni kíni àwọn ọmọ kankan kọ̀ọ̀kan kankan kún. torí di eléyìí ọlọ́run ló dáa wá o nínú àkùránà bẹ́ẹ̀ náà lànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ó fi hàn wá aburú ńlá tí ń bẹ nínú àìmọ̀kan bó ti ṣe jẹ́ ọ̀ràn yàn pé ká dínà sí àti àlébù tí o tó ṣe é pé ọkọ̀ já gbogbo sísọ. So tí ń bẹ́ẹ̀ nu kéèyàn ọjà láìmọ̀ kan bẹ́ẹ̀ náà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam nínú súnà rẹ̀ oní àfihàn wa àwọn àléébù ńláńlá tí ń bẹ́ẹ̀ nínú àìmọ̀ kan anábì sì bẹ́ẹ̀ nu àtẹ́lù nítorí káre bá jìnnà sí nínú alukur'an àti rí àwọn ọmọ Israẹli gẹ́gẹ́ bí ayàtà ti kàṣíwájú wa idh qala Musa liqawmihi inna Allaha ya'murukum an tadhbahu baqara. قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين النبي موسى ساجي الله kọ́dà kún kọ́ má jẹ́ kó ọjọ́ kan nínú aláìmọ̀kan ó túmọ̀ sí pé àìmọ̀kan nọ́mbà tí ọ̀dà ni àìmọ̀kan àpẹẹrẹ bù ni àpẹẹrẹ àìdá ni oníkálukú nínú wa ìlọsẹ̀kùn pọ̀ lólùmọ̀ kò sẹ́nìkan nínú wa tó lè wù tó pọ̀ láláìmọ̀kan ìntà wá sí tàbí ní jẹ́ aláìmọ̀kan òun náà ní ká wá àmọ̀ tí ó di ká mọ̀kan ṣùgbọ́n ìjẹ́ gbogbo wa náà la ṣe tán láti kọ́ ìmọ̀ tí ó di àmọ̀kan yìí kìí ṣe gbogbo wa la ṣe tán láti ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹ rí i pé èpo èpo ẹ̀pà lọ̀pọ̀lọpọ̀ dì mú wọ́n fi ẹ̀pà gángan wọ́n fi ilẹ̀ wọ̀ mu. ẹ rí àwọn ẹni tí wọ́n máa yọ ẹ̀pà kúrò nínú kóró rẹ̀ tí wọ́n wá sàdí ọgbẹ́ kó tó di pé wọ́n wá wọ́n á tà gbogbo àwọn èkó ẹ̀pà tí wọ́n bá yọ ẹ̀pà kúrò nínú rẹ̀ kí ni láàrí rẹ̀ lọ́dọ̀ lè gbé fẹ́rẹ̀ ewúrẹ́ gan torí táwọn náà bá wo ń bẹ̀ ni ti wá rí pé èpo lásán ni àti yíyàtọ̀ máa wọ́n pàtì èpo tó bá ti lè kọ́ mọ̀ síkẹ́síkẹ́ báyìí yọ sàní yọ sàkó mbẹ yọ sọ pé tó alihamudulilayi tó bá kéle kí ló bá wá yọ ní alihamudulilayi òun náà ti mọ̀ ní ìsinmi àti asalaamu aleykum wọ́n sọ pé aleykum salaam kayfa alhal bàkàyìrò alihamudulilayi òun sì ti máa bọ́ sọ tààl wọ́n sọ pé ṣé o ti rà ní mọ́nu ṣé bá sọ pé mo gbé tó lọ́pọ̀lọpọ̀ lẹ́wọ̀n àrítọ́sá olóòwò ọmọ ẹ̀dẹ́bí là pẹ́kútú kọ́ká wọ́n mọ̀ pẹ̀lú ustaz ustaz ustaz ustaz kíni ustaz olódo èyí tí ọba àìsàn kọ́ kí ó dé mẹ́rin mo máa ń pèsè ọ̀kadà ní í ṣe olódo bí là pẹ́kútú wọ́n ṣe àfọ́ ọlọ́kadà àfọ́ ọlọ́kadà tẹ́sẹ̀ túmọ̀ rẹ̀ ní olódo ọlọ́kadà torí pé ọ̀kọ́ nǹkan kan náà àìmọ̀kẹ́ ló kórìí rẹ̀ ẹ máa wọ bí wọ́n ṣe máa bá yín jẹ́ tí kankan bá ṣẹlẹ̀ àfààní ní ká sọ sí ẹ bá àfi tọ́lọ́ sọ sí tọ́lọ́ wò lọ́mọ. ṣebí irú bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa ṣe táyà lè má mú fi sílẹ̀ ládùúgbò yín. wọ́n sọ pé tọ́ nínú àwọn ẹni tá a fojú sùn pé ọ̀yẹ̀kùn lè ṣe lè má mú níwọ̀n náà wà. àbẹ́ ẹ̀kọ́ sọ̀tòrí pé àrídìlà tó máa dé ká àwọn ti rò pé àwọn stars ní máa dé sílà. so kìí sì ṣe pé náà òun ò ṣe òkàsì ló fi túká kárò tú ipò hmm, òní ṣèdáwò ní yorùbá lẹ́vù báyà ní baálẹ̀ kan ládùúgbò àwọn àdókè mọ́tíláṣí àwa là ń pàṣẹ mbẹ baálẹ̀ fa baálẹ̀ tó kó lẹ́kẹ̀ sọ́wọ́ tó kó sọ́rùn tẹ́lẹ̀ pò ń tiẹ̀ òòsàn ẹlẹ́ àbí oyè ẹlẹ́bọ olóòsàn lọ́jẹ́ ò yọ̀mà wa ọkọ àwọn ọ̀rẹ́ rẹ lẹ́yìn ẹni tó bá sọpọ́ọ̀tì lágbára kọ́ náwó kè ẹni tó sọpọ́ọ̀tì tó dóòlà kọ́ náwó kè ẹ̀ka wọ́n bá kà wọ́n bá ní eléyìí score twelve eléyìí score ten jama ní láàrin twelve àti ten wo lójú ra ọ lọ ẹ ojú wa kò sí díẹ̀ ló fi jù mí lọ twelve ju ten lọ ẹ majority carry the vote wọ́n ní lè má mú látòní lọ aláwọ àtúwà ló bá so wọ́n lé wọ́n ti yẹn lè má mú lè má mú báwo ìgbà àjọ káàrẹ̀ kánà ọba débẹ̀ lọ́ni alhamdulilayi alhamdulilayi rabbi ah, ọ̀rẹ́ wọn pé àti àti sìyàn fi sípò lè má mú báyìí ẹnìkan wà ní tọ́ ustaz ìmáàmù wọn bí ustaz ẹ dákun kí ni ìdájọ́ kí lè má mú ọmọ kàfáàtì àdáadáa sọ̀tẹ́ mọ̀ pé kò ní ìdíkọ́ta lólobó ti mọ̀ pé wọ́n bá wí àbẹ́yọ̀ bá sọ̀ra ó lè yàgbẹ́ kú lè má mú ni ọ́ sọ̀tẹ́ mọ̀ pé ó di pààbùn ní etí sọ pé ó yàgbẹ́ kú kò lóògùn yàgbẹ́ kú yọ̀ lọ́wọ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn limamu sì wa di paagùnù láwùjọ wa torí wọn kọ́ kí ó kankan ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ilẹ̀ dá iná làwọn náà ráyè nígbà tó àbáwá kọ́ mà ẹ̀mẹ́fẹ́ ló fi máa darí àwọn àwọn àwọn mùsùlùmí wọ́n gbogbo wa wọ́n lè bá wa pín ọmọ kankan ọmọ kankan nípa rẹ̀ ṣùgbọ́n àti wá wí èmi sì ni lè má mú àdúgbò ọba ní àwọn apá àwọn ọ̀rẹ́ rẹ̀ sẹ́sì máa kú kò ní pọ̀ rẹ tó bá jù lọ tó nímọ̀ jù lọ kò ní pè àwọn tó lò sí ọba pè wọn lẹ́yìn ẹwé láwa ni o ẹ má wà lásán ẹ má gbórí gbẹrẹ fún wa o ẹwé láwa ni wà ní. pàtí gbogbo wọn náà débẹ̀ ọba pín ogún báṣubàṣu wọn ní tán ẹ̀yin ọmọ lóòkù báwa ṣe máa pín lápín yìí o wọ́n lọ́n tó bá yẹ kó dáadáa má dùn án ládẹ́ẹ̀ bàbá sì pin ládàá ṣàforíjì fún ẹ ọ̀rọ̀ owó gbogbo orú àwọn mùsùlùmí yẹn ló kọ ayé àwọn èèyàn láwùjọ bíi tẹ́ ẹ bá ti ká máa kún tó sì pa ìmọ̀kan yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ aláìmọ̀kan wà tí bàbá rẹ̀ jẹ́ lè máa mú bàbá nímà wọ́n ní kọ́ ọmọ lọ wá òun náà ní wá ọ̀wọ́ ọpẹ́ yìí ti jẹ́ lè máa mú ní tuntun ẹ̀rí tí wọ́n lọ fa wàhálà pé èmi ọmọ lè máa mú èmi ọmọ rẹ̀ máa mọ̀ èmi ọmọ rẹ̀ máa mọ̀ ọmọ nǹkan kan olódò burúkú bastard fóònù rẹ̀ náà wọ́n á ti síwájú àdánwò bá jàmá irú rẹ̀ ti pọ̀jù láwùjọ wa ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ àbùkù mọ́kẹ́kọ̀ọ́ wọ́n wá ń wọ àpọ́nlé mọ́nímà wọ́n sì ti sọ ẹni tó bá lè ṣe sùúrù lórí àbùkù mọ̀ńkọ́mà yóò lè ṣe sùúrù lórí àbùkù kọ̀mọ̀ títí láéláé àwọn ò lè jókòó lè kí o títí láìláì torí tó o bá pẹ́ jù gan àwa náà lè ọ. ó ní lẹ́bù báyìí ó parí ẹ̀ tún bọ́ lẹ́bù báyìí lẹ́bù báyìí tún bọ́ bẹ́ẹ̀ lọ́ba tán àwọn ìwé ẹ̀rí rẹ ni o máa ṣẹlẹ̀ ọlọ́run ọlọ́wọ́ yóò jẹ́ kí ẹ̀sìn Islam kó lè ga ní gbogbo ibi tó bá wà. tọ́ adékò gbogbo àbùkún ọlọ́jọ́ tí o bá ti lè ṣe sùúrù lórí àbùkù farada àbùkù tí ọlọ́jọ́ gbogbo èèyàn láyé kò sẹ́ni tó kẹ́kọ̀ọ́ bí kíbi ó là ní maka ní madina wọlé ọ̀ka àbùkù náà ni àfi tó ètí ìbá ti pẹ́kọ̀ọ́ lọ fẹ́ kọ́ tó o bá ti lè ṣe sùúrù lórí àbùkù díẹ̀ ń wàá rí àbùkù tí ò lẹ́gbẹ́ torí di eléyìí ẹ rí i pé ntaasi tá a fi ní jọ́kan nínú aláìmọ̀kan gbogbo wa ló yé ṣùgbọ́n kèsì gbogbo aláfẹ́ ṣe kí ṣe gbogbo aláfẹsẹ ní ìsìn lápèjúwe ẹnìkan wá sílùú kan olùmọ̀kan wá ń bẹ́ńbẹ́ ọwọ́ sọ pé òun lọ sílùú báyìí láti lọ kọ́mà àìmọ̀kan ọ̀sẹ́ àti pé gbogbo agbègbè wa yìí kò sẹ́ni tó mọ̀ ń pẹ̀ sí Islam bẹ́ẹ̀ èmi sì ń wò pé tí mo bá lọ kọ́mà yìí pẹ̀lú ògo Ọlọ́run màá wá di àtùpà nílùú wa ń gbà mo bá darí ọba délùú ó sì múra rẹ lọ ó lóun fẹ́ kọ́ kí ó wọ́n sì ní káàbọ̀ wọ́n fi síbi tó ṣe déédéé rẹ̀ ẹ̀ríkì kò ní tọ́jọ́ kò ní tóṣù kò ní tọ́dún bó bá tọ́dún kò ní tó méjì bó bá tó méjì kò ní tó mẹ́ta bó bá tó mẹ́ta kò ní tó mẹ́rin yóò bá sa yóò bá sa kó lè kí oyún yóò bá lọ máa mú nǹkan mí gbọ́ ó lè máa wówó ó lè jẹ́ pé kárakáta sábà wọn ń pè láti ìlú rẹ̀ àbí láti ìlú bòmíì tá a ti mọ̀ pé ṣé ìlú yẹn náà ló sì tún wá dìsìn ibẹ̀ ló wà òun kọ́ kí ó lọ́ọ́ tó ní o <laughs> dípò kọ́ ló pé èmi ń wọ́wọ́ lọ́ọ́ tẹ̀mí ni o. nítorí pé ọ̀fẹ́ jàǹbá àwọn èèyàn lọ́jọ́ iwájú torí àwọn ọmọ rò pé ń kọ́ ni ǹjẹ́ ọlọ́run bá kádàrà pé ó padà sílùú wọn ojú wọn ò fi máa wọ̀ ojú onímọ̀ yóò wá tara ròyìn yóò wá sí ọ̀gọ̀rọ̀ lọ́nà. torí de eléyìí tí wọ́n bá wá ń kó ẹni tí wọ́n lè máa purọ́ ọmọ ń kọ́ kí ó lọ́dọ̀ rẹ̀ tí wọ́n máa parúurọ́ rẹ̀ má má jẹ́ wọ́n pakọ́ lọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni wọ́n wá kọ́ kí ó rí àmọ́ sá kò sì kọ́ nǹkan kan lọ́dọ̀ wa lọ títí kó tó di pọ́ sá. mo rò pé bẹ́ẹ̀ ọ pàtàkì torí pé àmàna lélẹ́yìí kẹ́ ẹ má bàa ṣe sábàbí táwọn èèyàn fi ṣe àwọn èèyàn lọ́nà. ẹlẹ́mi ọmọ sọ̀sọ́kúsọ yóò máa sọ pé ọmọ kí wọ́n gbẹ́dẹ́ lọ ọmọ rẹ̀ ló ń ti kí ó ẹbí léèrè. sẹ́yìn ọba màá lọ́ọ́ máa kí oyin torí pé kò kí ó lọ́dọ̀ yín ẹ sọ pé ọ̀nà wo lọ́gbàjọ́ máa kí omi. à bàbá mọ̀ ń fẹ́ kẹ́ bòmí láṣìírí tó láwọn èèyàn fẹ́ dójú tì mí ni à ojú gbọ́dọ̀ tì ọ́ ni èmi ọ̀kọ́ ń ké wọ́n sọ̀sọ́kùsọ wa sọ pé mi là fà rẹ̀ bó mo ṣe kọ́ ń ké. wọ́n àwọn èèyàn ń parọ́ ọrú rẹ̀ wọ́n ń parọ́ mọ́lẹ̀ wọ́n ń pa mọ́lẹ̀ lárúbáwá. àwọn èèyàn wà tó ẹ pé àpèjúwe èèyàn kan ni adọ́lọ́ kẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ kálukú lọ apàdé ní ilẹ̀ Sudan gbàtà apàdé mẹ́rin gbà tó di ọdún kan nineteen eighty nine ìní àwọn Saudi yẹn wọ́n bá ti àwọn aṣojú wọn wá síbi tá àwọn Sudan yẹn ipe kí wọ́n ṣèdánwò fáwọn ọmọ tí wọ́n bá gbárí tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ táwọn tún mú lọ sí ipò iwájú tí wọ́n wá kẹ́kọ̀ọ́ Saudi wọ́n bá ṣẹ̀ṣẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ kan wọ́n ṣèdánwò fún wa ìgbà tí sì ọjà dé nínú èyí ogún wọ́n méyàn méjìdínlógún. arákùnrin kan wá ń bẹ òfin lọ ẹni tá pè rárá rárá ike kó náà lọ kópa nínú ìdánwò ṣùgbọ́n àwọn pé àwọn akẹgbẹ́ mi ni wọ́n ṣèdánwò fún yìí wọn ò pè mí. a ibikíbi tí wọ́n máa ń kó wọn lọ èmi náà rí pé mo débẹ̀. ọ̀dà ẹni tí wọ́n fẹ̀sà wọn ipe ẹ̀yin ni ẹ lọ ẹ̀yin ni ẹ lọ ẹ̀yin ni ẹ lọ sójú sáájú wọn ṣe ni àbábòsì tó bá pọ̀ lẹ́tọ̀ọ́ síta ní ọ̀yọ́ lẹ̀. nígbà tí wọ́n ti ṣèdánwò èsì ò tí ì jáde arákùnrin náà bá wówó lọ́ba fi Sudan lẹ̀ lọ́ba gba Saudi lọ. àwọn ọmọ tí wọ́n ti yàn ní ìsìn pé wọ́n lọ kẹ́kọ̀ọ́ ní Saudi yẹn wọn ò tí ì parí ọdún kejì wọn wà ọdún kẹta ni wọ́n tó parí tó ọlọ́run ọba ti so orí lẹ̀ fún wọn di orí ó ti so orí ìtẹ̀síwájú fún wọn kó tó di pé wọ́n parí orí tí wọ́n wà nù ẹ̀ wọ́n wá gbéra kọ̀ parí ẹ̀kọ́ ti bí ọlọ́lọ́gán mọ́kà gbàtọ́ gan sí mọ́kà lọ́sà máa ṣe tọ́wáfù máa ṣe tọ́wáfù máa ṣe tọ́wáfù sọ̀fà márùwà tọ́wáfù sọ̀fà márùwà tọ́wáfù. ẹ mà pé maka ní madina náà ni àwọn olùkọ́ pọ̀ ń ó jókòó ọmọ akẹ́kọ̀ọ́ wọn báwọn náà ṣe máa ń sọ àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ó jókòó àmọ́rí wọn náà mọ̀ wá rí fa ọ̀sáfẹ́ sọ ni kọ́ á ní di lọ́la ní ti kọ́ bá mi pé bàbá wọn fẹ́ kẹ́ kọ̀wé ẹ̀rí kan fún mi wọ́n máa jókòó èmi ọ̀mọ́rí mo rò pé <laughs> táwọn èèyàn bá ti ó ti ó ti bẹ̀ kọ́ ti bí ìjẹ́ tọ̀hún náà kò tí ì rí mu táwọn èèyàn bá ti wá kọ lẹ́tà sí yóò wá sọ pé òun kẹ́kọ̀ọ́ ní Islamic University of Medina ẹ dákun ẹ̀rọ nǹkan bẹ̀rù tòun tí mo fẹ́ fààyàn nu pé kèé ṣe àwa tá a wà lórílẹ̀‐èdè wa lásán ẹni wọ́n lè parọ́ mọ́ ike mọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n tún máa ń parọ́ mọ́lẹ̀ lárúbáwá náà èèyàn tó yẹ pé títí tòní kò sí lẹ́kọ̀ọ́ yunifásitì yẹn kọ́ tí gbogbo orúngbà ti di funfun torí ẹ̀ ká ṣe sùúrù lórí àbùkù díẹ̀ èèyàn padà rí àpọ́nlé láéláé tí èèyàn bá sọ pé mi ní ṣe sùúrù lórí àbùkù díẹ̀ ọkàn àbùkù láéláé kò sí lẹ́sẹ̀ lẹ́gbẹ́rọ́ pamọ́ tó wàhálà yóò kan mọ̀ wá wo social media ń kan àṣẹ nígbà tọ́rákùnrin yẹn padà dé orílẹ̀-èdè wọn irọ́ tó tún pa náà ni kò ń jáde ní Islamic University of Al-Madina tó gbogbo wọn ti gbà ní àfa Madina olùmọ Madina olùmọ Madina fa ẹnìkan wọn á rí lórí social media ni wọn sọ pé wàláhì wọn tó àṣírí rẹ̀ fún gbogbo ara yìí lónìí Madina rọ wò lọlọ ṣébí ọ̀gán lọ́wọ́ abámi mi kan ìwọ kan nù yàrá mi tọlọ fẹ́ fàṣírí kan mi lọwọ kí n dákun kí n mọ sọfẹ dọlọ nǹkan tí wọ tọwọn ń jàǹbá gbogbo àlùmọ́ọ́nì ló kọ́ pọ̀ kẹ́kọ̀ọ́ láì kẹ́kọ̀ọ́ àṣírí irú wọn máa gbé pamọ́ lọ́ba dẹni tí mo ti mà ló wá tú àṣírí from a to z Allahu kò lè gbé mọ́jàmá yọ padà tú náà iná máa lẹ́sẹ̀kẹsẹ̀ lòdodo ọba torí ẹjẹ́ àṣẹ sùúrù kẹ́kọ̀ọ́ ẹjẹ́ àṣẹ sùúrù kẹ́kọ̀ọ́ eléyìí jẹ́ tiwa láwùjọ wa tá a wà yìí àwọn ọ̀dọ́ wa wọn fẹ́ kẹ́kọ̀ọ́ wallahi ẹ̀tàn jẹ́ ń dà wọn láàmú irọ́ gidigidi ń dà wọn láàmú súkẹ́súkẹ́ ni súkẹ́súkẹ́ súkẹ́súkẹ́ wọ́n sì máa fẹ́ wọ́n máa pa wọn pè mà alọ́ àwọn nǹkan kan olódo ni ó wọ́n sì á pè ọ lólùmọ̀ o ò fẹ́ ṣe sùúrù kẹ́kọ̀ọ́ ìwọ náà wá fẹ́ yọ náà ló fi jẹ́ pé ní ìlú tiwa yìí a lè jáde sílùú míì kárì nǹkan kan sọ níwájú àwọn ọ̀dọ́ ọ̀dọ́ sọ̀dọ̀ ẹ̀ lè rí nǹkan kan sọ nípa ẹ̀kọ́ ìsìn because àwọn ilẹ̀ Yorùbá tẹ rí i àwọn gbárùkù tẹ̀kọ́ ìsìn Islam ju Ògbómọ̀ṣọ́ yìí lọ kí n kúkú sojú abẹ́ǹkù Ògbómọ̀ṣọ́ yọ̀ kẹ̀kọ́ ìsìn fún kankan. náà lọ ilé kí ó náà ilé kí ó rọ tí wọ́n ti ṣe wàlímà náà lọ ilé kí ó náà ilé kí ó ti padà di babaláwo tí wọ́n máa lọ wọ sọ pé àlejànú ń bọ̀ ń sọ̀rọ̀ irú rẹ̀ lẹ́rìí tó pọ̀ so sẹ́wọ̀n náà náà máa bá lọ generation after generation after generation láti jẹ́ pé àwọn àfófò àwọn àfa àdánù àwọn àfa àdánù àwọn àfa aláwo àwọn olókùnrin pọ̀lọ̀ àwọn ọmọ tí wọ́n ní màjídé ṣé ẹ máa fáwọn tó nímọ̀ gidi lọ́jọ́ lọ́jọ́ iwájú ìlú àwọn náà ní jẹ́ ká burú ọgbàlú kan ó máa pẹ̀lú bú ìlú tí wọ́n ti máa ń pẹ̀ sí ọlọ́run ẹ̀rọ àmọ́ bínú máa bínú lórí kiri ó yẹ kó tún jọ dùbúlẹ̀ kọ́ jẹ gbani ó ń bínú pé kí sójú tẹ náà fọ ni ọmọ pé bílù ẹsẹ rí nu ẹ kẹsìn kún kankan àfi sí awo wọn bá pè yàn láàfà babaláwo náà ni ó lè máa kó oògùn kan kọ́ wọn sọ pé ṣé gbígbóná lọ́nfẹ́ ni àbí tútù láì sẹ́kọ̀ọ́ so ngbọ njọ orí la fẹ́ nílò síwájú ń jẹ ẹsẹ̀ lọ. ẹ máa kóra ẹjọ lórí mùnáfìkì lórí gbogbo rọ́tí onítùmọ̀ adélọ́kẹ́sẹ̀sì. wọ́n gbẹ́ pé èsì wọn tún á gbé báyìí lé ọ̀pọ̀ onígidi ọ̀pọ̀lọpọ̀ onídélẹ̀. onídélẹ̀ láti lọ pẹ́pẹ́ ẹ̀sìn. ọwọ́ apàdé ọ̀pọ̀ ọ̀lẹ́lẹ́mọ̀ká ọmọ bínú. inú rọ́ọ̀lù lọ́wọ́ ń bí so eléyìí túmọ̀ sí pé nǹkan ṣe wá gan àfúrá àfúrá so ìlú kìí lọ bẹ́ẹ̀ kọjọ wájú rẹ̀ kọjá ike yọ tàn málẹ̀ òfin tó burú kẹ wọ́wọ́ àmọ́ burú púpọ̀ má mọ̀ nǹkan ẹ̀sìn nítorí pé wọ́n àní kó lọ bìkan ẹ̀sìn náà ni ó sì sábà bí tá a fi rálì jẹ́ náà wọ̀ ìwọ bàbá ò lè wá kẹ́kọ̀ọ́ fọmọ rẹ lẹ̀kọ́ wa kọ̀ àwọn ikọ̀ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀tàjẹ wọlé máa rọ̀ wò kí ni jẹ́ bẹ́ẹ̀. sẹ́yìn kẹ́kẹ́ fi tàwọn náà jẹ́ kéékèèké nu tó a mọ gbogbo aburú nǹkan yẹn lọ́fà. àwọn nìkan máa wá dùn wájú àwọn màmá bàbá yín. àwọn tí ò sì mọ nǹkan kan tiwọn náà wọn láàárọ̀ àgbà abẹ́rẹ́ nǹkan náà wọ́n máa rọ́ lura wọn ìrọ̀rùn ni yóò bá fẹ́. àbọ̀tí yóò bá ń fẹ́ràn kí gbogbo olúlẹ̀ lẹ́ẹ̀tì rí ìranu àmọ́ ilé tó gidi tó wà ẹ̀rí táwọn ọmọ ń lọ torí pé wọ́n fẹ́ jẹ́ ìfẹ́ gidi lọ́la. yàtọ̀ sí tiwa irọ́ burúkú àwọn ọ̀rọ̀ burúkú burúkú ó kọ́dọ̀ wa. torí ẹ̀ gbogbo wa la fẹ́ jẹ́ láìmọ̀kan ṣùgbọ́n kì í ṣe gbogbo aláṣetán láti ṣe tí ò ní sọ wádà láìmọ̀kan. ọlọ́ọ̀lẹ́dàá wa ó tún sọ nípa anabi Yusuf aleyhi salam nígbà tí obìnrin yẹn tọ́lọ̀ parọ́ ma ipò tí bò ń ṣe zina tọ́lọ̀ sì ti tú àṣírí látọ̀dọ̀ wọn náà làṣírí ti tú wípé ànábì Yusuf alayhi salam kò ṣe zina tí wọ́n ń dábàá kí ni táwọn ó ṣe fún Yusuf yìí ọwọ́ ta létí nínú tí wọ́n sọ pé àbí káwọn ó tì má lé ni ànábì yusuf tó ń ti bá tìmọ́lẹ̀ òsè dáa àmọ́ wo gbogbo ẹ̀ síra wọn gbogbo àwọn àbùkù oríṣiríṣiríṣi àbùkù kan sàn jù kan lọ. ọ̀rẹ́ rọ́bì ṣèjìnnà àhábò ilayya mimma yad'unani ilay. wa illa tasrif anni kaydahun asbu ilayhin wa akun minal jahili. ànábì yusuf aleyhi salam ó ní àwọn olówó mi jù ní gbogbo nǹkan tí wọ́n kà lẹ́wọ̀n ẹ̀wọ̀n ni ojú wọn fi mí sí. ó wù mí ju tọ́lọ́bìnrin yẹn sọ pé nínú kó fi sẹ́wọ̀n àbí kó sì ṣe zìnà tó ń pè sí. ẹ̀wọ̀n ló wù mí ju kí n ṣe zìnà lọ. tí wọn lọ́wọ́n bá wá gbé ète wọn kúrò lọ́dọ̀ mi ọkàn mi ò padà sẹ́rí sọ́dọ̀ wọn ń padà ṣe zìnà wọn ń sì padà dọ̀kan nínú àwọn aláìmọ̀kan. àwọn olùmọ̀ á sọ pé anabi yusuf ń kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo aburú tẹ́ bá rí téèyàn ṣe láyé yìí àìmọ̀kan ní máa fà apààyàn àìmọ̀kan ní fà ọ̀daràn àìmọ̀kan ní fà olè àìmọ̀kan ní fà ọ̀nzìnà àìmọ̀kan ní fà ọkùnrin bọ́kùnrin lò àìmọ̀kan ní fà dánadáná àìmọ̀kan ní fà babaláwo àìmọ̀kan ní fà alágbègbà àìmọ̀kan ní gbogbo àwọn àwọn abúláyé àìmọ̀kan ní máa fà ajẹ́ pé àwọn ìjọba gan tó bá ṣe pé wọ́n bá ń ronú lọ́nà tó yẹ kéèyàn gbà ronú ojú ọ̀nà kan gbòógì láti mú òpin bá gbogbo ọ̀ràn dá òun náà ní kí ìjọba gbárùkù tọrọ ọ̀mà kí wá ṣe ìmárù tiwa tá à ń kọ́ wọ̀nyí o ìmàwé tẹ́lẹ̀ tá ń kọ́ yìí òǹgá ń tírèn àwọn ọmọ láti dọ̀daràn nítorí pé ìmọ̀ tá à ń kọ́ tá a ti gbé tọ́lọ̀ ń sí ni gbogbo ọmọdé máa ń sìn kọ́ ọ́ ní kò sí tọkọ ọlọ́run pẹ̀lú ẹ̀ aburú ló máa ń sábà bí. nísìsiyìí mẹ́ẹ̀ graduate lẹ́tọ́rà ọ̀ ní ọ̀sẹ̀ pé ẹ̀yin ọmọ ẹ máa bẹ̀rù ọlọ́ọ̀fà ẹ̀yin bá ọmọ òkú sí la wà ní àbẹ́ ẹ̀kọ́ ṣé ọkẹ́ skul náà làwọn máa ń lọ tọ́pọ̀lọpọ̀ ti ya yahoo yahoo báyìí ní. yahoo yahoo yẹn gan-an bẹ́ẹ̀ bá ní kọ̀ọ̀kan wá lọ àwọn kan ṣe yahoo yahoo wọ́n ti sọ wá lọ́kọ̀ọ́ tí èsì gbogbo ilé ayé gbogbo ibi tọ́mọ nàìjíríà bá wọ̀ àwọn tó burúkú náà fi wò wá. wọ́n sì sọ pé èrè ẹyọ kan ó lè bẹ bẹ̀rù jẹ́. sọ àwọn ti mọ̀ pé wọ́n rí ibú táwọn fẹ́ máa hùn làwọn hù àárín wọn dálẹ́kùn lórí ẹ̀ ọwọ́ àbí tabẹ́pẹ́tabẹ́ wò báyìí. ìbá wa ṣe pé tọ́lọ̀ ni wọ́n fi ń kọ́ wọn léèwé hùn ẹbẹ̀rù ọlọ́ọ̀ ni wọ́n fi ń yé wọn léèwé hùn ẹ sọ́ra ẹ máa kíyèsí ara ẹ rántí ọmọ ẹni tẹ̀sí ni wọ́n bá sọ fún wọn léèwé hùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó yọ ọmọ burúkú ní yọ ọmọ burúkú ẹ sáré ẹ̀wù táwọn ọmọ ń wọ̀ lọ sí skul wò sẹ́rù education táwọn sọ náà rí tí àwọn ẹni tí wọ́n kọ̀wé náà tá máa ń sọ̀rọ̀ àìmọ̀kan wọ́n máa ń sábà sọ pé our our problem in this country is ignorance ignorant kí ló kí lè gbà lérò pẹ̀lú ẹ̀ ti kí ni ignorant ìyẹn ni pé àwọn ẹni tó gbóyìnbó ọ̀pọ̀ iná ni mo ti sọ fún yín lẹ́ẹ̀kan pé ọgbóyìnbó kọ̀ gbóyìnbó kọ́ ni wọ́n ń pè ní àìmọ̀kan ọ̀pọ̀lọpọ̀ ń sọ òyìnbó bí ọ̀pẹ́ rẹ̀ aláìmọ̀kan burúkú ni tó bá àwọn tẹ́lẹ̀ train náà làwọn náà yàyà kúya ṣe ìmọ̀ náà wá dà because òyìnbó ti yí orí ọ̀pọ̀lọpọ̀ kọ̀ gbọ́n ẹ̀rù pàǹkan sọ òyìnbó lẹ́nu ló túmọ̀ sí pé ṣe aláìmọ̀kan aláìmọ̀kan burúkú ẹlòmíì aláìmọ̀kan ju táyà tirẹ̀là lọ títí sọ òyìnbó tẹ́lẹ̀ pọ̀ òyìnbó kan máa èdè kọ́ ni wọ́n pè ní àìmọ̀kan ọ̀dọ́ aláàmù ọ̀tọ̀ làìmọ̀kan ọ̀tọ̀ ni mo àwọn ọmọ wa wọ̀nyí tó lọ sáwọn iléèwé ńláńlá ẹ̀wọ̀n táwọn máa yà ọmọ mi nísìnyí ẹ tara ẹ̀wù tó wọ̀ ẹ fi wo ẹ mẹ́tì lọ sára àwọn obìnrin tó ẹ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn tí wọ́n ti yàyàkuyà àwọn ọmọkùnrin ń gẹrẹ ẹ̀wù tí wọ́n wọ̀ tí wọn bá tọrọ awọ ẹ̀wù tó tó bu ọ láti rí báyìí tó wọ lọ sí hall ojú wọn fi máa wọ. sọmọ pé tí wọn native dress àbí ẹ̀kọ́ ni wọ́n máa pé native man òun kú international man. subhanallah ẹ̀yin ẹ̀ àwọn ọmọbìnrin ilé ẹ̀kọ́ náà ni àbí ilé ìwé èsì ilé ẹ̀kọ́ ẹni tó sẹ́nu rẹ̀ ọba ṣe dédé pẹ̀lú tàwọn èèyàn nu eléyìí kọ̀dájú pọ̀ máa ti ń rí níta ń pè láì màkà náà nù téèyàn bá rí pé ilé ẹ̀kọ́ ni ẹ̀kọ́ wò lẹ́ ń kọ́ lé ìwé mẹ́ ẹ̀kọ́ wò táwọn yẹn ti yàyàkuyà kalẹ̀ lásán. àní màmá kan ọ̀hún hósítẹ́ẹ̀lì fọ́ọ̀mà rẹ̀ ìgbà tó wá dé hósítẹ́ẹ̀lì kan ọ̀hún ni ah, I'm very impressed but wọ́n sọ fún pé hósítẹ́ẹ̀lì o táwọn obìnrin lásán ni o kò sáwọn ọkùnrin bẹ́ẹ̀ ni wọ́n ní àkọsá àwọn ọkùnrin bẹ́ẹ̀ ni àmì mi mi lè fọmù síbẹ̀ yẹn kí ló dé ọ̀pọ̀lọpọ̀ lọ́rẹ̀kùnrin náà torí tọ́lọ̀ njẹ́ ẹ fẹ́ sọ ọmọ ẹni títí tí ó fi di ẹni tó lọ ilé ọkọ àwọn ń fẹ́ láti sin kó ti máa ṣe zina ẹ wá nílé ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ wò àbílẹ̀ ìbàjẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé a ní ìdìgan láfíríkà yìí láti ẹ̀tún ti wo ẹ̀kọ́ tá a náà ń kọ́ ọmọ gan sẹ́kọ̀ọ́ ni àbí rọ́ ìmọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tá a náà ń kọ́ ọmọ náà ní school irrespective of the name of the course sẹ́yìn fi ń parí sórí òyìnbó náà ni àbí ẹ̀kọ́ ni àti báwọn ọmọ náà la kọ́ ní engineering yìí ẹlòmíì sọ́gá ní padà sí kò sí conversing letter high school. kí ló dé ó lọ kọ́ lọdọ àwọn fọgàtọ́ on the road ni wọ́n sá leave àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn leave because certificate yẹn ò produce kankan fún gbogbo àwọn tá a láǹkọ́ ọmọ ọparí sí tíọ́rì àtúwọ́n rí wà eléyìí tó wúlò sí sọmọ la wọ́n sì sọ pé ntẹ́yìn ọba ní kò lè fi tọrọ nígbà tó yẹ pé wọ́n ní bólùkọ́ bá ṣe rí lakẹ́kọ̀ọ́ rẹ̀ náà rí ló fi jẹ́ pé láfíríkà tí wọ́n ń bí àìmọ̀kan ti pọ̀ jù àìmọ̀kan pọ̀ torí pé títà fi ń wo nǹkan ó yàtọ̀ sí bí nǹkan ṣe rí. níṣìṣẹ́ nìkan tí wọ́n yóò bá àwọn èèyàn sọ̀rọ̀ gbogbo àwọn tó sì bá sọ̀rọ̀ yìí ọmọ Yorùbá ni wọ́n ṣùgbọ́n gbogbo wọn olùkọ́ ni wọ́n jẹ́ nílé ẹ̀kọ́ gíga ṣùgbọ́n gbogbo wọn pátákó rongodo wọn Yorùbá ni wọ́n. wọ́n wá ní lẹ́kítọ̀ tó bá wọn ṣe nǹkan báyìí ìgbà tí wọ́n wá débẹ̀ tó wá ní tọ̀ ńgbà ní òyìnbó ni kí n fi sọ̀rọ̀ yín tá a nìkan ló yín tí ọ̀gbọ́ yorùbá wọ́n ní gbogbo wa ní yorùbá gbogbo àná gbọ́ yorùbá wọ́n ní àti alábí tí mo sọ lóyìnbó pé àwọn gẹ́gẹ́ bí kọ èdè òyìnbó gbígbá gbogbo òyìnbó tá a bá sọ ọ́ lẹ́nu ẹni sí ó lè jẹ́ pé nǹkan báyìí ló mí ó lè mí ní nǹkan báyìí àbí ẹ̀kọ́ ni yóò bá yìí sọ jáde tó lè túmọ̀ sí wálé. so lísì tó bá sọ pé wọ́n ti pè ayé máa gún máa tẹ̀ kí yẹn wúrọ́ má ẹ̀sọ́ ẹ̀sọ́ fún mi lóyìnbó. so nígbà wọn bá pòwe báwọn ẹ̀rí gbogbo kò sí bá a ṣe lè ṣe láyé á kú bì ni kí ló dé táwọn ègbè tí àìmọ̀kan ní ẹjẹ́ ká gbé tiwa lárugẹ. ọmọ aṣọ èdè èdè òyìnbó kan á máa ṣe dé màmá rẹ̀ wọ́n ní ah, ah, ok prof gbogbo ọ̀rọ̀ tẹ sọ kalẹ̀ ẹ dákun ẹ bá summarize ẹ̀ torí àwọn èèyàn wa tí ò um, um, actually um, uh, dis dis uh, discussion tá a ṣe um, uh, ẹ dákun kí ló sọ ẹ mẹ́mẹ́ ẹ pé kíni. a'udhu billah. sọ eléyìí náà ni wọn àìmọ̀kan náà ń sọ gbogbo because o ti gbé ní òyìnbó ìkọjá yìí rẹ̀ O ti gbé kọjá yìí rẹ̀ sẹ́mi pé táàbà gbé ni máa kankan tẹ́ a máa fẹ́ látẹ́kùn kọjá yìí yorùbá náà ló gbé kọjá yìí tó bá ti sí kan ò tún ní sọ yorùbá àbí ni àbí wọ́n máa sọ yorùbá tí máa ha àwọn bẹ́ẹ̀ bá Buhari nísìn ní Aso Rock wàlá Hausa lẹ́ẹ̀ máa sọ tẹ́gbẹ́ tí mo tún pé wàlá wàlá Hausa sọ ẹ social media Buhari yan DSS DSS ń pè é director tuntun ọmọ wọlé tí Buhari pàdé rẹ̀ sọba ah, ọgbà na na na-atabagalonka kwa sẹ́mọ̀tì lọ rí láyé olóòrí owó ẹ̀rí mi rí láyé kàkà bẹ́ẹ̀ yàn tà ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ tòzó náà jókòó. títọ́ ayé pé bàbá ìyàbọ̀ ní sọ lórí lòun wá yẹn nìkan padà ẹ káàbọ̀ o lẹ àbàbà ẹ kúlé o pé sẹ́mọ̀tì rí ọ rí láyé ẹ̀rí mi rí bàbá o. ọ̀dà àjòkò sẹ́yìn fáwọn yorùbá sọ kọ̀wé rọ́ọ̀nù ọ̀nà wọn pé no no only single position yẹn mr president àbí yorùbá fẹ́lẹ́ ọmọ sọ bẹ́ẹ̀ ẹ́ mr president you are president of everybody because àwọn ìjọ wà àwọn ìdìbò wà tí ọ̀gbọ́n yorùbá àwọn haúsá wà tí ọ̀gbọ́n yorùbá ẹbí yorùbá náà wọ́n sọ bẹ́ẹ̀ kí lọ ka haúsá zọ̀wọ́n náà jókòó so ẹja wà lọ́ọ́ pọ̀ tiwa lẹ́jà máa because àìmọ̀kan ní jẹ́ ká gbé nǹkan kọjá ayé rẹ̀ ara ń sápẹ́ láìmọ̀kan náà kó o máa wo pé nǹkan kò jẹ́ bó ṣe jẹ́ o ti fún lágbára ju agbára rẹ̀ lọ torí di eléyìí bákan náà ọlọ́run ayélujára ó ní walutan idh qala liqawmihi atatuna alfahishata wa antum tubsirun. فإنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون قال لي أتسر النبي لوط عليه السلام نيجا تصفى ويارد كيلو دي تما سيران تما سيباجة تما سيباجة نباجة كيلو سي تجاكو قولي لقولي يوم أبالو sẹ́ẹ̀ mọ̀ pé bàjẹ́ ni obìnrin lọ́lọ́run dá fún yín obìnrin ló yẹ kẹ́ ẹ máa bá lò ah! aláìmọ̀kànnì aláìmọ̀kànnì yẹn ni pé ìbàjẹ́ tí wọ́n ń sè bó ti ṣe burú jáì tó látúbọ̀tán rẹ̀ burú tó wọn ìbá ti ṣe tí ọba já ìmọ̀kan ti ń dà wọn láàmú eléyìí túmọ̀ sí pé àìmọ̀kan òun náà ni nǹkan tí máa ṣe sábàbí gbogbo aburú gbogbo àyíká gbogbo àbúrò àyèmàkà ni màá ṣe sábàbí rẹ̀ kọlọ ẹlẹ́dàá wa kó sànù wa. ó wà nínú hadith abdullah ibn mas'ud radiyallahu anhu àti abu musa al-ash'ari radiyallahu anhu. àwọn méjèèjì sọ pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní inna bayna yadayi sáà la ayyaaman yanzilu fiha al-jahl wa yurfa'u fi hal cilmi. ويكثر فيها الهرج والهرج القتل متفق عليه النبي صلى الله عليه وسلم أصف عن القعواء قال تسواجوا بند القيامة النبي نساجوا بند القيامة مفلوم برقا وجو كمبو من أواجوي أي مكان سوكالي أي مكان سوكالي بيبا سألي أوين وفي sì gbé ìmà kúrò anabi sallallahu alayhi wa alihi wa sallam ó sì sọ fún wa ipe ọlọ́wọ́ bò ní ká ìmọ̀ kúrò láàrin wa bí ìgbà tá à ń ka ẹni kò ní dàgbà kúrò lọ́wọ́ wa bí ìgbà tá a já nǹkan gbà lọ́wọ́ èèyàn ṣùgbọ́n yóò máa gbà kúrò lọ́dọ̀ wa ni pẹ̀lú ṣíṣe kúpa àwọn olùmọ̀ tólùmọ̀ kan bá ti kú wọn ò tún ní rírú ẹ̀ mọ́ tólùmọ̀ kan bá ti lọ irú rẹ̀ ò tún ní dípò rẹ̀ mọ́ àwọn yóò máa fa láì mọ̀ kan wọ́n máa ṣe aṣíwájú àwọn aláìmọ̀kan yẹn àwọn ti ṣìnà tẹ́lẹ̀ kí làwọn náà tún ṣe fáwọn èèyàn wọ́n máa ṣì wọ́n lọ́nà ni. torí de eléyìí wọ́n ka ìmọ̀ àìmọ̀kan yọ gbalẹ̀ ànábì wa ni alhawj alhawj yọ pọ̀ kí ló ń jẹ́ alhawj òun náà ní ìṣekúpani ìṣekúpani ọ̀pọ̀ abẹ́rù àti ìbẹ́lọ̀ kọ́mọ̀jẹ́ pípa náà láti wáyé ẹnì kan ìmọ̀kan pọ̀ nìyí ìmà ọ̀fẹ́ gentis ìṣekúpààyàn ìtẹ̀jẹ̀sílẹ̀ ọ̀pọ̀ gan láyé nì. kódà tá a bá fi nàìjíríà yìí lásán ṣàpèjúwe ó ti pọ̀ jù ẹni tó kàn lọ́mà ní nàìjíríà wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú iná làwọn adigunjalè àwọn atẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ máa yọ̀ ni wọ́n lọ káwọn èèyàn máa lé lórúkàjọ́ ẹ máa gbọ́ pé nílùú kan èèyàn tí wọ́n pa ń bẹ̀ kò dín sógún èèyàn tí wọ́n ti kó lọ ń lọ bí ọgọ́rùn gbogbo màálùú wọn ni wọ́n dà kó ń bẹ̀. agbófinró kan ọ̀yọ́jú wọ́n ṣiṣẹ́ láti fi aago kan títí tó fi wọ aago mẹ́rin ẹ̀yìn tí wọ́n lọ làwọn ọlọ́pàá dé ni wọ́n ń ta wíwíwíwíwíwí subhanallah ojoojúmọ́ ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nàìjíríà nìsín pàápàá jùlọ lókè ọ̀yá ń bẹ̀. nípínlẹ̀ ọ̀yọ́ tí wàá lẹ́nu nǹkan ebi ẹnìkan ni wọ́n ní ṣe kú pààyàn ní ìbàdàn lákìyẹlé ń bẹ̀ yẹn ń pa àwọn èèyàn lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan tọwọ́ sì bà á tí tì mọ́lẹ́lọ́gọ̀ ọlọ́pàá tó tún sá wọ́n ní ẹ́ ńgbà tá a mú lọ bí tó ti fẹ́ wẹ̀ ọ̀daràn wẹ̀ tá a la ní kọ́ máa rùn pa ibi tó ti lóun fẹ́ wẹ̀ ló tó ti sá mọ́ wa lọ. ẹni tá à ti wá ti pẹ́ tá a wá rí mú tá a tún wá la fún láǹfààní kọ́wọ́ ẹ̀ torí ẹ̀tọ́ ọmọ èèyàn ẹ gbọ́dọ̀ ń bẹ̀ ẹni tí ń pààyàn kó tó wá tún di kí wọ́n tó rí mú padà gbogbo àwọn eré south south ọwọ́ tí wọ́n fi ń pààyàn ọ̀dà ń bẹ̀. tó ẹ pé wọ́n ń jìyà gbé wọ́n máa gba mílíọ̀nù lórí mílíọ̀nù lórí pé kó lè bá a tú ọlẹ̀. àwọn ọmọ òfò ń gbé màá ká pété ọba ṣèkìlẹ àwọn ènìyàn máa yọ. nàìjíríà yìí báyìí ń bọ̀ lẹ́yìn lọ gan-an náà lítọ́ka yìí balẹ̀. tèmi ní àwọn ti pè é lókun mọ́sán bíi lórí express níbi kan wọ́n ti jíyàn gbé ni tọ́jú òṣìṣẹ́ hospital. sẹ́yìn lórí express yìí ni wọ́n ti ń dáwọ̀ èèyàn lọ balẹ̀ láwọn fúlàní okùnbi tẹ́ gbà lórí express kò sóòrù kò sọ̀sán wọ́n kàn da ẹ̀mí àwọn èèyàn nù wọ́n fẹ̀mí ṣòfò ọmọ ní táǹkà kan ṣubú ọmọ nàìjà kàkàkà sá kádó lẹ́ẹ̀mí wa ọmọ ẹ̀kọ́ owó ni ẹ máa kó epo ẹ máa kó epo àkówàlì kìyàmà wọ́n kó epo wàlì kìyàmà ẹ wá dúró ìrẹ̀ tó kú níjọ́ ní ní lọ́kọjá lórí pé pẹtrol àbí táǹkà tó gbé dísù ó ṣubú ẹ dúró ìrẹ̀ tó kú. ẹ̀wẹ̀ fẹ́kú pààyàn bó ti ṣe ń ṣẹlẹ̀ gbọ́wọ́ boko haram wọ́n ń pààyàn pakúpa ojoojúmọ́ níjọba ti sọ kápá wọn wọ́n kápá wọn débi pé ó ti lọ àtàkì gọ́vnà ẹ̀mí ni wọ́n ti àtàkì gọ́vnà Borno nìsí sísọ wọ́n àtàkì rẹ̀ escape àtàkì wọ́n pààyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún nínú àwọn ẹńtọ́rájì rẹ̀ ẹ̀yìn rẹ̀ wọ́n ti ti àtàkì ẹlẹ́kẹta abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ a sì ti overcome wọn abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ó lágbára ẹ̀mí ọmọ èèyàn wá ní ìkan mọ́ nàìjíríà yìí anabi sallallahu alayhi wa alayhi wa sallam ọ̀rọ̀ tó sọ yìí ẹ̀rù ń bà wá kọ́ pípa náà láti wáyé ó ní àìmọ̀ kan sọ̀kalẹ̀ wọ́n sì ká ìmọ̀ kúrò láàrin àwọn èèyàn ìsìnkúpa ni wọ́n wà pọ̀ kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa. Ànábì sallallahu alayhi wa sallam ó tún sọ nínú àdéhùn míì tí Ibn Burayda gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ó ní al-qudatu thalatha oríṣi mẹ́ta làwọn adájọ́ wàhídùn wọ́sílẹ́ẹ̀nì fi náà adájọ́ kan ní ọ̀wọ́ àlìjáná náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn méjì yòókù iná ni wọ́n wọ̀ fàámì lẹ́yìn fi jẹ̀nà eléyìí tí ọwọ́ àlìjáná nínú wa ọ̀nà ni rọ́jòló làárọ̀ fẹ́ lọ́ọ̀ tọkọ́ bọ̀ ọ̀bẹ ọ̀nà ìlẹ́jọ́ mọ̀dodo tó ẹ̀kọ́ dodo náà ló fi dájọ́ wàrọ́jòló làárọ̀ fẹ́ lọ́ọ̀ tọkọ láti fi òdodo ń dájọ́ tọ́yẹ pé ẹjọ́ àbòsí lọ́dá ànábì ni yóò wọ̀ náà. ẹlẹ́kẹta ẹlẹ́kẹta ọ̀nà ni rọ́jòlón ẹlẹ́kẹta ọ̀nà ni rọ́jòlón kọ́mọ àlìmọ́sì àlẹ́ jẹ́flin tọ́wọ́ fi náà ẹni tọ́yẹ pé àìmọ̀kan ló fi dájọ́ ànábì nínú ẹni ọ̀wọ̀ ara aburú àìmọ̀kanu pé a máa sọ̀yàn dọ́ máa ná kọ́lọ̀ mẹ́jà wọ̀ náà. حديث كما لا تدر ابن عباس رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم صبيت من رأى من أميره شيئا يكرهه فليصبر عليه أن تبالي تيولوري تنسن ككا تيكي كوبايا لامو أنا بنك أسسورو فإنه من فارق الجماعة شبرا فمات illa mata mitatan jahiliya nítorí pé gbogbo ẹni tó bá yẹ kúrò lẹ́yìn ọgọ́rùn èèyàn lóde wọn àtẹ́lẹwọ́ kan tí èèyàn bá fi kú bẹ́ẹ̀ èèyàn kúkú jahiliya ni èèyàn ní kú jahiliya òun náà ní kú tí wọ́n ń kú láyé ojú dúdú ikú ìjọba wùmí màá ṣe ìsìnkẹ́ mọ́tọ́lọ́ nítọ́lọ́ tí mo gbọ́dọ̀ tẹ̀lé ìsìfẹ́ mẹ́ta nábì níta nábì tí ń gbọ́dọ̀ ya pàṣẹ bó bá ṣe wù mí mo sì lè sáyé mi ọ̀nà tó bá wù mí mo lè kú gbà eléyà ni kú jàhílíyà. akramakumullah ẹ̀mọ́kọ́ ọ̀dẹ́rùn àwọn aṣíwájú wa rere àwọn náà sọ nípa àbúrò àìmọ̀kan. abdullah ibn al-mu'taz ọ̀kan nínú aṣíwájú rere ni ó sọ nípa ìmọ̀kan ó lè lisanu al-jahili miftahu miftahu hatsi ó ní ọmọ aláìmọ̀kan òun náà ní kọ́kọ́rọ́ tó fi kú pa ahọ́n aláìmọ̀kan ni ó pa ẹnu aláìmọ̀kan ni ó ṣekú pa ẹnu mi kọ́ mọ̀ pa mí ẹnu mi kọ́ mọ̀ pa mi bí ta láì màkà kọ ẹnu náà ni ọ pa. so a jẹ́ pé àwọn ọ̀fẹ́ kẹ́nu wọ́n pa wá àfi ká sọ̀rọ̀ afáì màkà nítorí pé láì màkà yìí máa wọ̀rọ̀ ọ̀rọ̀ wọlé ọ̀yẹ́ ká sọ owó ni ọ̀yẹ́ ká sọ ẹlòmíràn sọ̀rọ̀ gan tó tún bọ́ lọ nítorí àì màkà èèyàn lè ṣe báyìí kó mu jẹ ó lè ṣe bẹ́ẹ̀ kó bọ́ lọ kó mu jẹ bákan náà nínú àwọn ọ̀rọ̀ táwọn aṣíwájú rere tún sọ apá kan nínú wọn wọ́n ní amal jahli ashaddu min amal ayn wọ́n ní fífọ́ tí àìmọ̀kan máa fọ́yàn níyè fọ́yàn lọ́pọlọ ó ju kéèyàn fọ́ lẹ́yìn jùlọ nítorí pé aláìmọ̀kan yíjú tiẹ̀ lásán kọ́ iye fọ́ ọpọlọ fọ́ ọkàn fọ́ oǹgà alára fọ́ dànù ọkọjà kẹyìndú lásán fọ́. nítorí pé ẹ̀ ní sọfẹ́lẹ́ ìmọ̀ká pé ojú tẹ fọ́ ni eléyìí ò tó ṣé ọpọlọ rẹ di etí rẹ ò ṣiṣẹ́ ni báyìí ti sèpò nílà kàì <laughs> nítorí pé àìmọ̀ká yẹn kọjá sójú rẹ ò ríran ni. bákan náà apá kan ni wọ́n tún sọ pé mẹlẹ tẹmẹlẹ lọọ ẹni àbí mẹlẹ tẹmẹlẹ lọọ ẹna kánà kàmẹnìsítọrọ àdéhìbá wọ́n lẹni tó bá fi ọkàn balẹ̀ sí oníjàmbá tọwọ lọ gbé nǹkan pamọ́ sí lọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní yàtọ̀ sẹ́ni tó fún kòkò lẹrada nítorí pé tí ẹ bá fún kòkò léwúrẹ́ dà ẹ ní kòkò pé ní ó tó bẹ́ẹ̀ náà ni tó bá yẹ pé oníjàmbéèyàn lẹ́ẹ̀ fi nǹkan sọ ẹ̀yin olè lọ́yẹ ká fi nǹkan sọ tí ọba pé ẹ má bu ẹnìkan torí ara yín lọ. wọ́n ní waman istashara al-jahila kana kaman rakiba al-bahr wọ́n ní ẹni tó bá sì jẹ́ pálá ìmọ̀kànlẹ́ lọ gbàmọ̀ràn lẹ́nu ẹ̀ yóò dàbí ẹni tó gbé ọkọ̀ pọ́n tó gbégbá orí òkun ni ọba òkun ni bọ́ọ̀ bá sì yè oyè ni sọlá láìmọ̀kan lọ lọ béèrè ìmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ kí ni ọba sọ fún. àwọn olùmọ̀tò sọ pé aljahlu mawtul ahya àìmọ̀kan ikú ni fáwọn àlàyé ìyẹn ni pẹ́tẹ́ láìmọ̀kan bá sì ń sẹ̀mí á sọ pé ó ti kú kò tí ì kú ni. wal ilmu hayatul mawta ẹni tó ti kú nínú àwọn ẹni tó ti kú tó ní mà àlàyé sì tún ni o ẹni tá a máa dáko àwọn olùmọ̀. لأنهم يذكرون في كل موت تراهم يوم دارك وغلب بأيكاي àìmọye àwọn olùmọ̀ tó ti lọ tá a láǹfààní àti rírí tá a sì ń dakọ wọn. ẹ̀yin náà máa gbọ́ kọ́ ẹ máa pẹ́ ìkúlé wa ni wọ́n ń gbé. alimami ibn kathir rahimahullah wọ́n yàn fẹ́ béèrè ẹ̀dákùnbó làdírẹ́sì imami ibn kathir mo fẹ́ wá wọn lọ́lé bàbá tó ti kú ní ìsìté ìsọ̀rọ̀ six hundred years. bákan náà tó bá sọ Al-Imam An-Nawawi ẹni àwọn yẹn máa lọ sọ àwọn bàbá màmá tí ń ta síra ẹ fún wọn An-Nawawi yá <laughs> ẹ sọ yìí bàbá yẹn ó ń gbé tòfin bíi tá a wá wọn ti kú ti pẹ́ àwọn yóò máa dá ọkọ wọn dáadáa wọn máa sọ̀rọ̀ wọn dáadáa nítorí iṣẹ́ tó ń ṣe fẹsẹ Islam nítorí pé wọn fi orí pàtó dálẹ kí wọn àwọn fẹẹ filẹ̀ ìbéèrè ńlá nù. sẹmẹkẹ́ nìsín kápẹ́ wọn kan ilé kan nílùú yìí lọ́nà tó yẹ pé ààrí kan kan lé dáa tó bẹ́ẹ̀ rí títí ìgbà wo láàmú aláti káfíńtà tọkàn kọ́nà tí pàánù wọn máa yọ kékeré ni wọ́n ti ń ké sọ́dọ̀ àti bẹ́ẹ̀ lọ àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ tó fi kọ́ àwọn èèyàn àwọn èèyàn nígbàgbé láéláé máa ń sọ̀rọ̀ pé Sheikh Ibn Uthaymeen ẹsẹ̀ bí wọ́n yá sí ń bẹ láyé dìsìn Sheikh Al-Albani ẹsẹ̀ fi láyé dìsìn. Sheikh Ibn Baz ẹsẹ̀ fi ń bẹ láyé nìsín gbogbo wọn ti lọ ṣùgbọ́n tá a sì kalẹ̀ ń bẹ̀lẹ̀ so olùmọ̀ ìmọ̀ bíbẹ̀ láyé ni fọlùmọ̀ lẹ́yìn ikú rẹ̀ àìmọ̀ ikú ni fáláìmọ̀ láì tí ikú rẹ̀ tàbí abẹ́ kú kó tó kú àjẹpé ká wà mọ̀ wọ́n sọ fọ́pọ́ kan nínú àwọn olùmọ̀ wọ́n ní ayélujára zamani khair ìgbà wo ló lóore jù. قال إذا كان العلم مرفوعا والجهل موضوعا onígbà tó dáa jù láyé onígbà tí wọ́n bá ń gbé ìmàga tí wọ́n sì ń rẹ àwọn aláìmàkà sílẹ̀ àwọn tó bá di pé aláìmàkà ni wọ́n fún lókun àwọn olùmọ̀ ni wọ́n rẹ̀ lẹ̀ kìí sàtìkò tó dáa wọ́n wá fi léèrè wọ́n ní fa ayé náà ṣe kọ́ yìí ta lẹni tó lóore jù nínú àwọn èèyàn qala alladhi ya'rifu qadra nafsihi ọlẹ́ni tó bá mọ̀ ara rẹ̀. torí lè fa iye ìsáni sharr wọ́n ní talẹ́ tó burú jù nínú àwọn èèyàn qala alladhi jahila amra dunya ẹni tó sáì màkà nípa ọ̀rọ̀ ilé ayé rẹ̀ eléyìí lẹni tó burú jù nínú àwọn èèyàn. al-Ismaili ọjọ́ olùmọ̀lá nípa èdè lárúbáwá onífẹ̀mẹ́tì Shafi'iyya yaqul gbọ́ tí Imam Shafi'i ti sọ pé al-alimu yas'alu yas'alu amma ya'lamu wa amma la ya'lamu ó ní wọ́n máa ń bi olùmọ̀lérè nípa ntọ́mà àti ntọ́mà. olùmọ̀ yóò wá sọ nípa ìtọ́mà nípa rẹ̀ wẹ̀yẹ̀tẹ̀ àlẹ́mu mọ́lá yàlẹ́mu yọ tara àbẹ́lẹ̀ tó lọ kọ́ nípa ìjọ ọmọ parí. oore nínú oore lolùmọ́wà. wàlejò àhélò ṣùgbọ́n láì màkà yọ̀ǹgù bọ́bù mi lẹ tààrí lómi yọ̀ máa bínú sí àwọn àmà. wọ̀nyí ànáfù mi lẹ tààrí yóò sì máa bọ́ kàjẹ́ nípa ńkọ́ yẹn mà. wọ́n yàrí kò lọ síbi tí wọ́n ti ń yẹn mà. àmọ́ olùmọ̀ wọ́n bí nípa tó mà yọ̀ ó tún bí nípa tí ó mà yóò ní ẹsẹ sùúrù fún mi yóò tún lọ kọ́ nípa tí ó mà ìmá tí ẹ di púpọ̀ àmàlà ìmọ̀ká yóò máa bínú sí ìmà yóò sì máa yóò sì máa yóò máa kọ àtiwá ìmà bákanáà ọ̀kan nínú àwọn olùmọ̀sọ̀ pé aljahilu saghirun wa in kana kabiran wọ́n lè yẹ bíntín aláìmọ̀ká ọkọ̀ bá tóbi ọmọdé aláìmọ̀kan kọ̀ bá dàgbàlagbà subhanallah. والعالم كبير وإن كان صغيرا wọ́n yóò lò mà àgbàlagbà yóò kò bá jẹ́ ọmọdé kékeré èyí ńlá ni kò bá jẹ́ ìyàrá ńdó ìmọ̀ máa gbìyànga àìmọ̀ká ìmọ̀ dáyàánú níbi omi wẹ́wọ́ Ibn Mu'taz Mu'taz ó sọ pé al ya'riful jahil olùmọ̀lọ́mọ aláìmọ̀kan kí ló dé li'annahu kana jahilan tí lọ́la ìmọ̀kan ló náà lọ́jọ́ kan torí ẹ̀ olùmọ̀ ló lè dá aláìmọ̀kan mọ̀ wal jahilu la ya'riful 'alim àwọn aláìmọ̀kan ọ̀dọ́ olùmọ̀mọ̀ li'annahu lam yakun 'aliman torí pé wọn kọ́ màríńjọ́ kan àwọn òpè ló kọjọ́ olùmọ̀ríńjọ́ kan ìyẹn ni pé olùmọ̀ lọ́dá aláìmọ̀kan mọ̀ tó tó ti fi náà rí aláìmọ̀kan kìí mọ olùmọ̀ torí pé ìmọ̀ ò tí ì sẹ́rí. Al-Khalil ibn Ahmad olùmọ̀lá nípa èdè lárúbáwá ó ní mo gbọ́ ọ̀rọ̀ kan lọ́dọ̀ ìmáàmù Ahmad ìmáàmù Ahmad sọ pé ar-rijalu arba'a oríṣi mẹ́rin làwọn èèyàn ẹ̀já wò oníkàlùkù wa kó ń bọ́ sí alákòókò rajulun yadri annahu yadri ẹni tó ní mà tó sì mọ̀ pọ̀ mà ó ní mà ó mọ̀ pọ̀ mà ẹni tó bá rí bẹ́ẹ̀ fadhalika alimun olùmọ̀nù fasalu ẹ̀ máa bí lórí níta ẹ̀ bá ma ọmọ ọmọ pọ̀ mà olùmọ̀nù ẹ̀ máa bí lórí níta mà ẹlẹ́kejì rajulun yadri wala yadri annahu yadri olùmọ̀ni àmọ́kọ̀mọ́kọ̀mọ́ ẹ̀rí ọmọ yóò wá ṣe gbúgbọ́gbọ́ ọmọ ṣe gbúgbọ́gbọ́ pé àwọn olùmọ̀ni ẹbí lérò àwọn ọmọ bá ọmọ bá ọmọ àti pé ilé ìjọba ò tọ́ so ọmọ àmọ́kọ̀mọ́kọ̀mọ́ tọ́ bẹ̀rẹ̀ àlíkẹ́ nẹ́ẹ̀sìn. eléyìí ẹni tó gbàgbé ni ò fẹsẹ̀ kírù ẹran létí ẹ̀yin náà mà á ogún ọdún lẹ́tí àmọ́ ìṣeré ni ẹlẹ́sìn ẹ̀dá ń darí. sẹ́mi ọ̀sẹ̀ mẹ́rin lórí ló ti charge ọmọ ọkọ kí ó kú ni wọ́n dáhùn. so ibẹ̀ lónà ti mọ̀ pé á nǹkan púpọ̀ wà lọ́dọ̀ tó náà lóòótọ́. ẹlẹ́kẹta rajulun la yadri wala yadri annahu la yadri. àbí wọ́n yẹ dịrị ẹnìyàn hùlà yẹ dìrí ẹ̀yìn ọmọ àmọ́ ọmọ kó wọn ma ọmọ ọmọ kó wọn mọ̀ tàdá àlíkẹ́ fàlímù ẹni tó fi màlà ní tó bẹ́ẹ̀ làwọn ọmọ tí wọ́n wá lè kí mo sì pé torí ti ṣetán láti kẹ́kọ̀ọ́ ti ṣetán láti àwọn alágídí páálí nù irú wọn kàn bàsìkò jẹ́ ńlẹ̀ kí òní torí tó lùkọ́ bá ń kọ́ yọ̀ wọ́n pé ẹjọ́ sà mo rò pa tún lè gbé gbà báyìí ibo la ń gbé gbà kí n fi mọ́tò lọ́sà ni tàbá tún rò bá kàn because àwọn náà yẹ sọ̀pẹ̀ lọ bẹ́ẹ̀ àbí òye irú <laughs> àwọn ilé wàhálà lásán wàhálà ló fún mahalim ẹni tí wọn mọ nǹkan kan tí ó sì wọn wàhálà irú àwọn àwọn ni wọ́n ń pè ní aláìmọ̀kan aláìmọ̀kan fọ́sírìfò wọ́n ní eléyìí amú kó omi tí a ń kẹ́kọ̀ọ́ because yóò tún ba àsìkò àwọn ọmọ mi jẹ yóò kó wàhálà abẹ́ni tó fẹ́ kẹ́kọ̀ọ́ òun ti àríyànjiyàn lásán ní ọmọ ṣe bí kan sọ pé nísìn sẹ́mẹ́ni um, tí ń jábò hùrẹ́ ìrọ̀ wọ́n bí gbogbo ọmọ ẹni tó bá òní wọ́n sáré jọ náwọ́. mànìyà tani Abu Hurairah ó ní bàbá kan ti ń gbé ẹ̀bà gádà <laughs> fẹ́ pé wọ́n máa ń ṣe búrẹ́dì tà Abu Hurairah náà. Abu Hurairah làwọn á máa ń sọ ọgbà Abu Hurairah náà máa ń sọ ẹ ti ń tà míyàn lẹ́yìn <laughs> akọ́kọ́ ọ̀ma kọ̀nà wọn ọ̀ma sòrò eléyìí ẹ̀rọ ẹ̀rọ apẹ̀wò mọ̀wálé tó máa. lọ wà lẹkẹ wọn torí pé ó kó kókókó sí àwọn ọmọ ọlọmọ lórí ẹ ní sáláì máa ríru wọn tẹ máa ń kọyàn lẹ́kọ̀ọ́ èèyàn ọmọ yóò sì máa ṣèṣe pé òun mà tẹ máa tún tíráì láti túnṣe yóò tún máa wọ pé ẹ fẹ́ sí ọlọ́nà ni à fúnfún ẹ lò kí lọ wá lò <laughs> so akẹ́kọ̀ọ́tà irú àwọn eléyìí ọ̀yẹ̀kẹ̀ gbà wọn láyé ilé ẹ̀kọ́ torí kékeré sára rẹ̀ nìkan yóò ṣe yóò tún ṣe é ẹlòmíì tó apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní wọ́n ń sọ nípa ìmọ̀ kan wọ́n ní sadiqul mar'i aqlu wa aduwwuhu jahlu wọ́n ní ta lọ́rẹ́ rẹ̀ wọ́n ní ọpọlọ rẹ̀ lọ́rẹ́ rẹ̀ ọpọlọ èèyàn lọ́rẹ́ rẹ̀ tàwa lọ́ta wa wọ́n lọ ìmọ̀ wa àìmọ̀ wa lọ́ta wa ọ̀rẹ́ wa ní làákà ìwà. wàkìlá wọ́n ti sọ pé man urifa bil jahl fa huwa li kulli qabihatin ahl gbogbo ń tábà ti màmá ìmọ̀ kan gbogbo aburú pátá korongodo ló ti rẹ̀ gisi la. ẹ̀sùn bá ní ẹ̀yìn ọmọ wọn ni ó ṣe déédéé. kọ́dà ó tètè kọjá sísọ bẹ́ẹ̀ ni kọ́dà ti kọjá bẹ́ẹ̀ torí pé àìmọ̀kan ó ní ìpìlẹ̀ fún gbogbo aburú. bákan náà Abu Darda sàábì àgbà ó ní alamatul jahili thalatha àpẹẹrẹ tá a fi máa dá láìmọ̀kan mà mẹ́ta ni. alákọ̀ọ́kọ́ alẹ́rọ̀ọ́jọ tí ẹ bá ti nírú rẹ̀ kọ́ lọ tún ṣe ni ìjọ rẹ̀ ni lójú. wọ́n ní nínú àmì àìmọ̀kan tẹ́ dá aláìmọ̀kan mà nù alẹ́rọ̀ọ́jọ yóò máa jọra ẹ̀ lójú yọmọ wò ká olóńtó ah, báyìí lóńtó báyìí lọ olùmọ̀kẹ́ wò pọ̀ òǹdẹ́bì kankan nítorí pé olùmọ̀ títí tí ó fi kú yọmọ kọ́mọ náà olùmọ̀ sì máa gbà lójoojúmọ́ pálá ìmọ̀kan lọ nítorí pé ntọ́ ọmọ ti pọ̀ ju ntọ́ ọmọ lọ tí ẹ máa tó ń jọrọ ẹ lójú pé kéli kí ló tún kú nùmọ̀ táwa yí ọmọ àwọn akéli èwo lẹ́yìn kíní olódò ṣèjọ́rẹ́ ni lójú ẹlẹ́ẹ̀kejì wọ́kẹ́sìrẹ́tì mọ́ńtẹ́k ká máa sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ tí ìmàlà yàní nípa ntí ọkàn yẹn kí èèyàn máa sọ nípa ntí ọkàn yẹn gbogbo ntí ọkàn yẹn gbogbo ntí ọkàn yẹn nínú àpẹẹrẹ àìmọ̀kànnì ẹlẹ́kẹta wà á nìyẹn nìha àìṣe ìní fún mayàtì tó tó adékun náà ní sọ pé ẹ má ṣe nǹkan báyìí ó ní ṣe wọn nínú àpẹẹrẹ aláìmọ̀kànnì alákọ̀ọ́kọ́ ìjọra ẹni lójú ẹlẹ́ẹ̀kejì kí wọ́n sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ lórí ní tí ọkàn ẹlẹ́ẹ̀kẹta nítorí kí wọ́n má ṣe ni wọ́n náà ṣe. àwọn olùmọ̀ wọn ni wọ́n fi jáde qabla al-mawti mawtun li ahlihi wa ajsamuhum qabla al-quburi quburu wọ́n ní kú ń bẹ nínú àìmọ̀ká o àwọn aláìmọ̀ká ti kú kún ó tó kú ara wọn ó ti di ó ti di sàárì ṣáájú ká tó di pa gbé sàárì fún wa ọlọ́run dákun má ṣe wá láláì màkàn eléyìí túmọ̀ sí pa burú ńlá ń bẹ láì màkàn òkú láláì màkàn wọ́n ti sí kò tí kù. torí ẹ mo lówó àmọ́ lọ́lá àmọ́ nípò ọmọ mímí kọjá mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ mà nítorí pé àìmọ̀kan òkú kan mọ̀ lówó àìmọ̀kan òkú kan mọ̀ lọ́lá àyèmọ̀kọ́ òpépọ̀ ọmọdé lórí àyèmọ̀kọ́ òpépọ̀ ọmọdé ẹni tí ọmọ darí àwọn èèyàn. ṣùgbọ́n ìmọ̀ kò sí bẹ́ẹ̀ ṣe lè fi wá ìmọ̀ kan wọ́n ní walau kanatil arzaqu yajri 'ala al-hijab lamutna idhan min jahlihinna al-baha'im walau kanatil arzaqu tajri 'ala al-hijab tó wáyé pé arzikì wà láyé bá èmi ọ̀ máa tó bá a sì ṣe nílàáká ìbílàáká wa ṣe máa lásìkò wọn máa ma làmútìlẹ̀ ìdẹ́nu mẹ̀njáfìlẹ̀ ìhìnnàlbà ẹ̀mú gbogbo ẹranko náà láti kú dànù táwọn kúkú nílàáká yìí. ó túmọ̀ sí pé ọlọ́run á máa fún yàn lówó ọlọ́run máa dá yàn lọ́lá ta ìmọ̀ kan kó fi wá sá fún mà. mọ́ màá wò pé ah, ah, àwọn ọmọ náà ìfowópamọ́ náà fẹ́ ní àwọn àwọn àmọ̀kalẹ̀ lówó. àwọn àmàkálẹ̀ lówó wọ́n sì wọ́n àmà nítorí kó lè lówó torí ẹni tí máa wọ́n àmà nítorí kó lè lówó ọbẹ̀ tà lọ́kọ́ sẹ́mi. inú fà á lẹ́sì rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń lọ sí school tó fi mọ́ frustrated at the end of the day. nítorí pé àwọn lọ school nítorí kó lè rówó ni wọ́n lọ school nítorí pé wọ́n fẹ́ gbá ìmàkànnì kúrò lára wọn. ẹ̀rì tí ọmọ wọn sọ fún yín láti hundred level ní yunifásitì wípé sá we are just here for certification certificate la wá wá because certificate yẹn la lò láti wá sẹ́ àwa mọ̀ wá ọba ni lọ́kàn jẹ́ iná ló fà ló fi jẹ́ pé ńgbà tó ń bá jáde kúrò láwọn ilé ẹ̀kọ́ wọn yẹ ẹ̀ nílì kankan tí wọ́n lè mú jáde ń bẹ́ẹ̀ nítorí pé tí wọ́n fojú sùn bẹ́ẹ̀ náà ni pé táwọn bá ti gba certificate àwọn wà sẹ́ ẹ wà máa sọ fún mọ́mí wípé gbogbo specialization tiẹ̀ yìí iṣẹ́ wo lo rò pé o lè rí òun tún máa sọ fún ike Nigeria is all about who you know not what you know. bàbá ń gbẹ́jọ́ ni tó bá ti ní bàbá ń gbẹ́jọ́ ó rí sẹ́ àmọ́ gbọ́dọ̀ níwẹ̀ẹ́rì ẹ dákun sí ṣe kẹ́kọ̀ọ́ wa rí nu kọ́ ajẹ́ pé a máa kẹ́kọ̀ọ́ fi wówó ìdí ló tẹ́ fi pọ̀pọ̀lọpọ̀ ìfọ́ fún lè kéwò tẹ́ ẹ bá kọ́ kéwò tẹ́ kí lẹ́ fi dà. àbẹ́yìn ọ̀gbọ́n nílé yín tọ́ba yarí fún dáàdi rẹ̀ tó lè kéwò lọ fẹ́ lọ wọ́n ní ọlọ́mọ mọ̀sánmá ló lórí ibú. <laughs> torí pé òní lówó láyé rẹ̀. ẹ dákun ṣé akọ́kéwò akọ́kéwò ó ní ká má ní ta ní láyé. àti bẹ́ẹ̀ náà rí pé gbogbo ẹ tó bá kọ̀wé ni mílíọ̀nìà àbí bẹ́ẹ̀ ni. ṣé ẹ̀yin òwò àdúgbò ẹ̀wà àwùjọ ni sẹ́yìn gbogbo ẹjọ́ kọ̀wé ní ìsìn máa ṣọ ọmọ ọlọ́kùn ọ̀tẹ̀ ńlábílá gbogbo wọn bí ni àlọ́ ẹ̀kọ́ irọ lásán ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn ní ìsìn. ntí mo kò pé kí n nǹkan kan tọ́lọ̀ wọn bọ̀ ọ̀pọ̀ pé ń ntí mo sì kọ́ torí pé àkọọ́lẹ̀ ti síwájú fóníkálukú wa kọ́lọ́run jọ já sí pé dáadáa ló ń kọ fún wa. torí di eléyìí báyìí ó pàtàkì nínú ìgbésí ayé wa ká máa fojú bàbàrà wọ ẹ̀kọ́ nípa ẹ̀sìn wa. kéṣeké ká máa fojú tẹ́ḿbẹ́lú ẹ̀. torí rẹ̀ òwe Yorùbá tó sọ pé kò kéwú kò tún kàwé ọ̀dà kéṣe pé kò kàwé kò tún kéwú. ọ̀kàwé kò tún kéwù ìfọkùfọ̀ ni séwèé wá ju lọ ni ìwé rọ̀wù. nítorí pé kéwù tó fi lọ tó fi sórí ire tó fi rọ́nà àti tọrọ fi di rere tí wọn nìkan mọ agboolé yín agboolé di rere tí gbogbo ara lè bá dé lọ́dọ̀ tí ń bá tí gbogbo máa sọ nítorí pé kí ó yẹ àmì kìí ṣe pé kí ó rọ o kí ó gidi tó bá yẹ kí ẹ bá mà wàláhì gbogbo ọ̀rọ̀ tí máa ń ṣẹlẹ̀ nílé yín yóò máa níyànjú ní rọrùn a sì máa rẹni pàkíyèsí gbogbo àwọn èèyàn wá sí di tọ́lọ́ wá sí di tànàbí Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. bákan àwọn olùmọ̀tò sọ pé jẹ́fẹ́ tó fàádé tó lọ́ọ́ lóun náà wà á lẹ́hà kẹ́dáàkà yóò áàdì làáyé màmá nìyí ajá èlò. wọ́n lè mọ̀ká ní dàmí láàmú o ni mo ṣe mú ìmọ̀ àtàwọn olùmọ̀ lọ́tà. torí pé ní tíyàn ọba ti mọ̀ ẹ̀yẹ́ máa mú lọ́tà ni. màǹjẹ́ jìnnà ṣe é ń àdá. wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ọba ti mọ̀ nípa àmọ̀ ìmọ̀ amúmọ̀ lọ́tà ni ìmọ̀ amú gbogbo olùmọ̀ lọ́tà ni tààlà tí wọ́n sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọkùnrin yẹn náà ni ẹ̀yẹ fẹ́rẹ́ ẹ̀kọ́ lórí ibu rẹ̀ lẹ̀. àkí ló sọjọ lórí ibu nítorí pé òun ò ní ni mà gbogbo àti onímọ̀ náà kọ́ ọ̀tá ni wọ́n jẹ. lágbájá ó yẹ kẹ́ yọjú sí i ẹ̀ gbìyànjú táwọn náà bá lè rí túnṣe inú ọ̀rọ̀ wa tó ti dẹnu kọlẹ̀ yìí pé káyọ̀dí ni. rẹ̀ káyọ̀dí sí torí pé òun ti ẹ̀yẹ ọ̀tá wọn ni torí pé ìmà ló ní ìmà nígbà yà lọ sídìí rẹ̀ àwọn sì wọn ò ní mà wọ́n dọ́ta mà wọ́n tó dọ́ta ẹni tí máa ń wá mà. torí àdáwò wà nù gbèsè ayé jẹ̀mà àdáwò wà nù gbèsè ayé kọ́ ló ń sànù wa. bákan náà àwọn olùmọ̀tò sọ pé wọ́n máa ń kí àlàyé àwa ẹ̀yọ̀rọ̀ mọ́tò sọ̀dẹ́rọ̀. ويكره لا أدري أصيبت مقاتله wọ́n ní gbogbo ẹni tí máa ń wù láyé kó ọmọ gbọ́ wájú àwọn èèyàn sọ̀rọ̀ kó ọmọ gbọ́rọ̀ rẹ̀ kó dún wájú àwọn èèyàn kó máa sọ̀rọ̀ kó dún wájú àwọn èèyàn kó máa sọ̀rọ̀ àmọ́ yóò fẹ́ máa sọ pé gbogbo nǹkan pátá korongodo ló ń mà kò ní fẹ́ sọ nípa tí ọmọ pé mà àìlè yẹn wọ́n ti ta lọ́fà níbi tí ó ti kú. yẹn ni kí kò sí bá a ṣe lè mà tó yóò tún kú síbi kan ó túmọ̀ sí pé ojoojúmọ́ ayé láàmà ṣe kí ni láàmà wà mà. bákan náà àwọn olùmọ̀tún sọ pé wà ilà àlẹ́ أن تعلم جاهلا فيحسب جهلا أنه منك أعلم wọ́n ní nínú nǹkan tó ṣòro fún yẹn láti gbà tí sì máa ṣẹlẹ̀ láyé yìí òun náà ní máa kọ́ aláìmọ̀kan mà ọ̀nkọ́nkí ọ̀nkọ́nkí ọ̀nkọ́nkí ọ̀nkọ́nkí ó mọ àwò ńjọ kan látàrí àìmọ̀ká tí ń da láàmú pé mo kúkú mọ kí òye jọ àfàì lọ àbí òye <laughs> ọ̀pọ̀lọpọ̀ àmọ́ àlèmọ̀ olódò ni wọ́n àbí òye olùyẹ̀gán olùyẹ̀gán mọ kí òye jọ àlòmí lọ mo rò pé wọ́n nílò nǹkan tó jẹ́ pé ó gbà ní pé bẹ́ẹ̀ ni àwọn ọmọ máa ṣe bẹ́ẹ̀ ọmọ tó ó tí ọmọ kankan tí ọmọ dùn tí wọ́n máa sọ yìí pé hẹ́ẹ̀dẹ̀ tẹ̀mí hẹ́ẹ̀sà <laughs> tí wọ́n ń kọ́ tí wọ́n ń kọ́ tí wọ́n mú lórí tí wọ́n mú lóòrùn lọ́kàn tí lọ́kàn náà kọ́ ẹ̀rọ àpẹ̀dù èmi náà máa ti kí olù wa kí n tó wà kọ́dà ọ̀pọ̀lọpọ̀ kí o tẹ̀ sọ máa kàn máa wò ìmọ̀ <laughs> ọmọ kí o jù yín lọ́ba ọmọ kí o tẹ̀ afá rẹ lọ àmọ́ ọmọ kí o jù yín lọ tó ìbá pé kí ló gbọ́dọ̀ ẹ̀ máa lè tó gẹ́gẹ́ ah, ìwọ náà ló bí ra rẹ lérè <laughs> nínú tí ma ṣẹlẹ̀ láyé mi. tọ́ wọn á ní sẹ́ aláìmọ̀kan yẹn ó máa ń ṣèyàn léṣe kọjá sísọ. aláìmọ̀kan etí máa fi ṣera rẹ̀ lọ́pọ̀ wọn ò sọ̀rọ̀ yẹn jáde. ìyẹn ni pé tí aláìmọ̀kan fi ṣera rẹ̀ pọ̀ ju ntọ́ta rẹ̀ fi ṣe lọ. alárùbá sọ̀rọ̀ ìjà wọn ni la yablughu al-a'da'u min jahilin ma yablughu al-jahilu min nafsihi wọ́n ní ntọ́ta rí sí fún aláìmọ̀kan ó kéré sí ntọ́ta táláìmọ̀kan gan fi ń ṣera rẹ̀ iná ní kí n táláìmọ̀kan fi ń ṣera rẹ̀ ọ̀pọ̀ ju ti ọ̀tá rẹ̀ fi ṣe lọ. tán ọ̀tá rẹ̀ ó fún ọ lọ́bẹ̀ ọbẹ̀ tó wá fún ọ yín kò tó jẹ iṣu fùfú mẹ́ta. so gbàtẹ́ ìmọ̀kan wá ń dà yẹn láàmú ìyá bẹ́ẹ̀ ọbẹ̀ náà gẹ́gẹ́ ni wọ́n fi ṣèṣe bómi ni lọ́ba rọ mi sí ọbẹ̀ pé kó lè bá a tó jẹ tó ẹ lọ pé tọ́ta fi sí ọkọ̀ tó tí wọ́n fi sí ra rẹ ọbẹ̀ tọ́ta fún ọ tí wọ́n bá gan tó bá gan lò yóò tó jẹ iṣu fùfú mẹ́ta tó ìwọ wà lọ rọ sí ọbẹ̀ ṣé omi ò ṣe máa bọ́ bẹ̀ lọ yóò ṣe máa bọ́ kà lọ kò ní ṣe bá fùfú lọ padà pàtì náà ni. pẹ̀lú èyí túmọ̀ sí pé àìmọ̀kan máa ba tèèyàn jẹ nínú aburú tó wà fún àìmọ̀kan. òun náà ní pé àìmọ̀ká máa sọ yẹn dèrò ẹ̀yìn àwọn èèyàn ti lọ ọmọ yẹn lọ́wọ́ àwọn èèyàn nílò aka jù yẹn lọ àwọn èèyàn máa nóró jù yẹn lọ àwọn èèyàn lágbọ̀ọ́yé jù yẹn lọ àwọn èèyàn ó sì máa tọ́ka sí ìwọ ní sí tọ́ka sí látàrí ipá ọ̀mà bákan náà aláìmọ̀ká tẹ́ rí yẹn kò ní ìmọ̀ kí ló fi láǹfààní máa ń parẹ̀ dípò kí ló ní lára kọ̀mọ́ǹpa rẹ̀ dépò pé ọ̀sà fún lẹ́sìn ipa burú ọmọ ìsàlàyé màkà lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi nínú aburú tó tún wà nínú àìmọ̀ká òun ẹ̀ ní pé ìfẹ́ inú rẹ̀ ní ọ̀mà tẹ́ ń gbogbo gbà gbogbo tó bá ti wù yóò ṣe náà ni gbogbo tó bá ti wù jẹ yóò jẹ gbogbo tó bá wù mú yóò mú gbogbo tó bá wù wò yóò wò gbogbo tó bá wù lọ yóò lọ gbogbo ẹni tó bá fẹ́ lọ bá yọ̀ lọ bá náà ni onímọ̀ àwọn pé eléyìí da eléyìí ọ̀dà eléyìí tá tó bá jẹ́ ó lè wúlò eléyìí lè ṣàbúrú fún mi oníwò torí pa láì màkàn nísìn ẹ lọ síbi kan wọn á pín anúgò fún yín lẹ́mọ̀ kékeré sí gbogbo aláàkọ́kọ́ máa ka kí ni wọ́n fi ṣe nǹkan yìí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹ bá ṣe ẹ bá ṣe kí lè mọ̀ ní ti ń kà <laughs> ẹlòmíràn fi rọ ọtí mu nígbà mi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tílà ní ìsìn wọn fọ̀sán kún ọwọ́ àrùn ọmọ àlùbà gbadagbada ọ dàbí ìgbà tí nǹkan ṣe mí o <laughs> bí nǹkan ọba sì ṣe mí èmi kan ṣe nǹkan tó ẹni tó kà ó ti pàṣẹ pé bí àní àti pé alcohol percentage báyìí wà ń bẹ ah ok kò sí wàhálà so eléyìí túmọ̀ sí pé kìí ṣe gbogbo wa la máa ń tọ́tọ́ tá a máa ṣe ẹni tí wọn wá máa ń tí wọn máa ń yẹ pọ̀ bákan náà aláìmọ̀kan máa nira ẹ máa nira rẹ̀ lára ìnira ọ̀wá ní ma lórí ẹ̀ yóò fi nira sọ́mọ yóò fi nira síyàwó yóò fi nira sọ́mọ ọ̀dọ̀ nítorí kò ní fẹ́ káwọn ọjà àjò lọ bóun ṣe ṣe gẹ́lẹ́ ni wọ́n fẹ́ kí gbogbo wọn máa ṣe àbá mi mo fẹ́ lọ lé kí o mi fẹ́ lọ kọ́ kí o torí kí o pàtàkì lọ́kọ́ márùn-ún tómi náà kọ́ ni àti ìsáyé àbẹ́ ẹ̀kọ́ ni ntọ́pọ̀lọpọ̀ bàbá fi ba tọmọ jẹ́ nu. aláìmàká nígbà tó ní ká àwọn ọmọ lọ lè ké wọ́n ṣe súnà mọ́ lọ mọ́ lọ ilé tó tá lọ tá a máa tá ní kúnlẹ̀ máa ń ilé tó tá lọ tó di pé ẹ̀rọ ìṣòkòtò péńpé. <laughs> so ìsíndò láàmú yóò fi sọma yálà di pé rárá ìrìnà ìrìnà tọ́ wọ́n ní àyè obìnrin kí wọ́n lọ sí lálẹ́sẹ̀ láti irọ́ lásán wọ́n ń tẹ̀yìn dànù ẹ máa wá tàlímù ẹ máa wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn obì ẹgbẹ́ yín ni ọmọ akọ yín ẹ̀ẹ́dẹ̀ni tó mọ̀ nípa ẹ̀sìn ẹ̀yin ló lóye ẹ̀ ní mà tọ́ ọkùnrin kan wá rí ládùúgbò kó àwọn obìnrin kan lọ tàlímù yẹn lódodo àwọn obìnrin yìí yí padà wọ́n di pé wọn àwọ̀ sinmi wọn àwọ̀ skẹ́ẹ̀tì jáde má àwọn obìnrin wọn bẹ̀rẹ̀ sí ní wọ jìlbáàb gbàgẹ̀rẹ̀ látòkè délẹ̀ ìyàwó tẹ́lẹ̀ wá sọ pé bàbá alágbájá ẹjẹ́ yìí náà máa lọ tàlímù yìí ẹ jẹ́ ń pa tí máa lọ sàá ní ọmọ pé kí n tó fọwọ́ sí ọpẹ́ <laughs> so torí di eléyìí báyìí tó lọ fẹ́ lọ tó lọ wọn awẹ́wùrú bíi ìyá alágbádá ọmọ ẹ̀rọ jẹ́lì ni. ẹ bá mi kọ́ máa lọ torí tọ́lọ̀ torí tí ń da láàmú yóò bá tìyàwó irú àwọn nǹkan yẹn tí ọmọ ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ láwùjọ ẹnìkan ìwọ̀n kọ́kíó oní ẹ̀sìn ti máa ń lọ lóyún ẹ̀wò tẹ́lẹ̀ ọwọ́ ajé ọ̀rẹ́ fún ẹni tó wọ́n ti kó lóko ìfẹ́ mà ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ tà ìṣẹlẹ̀ wọ́n ní àwọn ah, ọ̀rẹ́ wa ọ̀yẹ́ ká jáde sọ̀rọ̀ yìí pé ah, torí tí mo bá jáde ń tèmi nu yàrá ibi sẹ́ mo bọ́ sí mi ò jáde gbogbo orí ibú ma ah, ẹ dákun o ṣé ṣe ọ̀rẹ́ jùlọ gba ẹ̀sìn tí wọ́n ń ṣe ní ẹ̀sìn ohun tuntun tẹ́lẹ̀tẹ́lẹ̀ odo lẹ́sìn ni ẹ̀ mọ̀sálàmù ni odo lásán lẹ́sìn. tó lọ́wọ́ ní àwọn tí darapọ̀ máa ń sọ̀kòtò pépé ni lọ́wọ́ ló wọ̀ bọ́ sí ma ó tún wá lọ bá àwọn ọ̀rẹ́ yín mi pé ẹ má balagbada sí ma o òun náà ní ká jáde sọ̀rọ̀ ẹni burú o tó ní wọ́n bá di pé ó dẹ́yẹ sí ọ ó tún sọ pé tó ń ṣe ọ̀dà yóò tún máa wọ́nà láti ya ẹlòmíì kúrò lára rẹ̀ aláìmọ̀ká máa ṣera rẹ̀ kí wàá dára rẹ̀ lásán ṣe yóò tún ṣẹlòmíì pẹ̀lú rẹ̀. aláìmọ̀kan nínú aburú tí máa fi ṣera rẹ̀ ní gbéraga sólùmọ̀ àwọn aláìmọ̀kan máa ń ṣe gbéraga sáwọn olùmọ̀ wọ́n máa sọ kíkí lọ jáma kí ni pera rẹ̀ wọ́n fẹ́ agbára nù torí kí ni òun ṣe bẹ́ẹ̀ nítorí pé kò fẹ́ mà kò sí tó fẹ́ fi mà sí ó sì fẹ́ fi hàn ike ìmọ̀ ẹ̀yìn àti gbogbo ń tẹ́ sọ́ńpa rẹ̀ kọ̀ọ̀kan ẹ̀ka fẹ́ gba ẹfẹ dínà jẹ wa sẹmi kó wọn jẹun àwọn àjẹun láyé ni bí àwọn kẹfẹẹrí sẹmi kẹfẹ kẹfẹẹrí sẹmi kó lè ba àwọn àjẹun ni àwọn àti ìjẹun ká lè sẹmi tó ẹfẹ dínà mọ wa ẹfẹ kárọ oúnjẹ jẹ mọ ìmọ̀nà tó di mọ bí títí ṣe fẹ̀ tó yìí ọ̀nà wọn di mọ wẹ̀rẹ̀ tó fi wá di kó ẹfẹ dínà mọ ọlọ́wọ́ sẹ́kọ́ alhamdulilayi àwọn tó jẹ káfíńtà nu wa tá mú yàrá wọn gbà àwọn tó jẹ bíríkìlì àtàbà mọ́mọ́ wa ẹ̀ gbà lọ́sẹ̀ á ní wọ́n ti làmọ́ àwọn èrò sì ní yé kan lé títí táyé ìdọ́rùn ò ní yé máa lé tọ́lọ́ yẹ palẹ̀ ayé rẹ̀ ọmọ àríṣẹ́ yàtọ̀ sísí òfò iṣẹ́ àdánù ẹ̀rọ àwọn òǹbò lásìkì wá wà òpó náà ọmọ mi títò wà ọmọ mi títì wà ó nu ara jìbọ́tì so eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní tara wọn dànù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní bàsìkò ara wọn jẹ́ wàláhì kò sẹ́ni tí ọ̀sá bá mọ̀ òdodo àmọ́ irú àtẹ̀tànjẹ ó ti gbilẹ̀ sínú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ńlọ́fà ni wọn ò fi lè filẹ̀ torí ẹ̀ àìmọ̀kan ló máa ń fa o ẹ̀rí tó máa ti yanu wọn lẹ́ni méjì tó wọn máa bú àfẹ́ntọ́ bá nímà tó bá ti fẹ́ sọ̀rọ̀ ọ̀hún ah, kí ló ń sọ kí ló ń wí ọ̀hún ah, ọlọ́wọ́ tó wí nítorí pé aláìmọ̀kan làwọn aláìmọ̀kan ó sì máa kórìíra àmà yóò máa kórìíra ẹni tó bá ní mà kàkà kí aláìmọ̀kan kó ṣe làákà ìkọlọ́kọ́ mà kéńté ń dàrá àmọ́ lè bá agbanu kó lára rẹ̀ kọ́ mọ́ bá fi sọ́mà nítorí tí wọ́n bá fi lè kú lórí àìmọ̀kan àìmọ̀kan náà lọ́mọ tiẹ̀ náà máa bá lọ ẹni tọ́lọ̀ wọn bó fún níṣẹ́ àti gbanu lára ọmọ rẹ̀ iṣẹ́ kékeré kọ́ ní òsì tó bá sì ń ba lọ bẹ́ẹ̀ ní agboolé àìmọ̀kan tí mú lè máa mú tí fi di oúnjẹ tí ó fi sísàlẹ̀ ẹni tí fi ṣe sọ̀lẹ́ nítorí táwọn ọ̀dọ́ máa bá fẹ́ takò ní mọ́ṣáláṣí oúnjẹ ni ọ̀rọ̀ àgbọ̀ àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ bákan náà kí ni ń tọ́wọ́ ajọ́ra àyàn lórí aláìmọ̀kan pé máa ṣe èyí ti mọ̀ kó wọn mọ̀ kí lọ́ọ́ kọ́ máa ṣe. wọ́n ní nítorí kọ́ máa ṣe ni kọ́ máa dákẹ́ pọ̀ wọ́n máa sọ̀rọ̀. ọ̀rọ̀ la sọ yìí o ẹni sọ sí o èèyàn máa wò ni torí tí ti lè ya ni tí wọ́n ti sọ pọ́ tẹ èèyàn ní ní ni ti bá àwọn bá dákẹ́ ẹ̀ ní mọ́ta so tẹ́ máa ń sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan ti láì. ẹ máa kó onímọ̀ ọmọ tí ń ṣe àbí ẹ̀kọ́ ni. tẹ́wáni à ta ló wàá sọ sọ̀rọ̀ yìí lọ́wọ́ sọ̀rọ̀ náà à àsolódò ní lágbájá yìí torí rẹ̀ àyè dákẹ́ ká sì sọ. èèyàn máa wò ni. oògùn tọ́yẹ ká láì máa lò nínú oògùn tó yẹ kó máa lò fáì màkàn rẹ̀ yàtọ̀ sí kó lọ kẹ́kọ̀ọ́ òní kó tún máa ṣe kí ni kó máa dákẹ́ kì í ṣe kó máa ṣe furukọ́kọ́ furukọ́kọ́ pẹ̀lú òdo burúkú tí ń dọ̀ láàmú àṣírí ló tú bàjẹ́. tọ́ bákan náà wọ́n lọ́kùnrin kan wà wọ́n máa ń jókòó níbi tí Abu Yusuf títí máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ Abu Yusuf olùmọ̀ńlá ni olùmọ̀ nípa fúlọ́kù Agba nínú àwọn ọmọ kéwù Alimami abu hanifa rahimahullah ọkùnrin yìí ò lè má wà ní gbogbo ọjọ́ tó máa abu yusuf wa fura sí pé bàbá yìí sọ̀rọ̀ wọn kàn máa abu yusuf wa fẹ́ lù ń kún pọ̀rọ̀ wọ́n sọ fún yín pé amma أما بدا لك kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ kẹ́ ẹ fẹ́ béèrè nípa tó tó tó hàn sí yín ẹ mà. wọ́n bi bàbá yìí léèrè bẹ́ẹ̀ faqala bala ayyuha al-faqih ó ní bẹ́ẹ̀ láàbí ni olùmọ̀wá nípa òfin ṣẹ̀ríyà tẹ́lá ní ni bèrè ẹ̀jẹ̀ ń bèrè sa inni sa'iluka 'an shay' wọ́n fẹ́ bí lè rìn kankan fakọ alẹ́ sẹ́lẹ̀. Abu Yusuf ní abèrè qala mata yuftiru as-sa'im ìgbà wọlé ẹni tí máa ń sọ siyam òsì nù qala idha gharabat ash-shams wọn ní tóorùn bá ti wọ̀. ọkùnrin wa ní fa in lam taghrib ash-shamsu ila nisfi al-layl tóorùn títí tóorùn fi dá méjì nǹkan sáà sínú àbá ní sínú tọ́ Abu Yusuf bá rẹ́rìn músẹ́ ìyẹn ni pé aláìmọ̀kan ni mí ẹni tí máa ń sẹ̀sọ̀ sùyà nǹkan yẹ kó sínú àfi tó rùn bá wọ̀ aláìmọ̀kan ni mí mo fẹ́ gba ìmọ̀kan nù ni mo sì wá ń jókòó síbi tẹ́ ń ti ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ò tí ì yẹ mí ó dìgbà mo bá kẹ́kọ̀ọ́ jáde ó rò pé yé torí ẹni tí ń ṣe sùyàmù òní sínú àfi tí òòrùn bá wọ̀ ẹ̀yin wá fẹ́ kán mi lójú kí n ti máa sọ̀rọ̀ kí n tó kẹ́kọ̀ọ́ jáde bóòrùn bá pẹ́ kó tó wọ̀ tóòrùn fi dá méjì sọ́yẹ ká sínú. àbú Yusuf ọ̀rọ̀ ti yé tọ́rọ́ olùmọ̀ ń béèrè àwọn lè ṣe bàbá dẹ́pẹ̀ so ẹ̀rín bá gbé olùmọ̀yìn mẹ́lẹ̀ àwọn ti ara ti ọ̀rọ̀ tẹ́nìkan sọ pé wala samtu sitrun lil ghabiyyi wa innama. صحيفة لب المرء أن يتكلم واني داجو داجو كدكجة أني إبواسيري نقوم تباغو téèyàn bá ti gọ̀ láyé dákẹ́ni téèyàn bá jẹ́ aláìmọ̀kan dákẹ́ni. wọ́n nítorí pé ìwé tí ń tú àṣírí bọ́pọlọ ṣe máa oní àníkéyàn sọ̀rọ̀ e bá fẹ́ mọ ẹni tó gbọ́n kọ̀ gbọ́n ó nímọ̀ kò ni kí sáláìmọ̀kan ẹjọ́ sọ̀rọ̀ eléyìí jẹ́ báwọn tí a mọ̀ pé nínú aburú tó wà fáìmọ̀kan ó náà nípa àìmọ̀kan á máa ṣe púpà yẹn Jabir ibn Abdillah radiyallahu anhu ó fún wa nírò ó láwọn wà lórí ìrìn àjò orí ìrìn àjò yìí ẹni òkúta bá ti rí bọ́ bá ọ̀kan nínú àwọn lórí òkúta nígbà tó gbá lórí ó sèse lórí nígbà tá a wá sùn májú arákùnrin yìí ó jí pẹ̀lú jánábà ó wá ṣèbéèrè lọ́dọ̀ àwọn ẹni tó ń jọ wà lórí ìrìn àjò àyè wa gbà mí láti ṣe tàyà múmu ṣe sọ̀láàtù bí torí mo ti ṣèṣe lórí mo sì gbọ́dọ̀ wẹ̀ òtútù mú tùmọ̀rọ̀ ọ̀rọ̀ mi sórí kò sí aburú tó ní ṣẹlẹ̀ tí mo lè ṣe tàyà mú láì mọ̀ pé àwọn ẹni tó ń bi léèrè àìmọ̀ kan ń bẹ fún wa sẹ́wọ̀n pé àìmọ̀ kan ní kẹ́ ẹ darí nǹkan lọ síbi tí ó kẹ́ ẹ darí ẹ̀ sí àwọn ọmọ pé pẹ̀lú jánábà èèyàn lè ṣe tẹ̀yẹ́mù. wọ́n ní rárá o ọwọ́ ẹ̀rí o òtútù ọba àmújú bẹ́ẹ̀ lọ ọwọ́ ẹ̀rí o. báwo ni rara o owo eni o otutu oba amuju bee lo owo eri o bawo ni se maa fi láwùjọ tí wàá náà olóòtú burúkú ni o ẹnìkan fẹ́ gba Islam. tó wọ́n ní ẹ kọ́kọ́ sọ fún pé ashhadu aláìláha ìlọ́lá ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu kọ́ padà lọ wẹ̀ lẹ́yìn rárá o àwọ̀ ẹ̀ náà yóò wọ̀ ń kaná bàbá ẹ jẹ́ kọ́kọ́kọ́ wí gbọ́dọ̀ tó ló lè kú kó tó wọ́n ká ó lè rárá wọ́n ká àwọn àfi kọ́ wa àìmọ̀kánu <laughs> ibi táyà ti lọ bí wọ́n ká lọ́ba wó lọ́ba ṣubú bàbá yìí lọ pa ń o olóko bá tí òfin ráàlì sẹ́ni náà wọ torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́ọ̀ta yarí wọn rẹ́rí pékélé àwọn fún mi tútù wẹ ní ní jọba jálùbá àbí kò ah, eré ń jálùbá lónà bá dá mi orí lọ́ba bá bẹ́ẹ̀ kú pàtàkì nàbì sallallahu alayhi wa sallam táwọn sàhábà tí wọ́n dé tí wọ́n bá nàbì sallallahu alayhi wa sallam wọ́n á sọ fún anabi ntọ́sẹ̀lẹ̀ anabi ni qataluhu qatalahumullah wọ́n pa àwọn ni wọ́n pa ọlọ́wọ́ kọ̀ wọ́n wọ́n pa ọlọ́wọ́ kọ̀ wọ́n. ala sa'alu idha lam ya'lamu kí ló ṣe wọ́n tí wọ́n lè béèrè nígbà táwọn ọ̀ma. ẹ̀rí kiri àìmọ̀kan ní máa jẹ́ kéèyàn tún tinú láti béèrè. torí pé yóò máa wọ pé gbogbo èèyàn máa rẹ́rìn ká àdúró yín láti dọ́tà ẹ̀ ń tẹ́ ẹ̀gbọ́n ta ọ́ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe láti wàá ní wàá mọ nǹkan báyìí àmọ́ àmọ́ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọmọ nígbà ṣìfà olàyè sọ́àl torí pé àìmọ̀kọ́ olóògùn méjì jù béèrè lọ àìmọ̀kọ́ olóògùn méjì jù béèrè lọ innama kana yakfihi an yatayammama wa ya'sira aw ya'siba ala jurhihi khirqatan thumma yamsahu alayha wa yaghsilu sa'ira jasadihi anabi sallallahu alayhi wa sallam ni ó ti tó igi kó ṣe tayammum kó sì wé nǹkan kan mọ́rí. kọ́ wá fọwọ́ pàǹtó wí mọ́lì kó sì fọ ara rẹ̀ yókù lọ́ba tán ó ti wọ̀wẹ́ jánábà nù. torí di eléyìí ẹ máa kẹ́sì ń tọ́da o lọ́ba yẹn kí wọ́n bá máa sọ àwọn lílù kan nílùú kan á ilé ìmà ilé olùmọ̀ ilé ìmà ni wọ́n fi bí wa ilé ìmọ̀láfi tọ́ma ilé kòsíntọ́dàbí ìmà àmọ́ àlè líle àìmọ̀kan àìmọ̀kan ní ń dà wá láàmú ń bí àìmọ̀kan la fi bí wa àìmọ̀kan dọ́lá àìmọ̀kan dìran àníri láéláé àwọn èèyàn gan wọn yìí pè nǹkan tí ọ̀dà mọ́ra wọn ṣùgbọ́n kí ló dé tà ní ṣiṣẹ́ tọ ntí dáadọ́ ó fi jẹ́ tiwa. abẹ́lẹ́ ọ̀bẹ ẹlẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àti àwọn àròyìn rẹ̀ eléyìí tó ga jù kó lọ́n ẹlẹ́dàá kọ́mọ́fà ìmọ̀ kan bá wa jà kó fún wa ní ìmọ̀ àmàlò ìmọ̀ alálùbáríkà eléyìí tá a mà tí ó ṣe sábàbí dáadáa fún wa láyé ń bí àti lọ́la kìyàmù ọlọ́run wa. kọjá kí ìmọ̀ kọ́pọ̀ láwùjọ wa kọjá kí àwọn olùmọ̀ nípa alukur'an àti sunna kan pọ̀ jọjọ láwùjọ wa ọlọ́run bá kó tún wá sí i subhanaka allahumma wa bihamdik ashari wa la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Ojo kuma. alhamdulilah wa salatu wa salamu ala rasulillah abẹ Ọlọ́run. sèǹtọ́lọ́n sọ̀kalẹ̀ fanabi muhammed sallallahu alayhi wa sallam ṣé ìtúbà tiẹ̀ bùkátà pípọ̀ wẹ̀ kó tún fi padà sí nẹ́ẹ̀sì islam àbí báwo. rárá tó bá ti sọ pé amantu billah tó sì dẹ́kun lílọ sọ́dọ̀ wọn ó ti túbà inshàlá lè jẹba. wọ́n ní ẹ́stéètì táwọn ń gbé àwọn mẹ́rin péré ni àwọn jẹ́ mùsùlùmí sótóláwà wí fáwọn láti máa ṣe sọ láti nù lé àwọn kòtóláwà wí nítorí pé ẹ̀yin mẹ́rin ń báyọ̀ ẹ̀yin ní baálé ẹ níyàwó láwọn ọmọ ẹ bá lọ mọ́ṣáláṣí ẹ̀ mọ́ ọmọ lọ́wọ́ sọ àìwá sí mọ́ṣáláṣí ẹ lè lọ láwàáwí àbí àwíjàre lọ síbi kíkẹ́ má máa ṣe sọ̀láàtì ní jàmá ẹ wá bi tẹ́ máa tẹ́ni lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin yìí tẹ́ máa pàdé lásìkò sọ̀láàtì tẹ́ máa pèpè fún sọ̀láàtì tí ẹni tí kò mọ̀ pásìkò ti tó nu yóò fi láǹfààní àti gbọ́ tó nu fi wá darapọ̀ mọ́ yín pẹ̀lú gọ́ọ̀lọ́n díẹ̀díẹ̀ bí mọ́ṣáláṣí ó ti ṣe hù nínú ẹ́sítéètì tẹ́ wà nù. wọ́n ní sọ́tọ́sọ́tọ́ nìkan wọn lọ kọ́ èdè Yorùbá ní àwọn higher institutions síbẹ̀ kọkàn nínú àwọn ẹ̀kọ́ èwo lọ́fà tó fi jẹ́ pa wá dá yàtọ̀ pé sọ́tọ́kà lọ́kọ́ ẹni à wọ́n mọ̀ pé àwọn nípa Ògún wọ́n kọ́ àwọn nípa Ṣàngó wọ́n kọ́ àwọn nípa Ọ̀rànmíyà wọ́n kọ́ àwọn nípa Ọ̀ṣun wọ́n kọ́ àwọn nípa gbogbo òòṣà eléyìí táwọn Yorùbá ń bọ tí wọ́n ń sìn ẹ tí wọ́n bá lọ kọ́ nítorí kó lè bá a mọ gbogbo ìtàn àwọn òòṣà wọn wọ̀nyí tó fi máa ṣàlàyé fáwọn èèyàn irú aburú àtàìdá tó wà ń bẹ̀ àti irú àwọn àlọ́ ọ̀rọ̀ tí wọ́n ń pa fúnra wọn nípa rẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ kó sì méde Yorùbá hàn àmọ́ tó bá sọ pé nínú àṣà Yorùbá ni pé à ń bọ Ògún so as is same practical ẹ̀yin tẹ́ wà ní dìpátímẹ́ǹtì yorùbá o ẹ lọ bọ ògúnjọ́ báyìí ọlọ́mọdé ẹ lọ bọ sàngóńgbà báyìí ọlọ́mọdé ọ̀gbọ́dọ̀ dáwọ́ eléyìí jẹba. wọ́n pé nínú ẹ̀kọ́ nípa òkú so wọ́n wà ní kẹ́ wá sí practice ọlọ́mọdé òkú kan kú ìwọ wọn pé òkú wọ́n ní ìbọ̀wọ́ àti ìbọ̀sẹ̀ sọ́ọ̀nà èèyàn ni fóbìnrin láti lò kò sẹ́ni tó sọ fún pọ́nrán èèyàn ni kó lò ṣùgbọ́n tá a sọ ni pọ́nrán èèyàn ni kó bu ọwọ́ àtẹsẹ̀ rẹ̀ gbogbo ń tọ́ bá mọ̀ tó fìbò fìbò ọba àti asọ́mà torí gbogbo ọba sẹ́nsẹ́ mọ̀ pé wọ́n túbọ̀ gbé fúyẹ́ kó lè bá a máa múùf dáadáa so ìwọ sì pé sọ́ra ya ni ṣé kí ní kàkí sọ́ra ya àmọ́ ọ̀ra ya ni kò bo gbogbo ẹsẹ̀ rẹ gbogbo ọwọ́ rẹ. nítorí ọba mọ̀ tó fi bò fi bò ọjà bó ṣe jẹ́. tán wọ́n ní sí alukur'ani ti tẹ́tí gbọ́ èyí ti kálẹ̀ sọ́dà bíi ká máa tẹ́tí gbọ́ lẹ́nu ẹni tí ń kà náà ni bẹ́ẹ̀ ni kò sí yàtọ̀ torí kọ́ alukur'ani ni wọ́n ń ké ọlọ́run ẹlẹ́dàá sọ فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون tọ́mọ̀n kí alukur'an yẹn tẹ́tí gbọ́ kẹ́sì dákẹ́ kẹ́lẹ́ bá dání tọ́lọ̀ wọn kẹ́. tó o ní sọ pé torí pé kẹ́sẹ̀tì ni cd ni kíníkà ni tẹlifíṣàn ni òsítọ́ kàmi ìmọ̀ ọmọ sọ̀rọ̀ lọ́ni à ọlọ́mọdé àwọ̀ náà rọrùn. torí pọ́rọ̀ ọlọ́ọ̀ ni wọ́n ń kà ọgbọ́dọ̀ gbẹnu lọ́wọ́. ìyàtọ̀ tó kàn wà láàrin rẹ̀ ni pé tó bá jẹ́ pé ẹni tí ń ka alukur'an yẹn wà wájú rẹ̀ ọwọ́ débi tá ti forí kalẹ̀ tó ń bá ti forí kalẹ̀ àwa náà forí kalẹ̀ nítorí pé à ń tẹ́tí gbọ́ kìí ṣe pé a kàn gbọ́ àwa ń tẹ́tí gbọ́ ẹni tí wọ́n ń ké ó forí ti dàbí ìdájọ́ ka ayé alukur'an débi tó bá forí kalẹ̀ àwa náà ṣe kíni kalẹ̀ yàtọ̀ sí kásẹ̀tì tá à ń gbọ́ sòtọ́ bá kà á débẹ̀ àní forí kalẹ̀ ilé ìjọba. wọ́n ní táwọn bá níyàwó tọkọ̀ láti lo jelbab ọkọ̀ láti bora rẹ̀ láṣìírí ọkọ̀ láti máa jáde lẹ́ni tó múra ní ìbámu pẹ̀lú múra tẹ́sí Islam sọ pé kóbìnrin mùsùlùmí wọn máa mú tí ó bá jáde àti wíwíwí ó lòun ní gbọ́ asọsọsọsọ ọlọ́run nígbà kí làwọn lè ṣe ẹ má bá a sọ náà títí tí ó fi gbọ́ tí ó fi gbà. nàmbà túláàsì ìwọ obìnrin tó ń gbọ́rọ̀ yìí kọ́ lọ́mọ pé nàmbà túláàsì ó ní kó bo gbogbo ara rẹ̀ tó bá jáde ńlẹ̀ rẹ̀ kì í ṣe nàmbà fẹ́ òfin ọlọ́run ọba wa lélẹ́yìí òfin ọlọ́run ọba lélẹ́yìí eléyìí tí ò ṣe fetí pàlàbà. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ìgbà tán láwọn à ń gbẹ́sìn yìí ẹlòmínú wọn yóò wà lọ́ọ́rán yóò lọ́ọ́rán ìbòrí ó lè tóbi díẹ̀ ó lè gùn díẹ̀ àmọ́ yóò tún wá jẹ́ aṣọ wòókò tuntun wò yọjẹ kó sọ lásán ló ṣe jáde àmọ́ gbé tiẹ̀ gbọ̀nà mi nítorí pé àṣírí àlìjáná wọ̀ òǹkọ́ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn máa ṣe bíi àṣedáalẹ́gbẹ́ tí gbogbo àwọn èèyàn tí wọ́n fi máa gbé ah mo tún wá gba ìta ìlò yìí o ó bá tẹ̀ sẹ́bẹ̀ làwọn ti ń lo ìdáàbò ń ṣe tiwọn náà torí pé ayé lẹ̀ ń wá kọ́ yọnu sí yín kì í sì yọnu ọlọ́run lẹ̀ wá. torí ẹja bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa kì í sọkọ rẹ ló ń lo ìjáàbò kì í sọkọ rẹ ló ń múra fún báwọn bí ìbá ń tẹ̀ láti ọlọ́run ẹrẹ lomi tọkọ bá ti kọ̀ wọ́n lẹ̀ wọ́n pa ìjáàbò tì ní tọkọ bá ti kọ̀ wọ́n lẹ̀ wọ́n pa ìjáàbò tì nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò lo ìjáàbò fọlọ ọkọ tí ń lò fún ló ti kọ̀ ọ́ lẹ̀ a'udhu billahi minash shaitani rajim irú ìyàwó yín yẹn ẹ gbìyànjú pẹ̀lú wọn ẹ sì rí i pé ẹ bá wọn sọ̀rọ̀ lọ́nà tí wọ́n fi gbọ́ tí wọ́n fi gbà nítorí tí wọ́n bá gbọ́ tí wọ́n bá gbà àwọn náà lẹni tí ọkọ̀ọ̀kọ̀ pé tí wọ́n bá gbọ́ tí wọ́n bá gbà àwọn lẹni tí ọkọ̀ pé torí pé wọ́n ló ṣoríire wọ́n lọ tẹ̀ lófin ọlọ́run wọ́n lọ tẹ̀ láti ọlọ́run wọ́n ló ṣoríire yàtọ̀ sí kọ́ ọmọ kágídíká. wọ́n sọ pé ah, ìyá mi ọ̀wọ́ sọ gbàgẹ̀rẹ̀ rí o ìsìn ní dákọ̀ọ́pẹ́ tí ó ṣe bẹ́ẹ̀ èbí ìyá tiẹ̀ bí ààrẹ bá lóun fẹ́ wọ náà rọrùn tí wọ́n sì wà lẹ́sẹ̀ náà rọrùn èwo ló burú bẹ́ẹ̀ òun ti fẹ́ lọ́ máa gbàtẹ́ wá lọ́dọ̀ bàbá àti màmá wọn títẹ̀lé tọ́lọ́mbù kàtà kó tún gbàtẹ́ bàbá rẹ̀ títẹ̀lé tọ́lọ́mbù kàtà kó gbàtẹ́ ìyá rẹ̀ pápá jùlọ ilé ọkọ ni wọ́n ti wà ní ìsìn òsínlé bàbá rẹ̀ òsínlé ìyá rẹ̀ bọ́bá fẹ́ ló lé bàbá rẹ̀ kó bùkátà àṣẹ bàbá rẹ̀ lọ́wọ́ àṣẹ ọlọ́run ju ti bàbá wa lọ àṣẹ ọlọ́run ju ti màmá wa lọ. sọ eléyìí jẹ bó ṣe jẹ torí rẹ̀ àwa bàbá màmá náà ká máa dúpẹ́ ká máa dúpẹ́ fọlọ́run tọ́lọ́ máa ní ká lọ́mọ tó fẹ́ ṣe tọ́lọ́ kí ti ká takọ̀ àwọn ọmọ ẹlòmíì ò ti tọ́jú abẹ́fẹ́lẹ́ yọ máa tí àkókò ìjáàbọ̀ ọmọ ń jàkújà ni gbogbo scissors yọ máa gé ń gbẹkúgẹ. wàláhì àìmọye ni wọ́n ti fi ti torí wọ́n ti torí kọ́kọ́ ní kí obìnrin ọmọ lo jìlbáàb kóbìnrin ọmọ amúra bọ́lọ̀ ní kí ó múra àwọn bàbá màmá sì ti ṣe sábà kí wọ́n ti lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ kó lé ọkọ̀ ìgbà tó wá sí pé wọ́n rọ̀mọ́ sùn wọn rí ó tó wọn sí wọ́n mọ̀ wá pariwo à ah, á ah, ṣẹ́ńtà ṣe ká lè lé ọlé ọkọ o àgbìyànjú tẹ ẹlẹ́rìn lákòókò ṣe kí ẹ lẹ́sẹ̀ ẹ̀rí jáde lé lé ọkọ ní. torí de eléyìí báyìí ara ìmọ̀kan tá à ń sọ náà nù àìmọ̀kan ó mú ọkọ ọmọ wo ntọ́lọ́wọ́n bá ní kí wọ́n ṣe níwò pé ọlọ́run fẹ́ yà wọ́n lólóṣù táwọn bá ti wọ táwọn bá ti ṣe tọ́lọ̀ ní káwọn ṣe àwọn ò ní déèyàn àìmọ̀kan náà gbogbo eléyìí. bákan náà wọ́n ní sóbìnrin tí ń ṣe nǹkan oṣù lè ṣàlùwàlá fún kéènì àlùwàlá ò ní tùmọ̀ fún àlùwàlá ò ní tùmọ̀ fún kéènì àlùwàlá àyùn ṣé yóò wá gbé nǹkan oṣù kúrò ní àbíbá o kò gbé nǹkan kan kúrò wọ́n kàn ń bomi jẹ lásán wọ́n fomi ṣòfò wọ́n ní sóbìnrin máa ṣe àṣkáà èyí ní ká ṣe láàárọ̀ àti lálẹ́ dáadáa nǹkan oṣù di ọlọ́wọ́ láti ṣe àwọn gbólóhùn ìrántí ọlọ́run láti máa wàásọ̀ lóru àti lọ́sàn. wọ́n ní ọjà tó wáyé kọ́ ń ṣèdánwò nu ṣọ́ọ̀ṣì ńkọ́ ṣé mùsùlùmí lè wọ ọbẹ̀ báwo wá lo ti ṣe wàásù ẹ̀sìn rẹ dì nkéré tó bá ṣọ́ọ̀ṣì ó ń yunifásitì kí ló dé tí ẹ̀gzáàmù fi gbọ́dọ̀ wáyé nu chọ́ọ̀chì. sẹ́mi pé àwọn ń polówó ẹ̀sìn wọn nu sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ò sì ní ìfura wọ́n lè sọ pé post àbí postgraduate studies wọ́n á conduct ẹnu church because inú church ni wọ́n ti kéde rẹ̀ fáwọn members only so ọba ti graduate ọba mi ti graduate but postgraduate studies ẹ̀wọ̀n kan fi ń pe customer ni wọ́n fi ń pe customer pé kí ọmọ church yọ pọ̀ so ìwọ wa lọ́rẹ̀ kan tó ń jẹ́ kọrin yó wọ́n sọ pé opportunity kan sí church wa but inú church ni o so o ní láti wá o o o ọ̀dẹ̀ ma because wọ́n máa mọ̀ pé ṣe kọrin yó wọn à ní fún ẹ chance yẹn tòṣẹ́ mọ̀ pé ẹ̀yin náà ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ oníjókòó mùsùlùmí ó lè sọ pé abídèmí rótìmí so gbogbo ẹ náà wọ́n bìde wọ́n tún rótì so yọba lọ wọ ṣọ́ọ̀ṣì oná lọ ṣe diploma. lórí rọ́ tó kọ́tọ́ bí ti wùlé kéré mọ́ torí ìwé ẹ̀rí rọ́ ìwé ẹ̀rí rádaràda àwọn asọ̀fọ́ lọ́jọ́ gbéǹde kí ló mú ọmọ abáwọn lọ sọ́ọ̀sì wọ́n lọ um, before we start today's exam ẹ jẹ́ ká ká kọrin Manuel sábà bí ọ̀dà mẹ́kọ̀ọ́ kọ̀ọ̀sọ̀ <laughs> pé no you know I'm a Muslim ah ah ṣe bí wọn náà ti mà kó tó wọ bẹ́ẹ̀ wọ́n èsè bá wa gbèrú program wa sí mọ́tíláṣí náà àmọ́ ìpèníjà kan wà nù. ṣé mo pé ẹni tó ní kí wọ́n gbé nǹkan wá ó lè jẹ́ mẹ́mbà church nítorí pé àwọn wá sí church ò boast kí ló dé tẹ̀yìn mùsùlùmí náà tẹ́ bá ní chance tẹ̀yìn gbàǹfààní wa mọ́tíláṣí. tontigbà wò ní jẹ́ kí ẹ ṣe exam ní mọ́tíláṣí o á fún yín class tẹ́ ti ṣe so ṣùgbọ́n kí ló dé táwọn mùsùlùmí sànà dáadáa fáwọn ọmọ ìyá tiwọn. ó dá bẹ́ẹ̀ náà kí láǹfààní pàjọ wà fúnra wa ibi ká sira láǹfààní. ẹ rí i pé látàrí àwọn chọ́tìsì yẹ̀yẹ́ tó ń ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò ní sẹ́ ń ríṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó fẹ́ wọ skul rí skul wọ nítorí tó máa tró rẹ̀ sí àwọn ọmọ àjọ ààrẹ ni tó pe tó bá tó tí wọ́n bá ti túká kọ́ ó pe nọ́mbà tó pè tába kéde lọ́jọ́júmọ́ àpè ẹ̀yìn èèyàn wa alẹ́ yẹn bíi mẹ́wàá ti ń wáṣẹ́ ẹni tí ọba lè bá ní wáṣẹ́ fún àbí tó níṣẹ́ tí ò fún pẹ̀lú gbọ́lọ́n báyà bá ṣe kéde náà mọ́ṣáláṣí ò túká sọ dá bẹ́ẹ̀ kọ́ dá bẹ́ẹ̀ náà ó yẹ káwa náà wà lọ́nà tá a fi máa ran ara wa lọ́wọ́ sẹ́wọ̀n kí látàrí àwọn wáṣẹ́ òfò yìí ọmọ mi ti di kiri yó báyìí wọ́n ti sọ́ di kiri yó torí pé yóò rí sẹ́ kò rí sẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ bákan náà wọ́n ní sáwọn lè máa mú hàntú àtọ́bá tọ́ gbogbo àlàbá máa mú àbí òye ẹ má sọ alukurani dàgbò ẹ má sọ alukurani dàgbò lódodo ẹ lè rí àwọn àkọọ́lẹ̀ kan pé àwọn aṣíwájú wa bíi Imaamu Ahmed kìnnìkan onítòbìnrin bá ń rọ bí wọ́n kọ kìnnìkan fún kìí ṣe àǹtúrú tiyín o ó lè ní kí wọ́n kọ́ kinní kan fún sínú abọ́ tó bá mọ́ kí wọ́n fomi zàfàrán kí wọ́n fi fọ́ kó mú inṣàlá àwọn ti dán wò yóò bí máa rọrùn gbogbo irú àwọn nǹkan yìí tá a bá máa sọ̀rọ̀ ẹ̀ tá a sì sọ pé kò burúkú ẹ̀ sẹ́yìn ẹni tí ó lò èyí ló ẹni ọ̀sọ̀ àkàrọ̀ ọ̀dẹ́ báyìí ló tó parí mọ́ ọ̀tún kan àbí wọ́n fọ́ tó oníjà wa hàn tó bẹ́ẹ̀ nìkan kókó fi lówó ó ló burú. <laughs> mo rò pé yé àmàtí bẹ́ẹ̀ kan pé kó lè dórí oyè wọ́n ló burú. sọ gbogbo ẹ̀ má mú kankan má mú kankan má fọ́n kura ní ìdàgbò sẹ́tẹ̀lẹ̀ dára ẹ̀ torí ká lè dínà ara nù. sẹ́yìn ọkọ̀ pọ̀lọpọ̀ ẹsẹ̀ babaláwo làwọn fẹ́ ṣe àwọn náà lọ kọ́ṣẹ́ babaláwo gangan báwọn aláwo ṣe kọ́ ni àmọ́ àwọn fẹ́ fi ìyàtọ̀ díẹ̀ sí tiwọn ìyàtọ̀ ni pé tí wọ́n bá sóògùn tí wọ́n rò pọ̀ dáa wọ́n hàn lé láfikún tamasogun kó àwọn fẹ́ ba tèèyàn jẹ́ wọ́n hàn tàbátì àdàkùn mo rò pé yé wa tó wọ́n fẹ́ sọ pé àfa làwọn o àwọn èsè babaláwo ń tà wọn o àwọn wa sọ pé àfa babaláwo mo rò pé yé wa àfa alágbègbà tọba gbé jẹbẹ gbẹtìrà nákẹlì rẹ wá káwọ àkínní bẹ́ẹ̀ ní ti oníkìlọ̀ gbá kúránì tèmi wá sí ìmọ̀ gbé pamọ́ oníkìlọ̀ gbá àwọn tíra àdìsí mi wá wá wò wọn náà gbé tíra náà tẹ̀lé rẹ̀ wá kárí táàbà ní bọ́ ojú fáńbẹ̀ ìfà tó yẹ pé wọ́n fò sùn tẹ̀ ètò wọn fẹ́ fún tẹ̀ tàbá sì tẹ̀ tí máa kọ́ fọ̀ tọ́ọ̀bá rí mú wá bẹ́ẹ̀ ajẹ́ pé kìí wọ́n ni wọ́n. ògèdè babaláwo lásán tó ń gbé láwà ó yẹ gbogbo èèyàn ọkàtà pé ẹ̀yin wọ́n ń tẹ̀yìn jẹ ẹ̀yin náà ń tẹ̀yìn náà ń tẹ ẹ̀ ń tẹ lọ́ńtà. torí pé ẹni tí ń ta àwọn ni wọ́n tọrọ bá jọrọ àrẹ ara pé káṣíìrì wa bá lọ tú sáwọn èèyàn wọ́n mọ̀ pé nǹkan bú ni wà o. nǹkan bú ọ̀daràn tó gbé apẹ̀rin kaná fún wákàtí márùn-ún tọ́sọ èsì sì nǹkan bú tọ́ba ti yọ aládùúgbò gbogbo adarí pánṣá ni bàbá òfò jáde sẹ́mi ọ̀pá nàbì iye adarí pátọ́ papù làwọn abáláyé àbí ẹ̀kọ́ ànábì sànàbì <laughs> máa lé adarí páká olóńgbò dára lọ́wọ́ ànábì àwọn abáláwo lásán fẹ́ẹ́ láyé ló kọjá ǹjẹ́ ẹ má ṣe bójúbójú fáwọn èèyàn babaláwo finish eléyìí jẹ́ báwọn wọn ní ẹnìkan wà ó máa mutí ó máa ń ṣe zina ó sì tún máa ń ṣe sọlẹ́t ó tún máa ń kẹ́rù kúránì ó sì máa pé gbogbo tó ń ṣe ọ̀dà á sọ pé ìyẹn abo ni torí alukúránì ti ń ké kó wúlò fún tó bá wúlò fún kó bá ti pa ti ń ṣe tì kó gbé alukúránì ti ń ké òye rárá rárá torí tó o bá gbọ́ yìí ń bọ́ lọ́wọ́ àánú alukur'ani pé kọ́ ọ máa mutí ń bọ́ lọ́wọ́ àánú alukur'ani pé kọ́ ọ máa ṣe zina wọ́n tún wá pé ń kí alukur'ani àwọn ẹ̀ńtà nàbì sallallahu alaihi wasallam sọnù pé alukur'ani hujjatun laka aw alayk alukur'ani tó ń kéwọn inú kọjá wíjàre fún ọ àbí balẹ̀jọ́ tó bá dijọ́ gbẹ̀ndà alukiyam torí tó bá fún ọ ò ní mutí tó bá wúlò fún ọ ṣùgbọ́n gbogbo nǹkan ló ń tún ṣe sọ̀rọ̀ ní tó bá rí bẹ́ẹ̀ á pé mùsùlùmí náà ní ti ń sẹ́lọ̀ tí ó bá túbá tó fi kú ọ̀rọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ ọlọ́run tó bá wọ ọlọ́run kó foríjì tó bá sì wọ ọlọ́run yóò fìyà jẹ eléyìí ń jẹba àfi tó bá ní à tọ́ sáwọn káwọn máa ṣe ń ta wọn kíni kíni tó sọ tí lè ó di kèfèrí torí ẹni tó bá ti pè ń tọ́lọ́ ń pè lè lẹ́tọ̀ ó di kèfèrí kọ́ lọ́n sànù wa. wọ́n ní sọ̀rọ̀ èèyàn gan ni kí obìnrin ọ dáná fọ́kọ ni àwọn alóbìnrin wo lọ́fẹ́ ṣe tán láti fi lé ọkọ lẹ̀ náà gbogbo sọ̀rọ̀ èèyàn ni o kóbìnrin ọ dáná fọ́kọ sọ̀rọ̀ èèyàn ni kóbìnrin ọ fọṣọ fọ́kọ sọ̀rọ̀ èèyàn ni kóbìnrin ọ gbálẹ̀ sọ̀rọ̀ èèyàn ni fẹ́ fi lé ọkọ lẹ̀ gbogbo àwọn kan tó ìwọ náà lọ kọkọ rẹ lọ́gbọ́n tọba sì kọ lọ́gbọ́n tán lẹkùn ọba ń sisi tó fi di pọ̀ ńlọ léyìn obìnrin tí ọba nìkan ṣe ni ọmọ béèrè irú béèrè ọràn ọkọ rẹ lọ́wọ́ níbo wá lòfin Ọlọ́run ti sọ pé má ràn ọkọ lọ́wọ́ níbo lòfin ti sọ pé má ràn ọkọ lọ́wọ́ bóò ló ṣe lè rí ilé ọkọ gbé tó ọba ràn ọkọ lọ́wọ́ torí ẹ káwọ ọkọ náà ká mọ̀ kì í sọ̀rọ̀ yẹn lórí àwọn ìyàwó wa ni pé kí wọ́n ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa abẹ́ ìràn wa lọ́wọ́ ni ká má wàá fìṣẹ́ pa lórí ká má fìṣẹ́ lẹ́sù torí pé ọmọ èèyàn ló náà ó ní bàbá ó ní màmá èèyàn ló náà ọlọ́mí máa lo obìnrin nílò pé ńjìnì ni nísì máa rí ńjìnì náà bó o wá lẹni tó jẹ́ èèyàn bíi tiwa so ṣùgbọ́n obìnrin kan ò sí tó lè rí ilé ọkọ gbé tó bá lòun ò ní ṣiṣẹ́ ẹranko òun lọ́wọ́ eléyìí jẹba àwọn. oníṣà lè fẹ́ràn ọ̀kan nínú àwọn sàhábà ní ìfẹ́ tó ní agbára gidigidi bẹ́ẹ̀ ni kò sí tó burú mbẹ́ láti má fẹ́ràn rẹ̀ tayọ ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí ìfẹ́ tá a ní sànàbì la fi nífẹ̀ẹ́ sáwọn sàhábì ìfẹ́ tá a ní sọ́lọ̀ la fi nífẹ̀ẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa alayhi kọ́ ajẹ́ ipò wọn fẹ́ràn sàábì kan ju ànábì lọ ajẹ́ pọ̀ gbádùn èèyàn gbádùn mánu kọ́lọ̀ ń sànù wa. tọ́ wọn ní àwọn yẹ́ nìkan ló àwọn sì ní nínú àníyàn pé àwọn ti bùn àmọ́ àwọn ò sọ fún gbà tó wá sanwó nsí gbà tó ti pé àwọn sọ fún pé àwọn ti bùn ọ wá pé gẹ́síkíá àwọn náà ní bùkátà owó àwọn yà rọra gbà á tí èsì pé ní táwọn bùn yàn làwọn ti gbà padà wọn àwọn fi ṣèjọ ajá tánàbì sallallahu alaihi wasallam ni ẹni bá bùn yàn ní nǹkan tó tún padà gbà padà ńṣe lọ́dà gẹ́gẹ́ bí ajá ẹ pé yọ pọ̀ yóò tún padà sídìí pọ̀ rẹ̀ yóò tún lọ kó jẹ rárá ẹ dàbí ajá nítorí pé ẹ tí sọ jáde inna Allaha tajawaza li an ummati. ما حدثت نفسها ما لم تعمل أو تتكلم ọlọ́run ọba ti ṣe àmójúkúrò fálùmọ́ mi lórí níta máa ń fẹ̀mí sọ lórí níta máa ń fẹ̀mí rò lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti ṣe níṣẹ́ àbí kẹ́ sọ jáde àìtí ìsọjáde ń lò fi rọ́nà gba owó ń padà àwọn tó kó ti sọjáde ò lè gbà padà mọ́ ọ ọjà bó ṣe jẹ́ wọ́n ní ṣé àwọn lè máa fi para sírun àwọn kíran àwọn lè bá àjẹpọ̀ lẹ̀ tó bá jẹ́ pé yọkàdé ran lẹ̀ kò ní jẹ́ kírun ó yí padà sí bọ́lọ̀ ṣe dà kò sí wàhálà ń bẹ̀. pàápàá jùlọ tó bá jẹ́ pé obìnrin ni yàtọ̀ sáwọ̀ ọkùnrin àwọn ọkùnrin kí la fẹ́ wá débi pé ìpara kan kírun ó lẹ̀ àbẹ́ rí nǹkan mẹ́ ẹ̀rí pé láìpẹ́ wa <laughs> kọ̀ rọrùn náà àbẹ́ ẹ̀kọ́ ní nàìjíríà lẹ́bù tá a wà ẹnìkan á ké wọn fẹ́ kírun mi ó sọ́ọ̀tù kí lọ sọfì àfi kí nù rẹ kó rí nǹkan fi bẹ àbẹ rí nǹkan tó lẹ́yìn náà ọkùnrin ṣé parapaju pamú ẹ kíní kan ṣe lọ́rọ̀ tiwa ìwọ tó tọ́jú lé ìwọ tó ṣe pé gbogbo àwọn ọmọ ń bẹ ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nù wa ní ìjọba ti jáde ntí ọmọ ọdẹ tọmọ ọdẹ ni ọmọ pariwo kó tó padà sílé sínú lọmọ apàrùn kan ní para ìpara bọ. Umar radiyallahu anhu ọ̀nà ìṣòṣìnù fa inna an-ni'mata la ẹ̀sán torí pé ìdẹ̀ra ìlọ títí àwọn ọkùnrin ibi kólékólé là á bọ́ ọmọkùnrin eléyìí jẹ́ bó ṣe jẹ́ tó bá tẹ̀ jẹ́ bí ijọ́ ọdún àbí òye wa kápẹ́ bí ijọ́ ọdún ijọ́ ọdún nìsín lèyàn rọ àfi àbí òye wa ọkùnrin nù o tòwó ẹni sáà lè fi ìpara sírun gbọ̀n kó lè tún wù sí ah, rárá o bọ́lọ̀ ń ṣe filẹ̀ ni ó filẹ̀ ẹ̀ kó lè sọ́ọ̀tì ńgbà tí èsì pàǹsì dírámà bọ́lọ̀ ń ṣe filẹ̀ ni ó filẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ wọ́n ní téèyàn bá kẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ sọ yẹ kéèyàn ó sì kọ́yàn kọ́ gbowó ẹ gbọ́dọ̀ àwọn ìbéèrè yọ gbowó dáadáa tí wọ́n kò lọ́fẹ̀ẹ́ pé wọ́n á fún wẹ́ẹ̀rí pé ọ̀fẹ́ ni wọ́n náà máa kọ́yàn ọ̀fẹ́ ló sì máa jẹ láàyè rẹ̀ ọ̀rọ̀ pé yé wa kò eléyìí ó ṣe béèrè so náà la ṣe sọ pé ẹni tí ó kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó bá gbowó kó lè kọ́yàn lẹ́kọ̀ọ́ kò burú àmọ́ kó máa kọ́yàn lẹ́kọ̀ọ́ kó lè gbowó olóboró torí tí máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ kó lè gbowó kò láfojúsùn kankan tó fẹ́ gbà lọ́dọ̀ lọ àmọ́ ń gbowó kó lè kọ́ kò dín lọ́nà kó tún gba aládàá lọ́dọ̀ lọ. jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní màmá àwọn ọmọ kíókíó ètò abáyọ̀ lọ́kànjá ni pé mọ́ṣáláṣí ò méjì ládùúgbò yẹn bó làwọn ò sì ṣe láyé lè má mú un torí pé èyí ń mọ̀ pé nìkan ọmọ kéèké àfi kéèyàn ọmọ aké jùlọ tó bá bíi tiẹ̀ níwọ náà ajẹ́pọ̀ nǹkan sí ni ó ti wá yé pé lè má mọ ọmọ kí ó lóòótọ́ kò sí wàhálà mẹ́ ìwọ àti irú rẹ àti irú rẹ ẹ rọra pé má mú sẹ́gbẹ́ kan bàbá ó yẹ kẹ́ cottage weight nítorí gbogbo kí ó tàn ké yìí da sọ láti wá ni sáré ni tó mọ̀ kéjù mi lọ́nu yín wọn lọ wà yóò sì pẹ́ ní tó bá mọ̀ ju gbogbo wọn lọ lágbègbè yìí kó sì dánwò fún ó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ni ọmọ ìṣẹ̀lẹ̀ máa mú ọlọ́run má jẹ́ ń dáràn tí yín má tèmi. torí gbogbo nǹkan tá a bá fẹ́ sọ kò ní bàjẹ́ àmọ́ tá a bá ti fagídí sí ẹ sọ pé à kí ni ìmáwù tó ọmọ kéke àá tó lẹ́yìn rẹ̀ ó ti gbọ́ tẹ́ ti sọ bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ kò ní gbà kò ní gbà tọ́ wọn ni táwọn lè máa ké Suratul Kahf látàlẹ́ ọjọ́ jùmọ̀ ọjọ́ jùmọ̀ àwọn ni kẹ̀kẹ́ kìí ṣe alẹ́ rẹ̀ ńgbà tílẹ̀ bá tó má kìí ṣe pé lálẹ́ alhamis wọ́n ní bàbá àwọn kìí ṣe mùsùlùmí wọ́n wá kú wọ́n sì fi dúkìá lẹ̀ tá a lè pín ogún wọn ní ìbámu pẹ̀lú ṣẹ̀ríyà ọlọ́mọdé káfíìrì lò báwo la ṣe wá fẹ́ pín ogún rẹ̀ ń pẹ̀lú ṣẹ̀ríyà ẹ̀yin mùsùlùmí ò ní jogún rẹ̀ nǹkan tó lè jẹ́ ká pín ogún kèfèrí gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe ní ká pín ogún mùsùlùmí òun náà ni pé kèfèrí ni kèfèrí ni gbogbo ẹni tó fi sílẹ̀ àwọn kèfèrí wọn wá bá wa wípé dúkìá tí bàbá àwọn fi sílẹ̀ yìí ìlànà ti Islam làwọn fẹ́ kí wọ́n tẹ̀lé ń bẹ̀. sáwá bá wọn pín bọ́lọ̀ ṣe ní kí wọ́n máa pín ogún so àwọn olùmọ̀ ẹ̀sìn Islam sọ pé ẹni tó lè jẹ́ ká pín ogún kèfèrí lọ́nà tá à ń gbà pín ogun mùsùlùmí nù kọ́ jẹ́ pé àwọn atọrọ lọ́dọ̀ wa lẹ́yìn ìjẹba wọ́n ní bàbá àwọn kọ̀dìyàní ni amadiya gbọ́dọ̀ làwọn ṣe pé yóò fi jẹ́ mùsùlùmí bá a pé gbogbo káfìrí náà ni bẹ́ẹ̀ láti pè àwọn náà torí kọ̀dìyàní káfìrí làwọn náà wọ́n ṣe mùsùlùmí sẹ́ni tó bá sọ pé lọ́n parọ́ onírọ́lá nàbì sallallahu alaihi wasallam pa kìí ṣe mùsùlùmí torí pé ọlọ́run sọ pé kò sànàbí mi mà lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam kọ̀díánì yarí wọ́n ní ànábì kan wá o mírízà ẹgbó kan mírízà gulam <laughs> ahmed kọ̀díánì wọ́n lànàbì náà lónà kèfèrí làwọn eléyìí bá a ṣe ń pe gbogbo kèfèrí ló kò nù ajá tí ó sì sọnù kí gbọ́ fèrè ọlọ́dẹ gbogbo ń tọ́ máa ń sọ yóò máa yí ọ ni nígbà tá à ń yá kára nu agbada nígbà tí ò ní gbọ́ tí ò ní gbà ọjọ́ bó ti ṣe jíjà. wọ́n ní àwọn tani sàlàfí yá àbí tani sàlàfí alùsùnà ní jẹ́bẹ̀ kò sí ìyàtọ̀ láàrin orúkọ yẹn alùsùnà àwọn náà ní asàlàfí yá alùsùnà àwọn náà ní wọ́n máa ń pè ní alfarqatu nàìjíríà alùsùnà àwọn náà máa ń pè ní at-ta'ifatul mansura àwọn náà tún ni wọ́n máa ń pè ní al-ghuraba alùsùn náà ní jẹ́bẹ̀ àyàfi tó bá pé bóyá ìmọ̀kan bá ń dẹ̀yìn láàmú sẹ́wọ̀n kó ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀kan là ń ṣe lónìí ìhìn tá ìmọ̀kan bá ń dẹ̀yìn láàmú tẹ́ fi wá rí i pé yàtọ̀ ń bẹ láàrin alùsùn àti sàlàfíà a sì ti sọ pé aláìmọ̀kan ọ̀nà mélòó yọ gbọ́ yé ìpele kẹta àtẹkẹrin mùsíbàtù tàbí mùsíbà tààní ẹ̀yìn làwọn eléyìí tó eléyìí jẹ́ bó ti jẹ́ kò sí yàtọ̀ rárárárá láàrin sàlàfíyà àti ahlùsùnnàtì wàlìjàmáà kí ni jẹ́ sàlàfíyà gan ìtumọ̀ rẹ̀ ni pé àwa tá à ń lánàá àwọn aṣíwájú rere tó ahlùsùnnà nìyẹn àwọn náà ń pè ní ahlùsùnnà àwọn ni wọ́n ń pè ní alfirqatu najiya at-ta'ifatu al-mansura káwa máa jókòó òǹkọ́ lọ́jà bíi ká máa ṣiṣẹ́ tó múni jókòó nítorí pé tí wọ́n bá ń jókòó tá a gbé ọ̀yẹ̀wò tó ẹ pé gbogbo òṣè eléyìí tó ní í ṣe pẹ̀lú súnà yẹn kò sí lára rẹ àdàkùn ó kọ̀ǹgàn kọ̀ ò ní ní nǹkan kan tó pọ̀ pọ̀ pẹ̀lú kọ̀ eléyìí ń jẹba àmọ́ ńgbà míì àwọn èèyàn náà wọ́n kórìíra súnà torí pé wọ́n kórìíra súnà gbogbo kọ tí alùsúnà bá ń pera wọn ẹni tí wọ́n mọ̀ kórìíra rẹ̀ so èèyàn wọ́rọ̀ kórìíra súnà o torí pé ìlànà anábì nìyẹn ó náà sì ní ọ̀nà kan tá a fi lè ra àlìjáná wọ̀ ó ń lọ ọ̀nà kan tá a fi lè ra àlìjáná wọ̀ so kí wọ́n wá jẹ́ pé o kórìíra súnà ara sẹ́mi àwọn alùsúnà kìíní kìíní àwọn ìwọ tàbí تقولون هذا عندنا غير جائز فمن أنتم حتى يكون لكم عنده indu ẹ̀yin sọ pé léyìí ọ̀tọ̀ kọ̀tọ̀ lọ́dọ̀ tiwa tá a lẹ̀ ilẹ̀ yìí jẹ́ torí rẹ̀ ọlọ́ndàkù má jẹ́ ká fi súnà sílẹ̀ títí tá a fi kú ṣé wàá lọ́kàn nínú ẹni tí ó máa lánàá ṣùgbọ́n àwọn ẹsẹ̀ mùsùlùmí ìyẹn ni káwọn jẹ́ mùsùlùmí ni nítorí gbogbo ohun tí àwọn ń gbọ́ táwọn mùsùlùmí máa ń sọ nù dánilẹ́kọ̀ọ́ pọ́lọ̀ ni ẹ má ṣe lé ẹ má ṣe lé ẹ má ṣe lé àwọn ẹsẹ̀ gbogbo ohun táwọn máa ń gbọ́ pọ́lọ̀ ń fẹ́ kẹ́ ṣe lé ń àwọn máa ń ṣe bọ́tà àwọn ẹsẹ̀ mùsùlùmí sòsí táwọn bá kú sọ́lọ̀ ò wọ àwọn ẹsẹ̀ à yóò mú yín jìyà ni kìí ṣe pé yóò wò yín sè yóò mú yín jìyà torí pé inna dina inda Allahi l'islam ẹ̀sìn lọ́dọ̀ Allah ọ̀ni al-islam àyọ̀wá sí fẹ́ nìkan kan bí irú tiyún tani wà yín da ẹ máa ṣe ń tọ́ da ẹ máa jìnnà ṣe ń tí ọ̀tọ̀ torí kọ́ lọ sọ pé man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala min wa huwa fil akhirati min al òun náà kò ní rọ́nà lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàm torí pé ìsìláàmù ni sunna, sunna ni Islam. káma wá sọ pé ẹ bọ́ọ̀ bá ṣe súnà náà lè wà àlìjánà àlìjánà dànù tìbánà bíi ti sọ clear ó ní ìjọ mi yóò pín yẹ ó ní àlùmọ́ mi yóò pín yẹlẹyẹlẹ sí ìjọ mẹ́tàléláàádọ́rin iná ni gbogbo wọn wà àfẹyọkan ẹyọ kan làwọn á ń dìjà dùn pé kọ́lọ̀ ń dákun kó jẹ́ àjọ kan nu wọn. tó wọ́n wá sọ pé ẹ tó o bá ṣe súnà náà o lè wà àlìjánà à bá pé bàbá rẹ níbi kan tó wọ̀ ǹjọ́. àti ọkọ àlìjánà tọ́lọ́ ni àfi kò ṣe súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam súnà kọjá tí yẹn máa fẹnu yẹgẹ ọkọjá tí yẹn máa fẹnu sáàdà àyàfi tí yẹn bá fẹ́ sóríire. torí ẹ̀ lásán pariwo lójoojúmọ́ ìwọ súnà gan ni rọrùn òun gan lọ́nà gbogbo àwọn aráàlú gbogbo orígbè táwọn yẹn máa fi gbèsè ayé wọn sí yẹn wọ́n bọ́ lọ́wọ́ rẹ nu àmà náwó fún àmà náwó àdánù ọbọ̀ lọ́wọ́ rẹ nu ọ̀sẹ̀sì gidi kò sí pẹ́ẹ́lí kan máa jọ́ tútù ámọ̀sí lọ sí pé wọ́n rí ọyàn jẹ ọmọ ẹ̀sẹ̀sìn òdodo nǹkan tó ń fi yí ọ ẹni kó omi fẹ́ kọ́ tẹ́lẹ̀ fún ọ. eléyìí lẹ́sìn tọ́lọ́ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní táwọn yẹ káwọn máa ta lúdò àbí káwọn máa tà á káwọn lè máa tayò àbí káwọn máa tà á kọtọ́ o gbogbo lúdò gbogbo ayò gbogbo kíní oríṣiríṣi àwọn ayò wọn ẹ̀kọ́tọ́ lábẹ́ òfin ọlọ gbogbo abẹ tẹ́tẹ́ lọ́wọ́ ọlọ́wọ́n bá bá sì nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà ńkọ́ èèwọ̀ ni ọ̀jẹ̀ inna Allaha idha harrama shay'an harrama tọ́lọ̀ máa ti pè nǹkan kan lé ìwọ lówó rẹ̀ torí ẹ̀yin tẹ̀ ń ta tẹ̀ ń kó wọ́ọ̀lù ìwọ lówó tẹ̀ ń pa ń bẹ̀ o ẹ̀yin tẹ̀ ń ta tẹ̀ ń fi sinrí ìwọ ní tẹ̀ ń sè. tọ́ wọ́n ní sáwọn lè máa jáde pẹ̀lú àwọn kan tí máa jáde wọ́n ní wọ́n ń jẹ́ tẹ̀bílík jáde lọ́ọ̀bù tọ́ba yìí pé jáde ń bá lẹ́sìn tọ́lọ̀ fi rán nàbì sallallahu alaihi wasallam gbogbo wa náà ní sínlé àbẹ́yẹn wà lé kálukú náà ní sínlé so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ sunna anabi sallallahu alaihi wasallam ni kò ṣe alukur'ani ni kò dì mú má tanra rẹ̀ dànù because tó bá tanra rẹ̀ dànù wọn náà lọ padà kábàámà wọn lọ padà kábàámà gbogbo eléyìí wọn kàn lọ kó ideology kan láti India Pakistan mo rò pé yé wa six point agenda so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ṣé six point agenda ni Islam rárá o wọ́n ní sáà lè máa gbọ́ sókè. gbogbo gba táwọn bá ń ṣàdúà ó wá nínú ìgbà wa kó ànábì kì í gbọ́ sókè tí ń ń ṣàdúà àyàfi tí ń ń bẹ lọ́n pé kọ́lọ́n ọ̀rọ̀ jù àyàfi tí ń ń bẹ lọ́n pé kọ́lọ́n ọ̀rọ̀ jù àyàfi tí ọba sì sùn sókè tí ń ka ahad qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi tí bó tilẹ̀ jẹ́ pé súnà anábì fi hàn wá alayhi wa sallam ipe ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́rẹ onítìjú ni ojú àsìmá tí ọlọ́run pé kẹ́rú ó gbọ́wọ́ sókè tọrọ nǹkan kọ́ da padà lófo ó túmọ̀ sí pé kọ́tà kò fi ọlọ́run pé tọ́ba ṣàdúrà náà kọ́ gbọ́wọ́ sókè àmọ́ ṣètà anábì lọ gbọ́yìn ìmọ̀nà sì tún gbọ́yìn ṣùgbọ́n o tọ́ba wa gbọ́wọ́ sókè ọgbọ́dọ̀ fọwọ́ yẹn bọ́jú torí pé ẹ̀rí tó múnádóko kan ò sí tó fi hàn pé ká fọwọ́ yẹn bọ́jú tá a bá tọrọ tán wọ́n wá ní tá a bá gbọ́wọ́ sókè tá a fi tọrọ tá a fọwọ́ bọ́jú sí èsì pa àdánù kí ló kó bẹ̀ ó kó nǹkan kan bẹ̀ dípò pa sọ̀pọ̀ nǹkan kan torí pé ọ̀wọ́ pọ̀ náwó ọ̀hún ó ti fi bùkátà rẹ̀ hàn ó ti fi hàn pálá ìníni ọ ó ti tọrọ kọ́ lọ́n sànù rẹ̀ ó ti tó eléyìí jẹ́ bó ọlọ́run ọba kó gbàdúrà wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك